ẹ̀mí ọ̀run sọ kálẹ̀ jẹ́ lọ́tọ̀ iná yìí àwọn kìíní ìtọ́ sí mi lójú ẹ̀mí mọ́ sí control. ẹ̀mí ọ̀run sọ kálẹ̀ sọ kálẹ̀ wá kó wá gbé wa rú agbára ọ̀run sọ kálẹ̀ kó wá gbé wa wọ̀ o rọ̀jò ìbùkún rẹ̀. lé wa rí orí lẹ́yìn pàdé wa yìí o jẹ́ tó lọ ẹ̀mí ẹ̀mí sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ wá gbé wàró jẹ ntọ̀nà ó sanwó ná bá máa lọ kóòtù mo gbé lẹ́yìn olúwa kókó gbàdúrà ní ó lọ àwọn mẹ́sẹ̀jì ọlọ́run fún mi láti fọmọ <sighs> ẹni ẹni mọ. Hmm. ẹ̀mí ọ̀run ń sọ kálẹ̀ sọ kálẹ̀ wá. ṣé fìlà wà níbi tí dé ṣá. kó wá jẹ́ lọ mú nǹkan tí màá fi dé rí. àwọn tó dúró ẹ̀. gbé ìwọ̀n rẹ̀ ń sọ kálẹ̀ mo wá gbé wá ohun ọ̀sẹ̀ mi. ojú ibu lọ́ra ẹ̀ ṣé wá ṣé yẹ́ máa bẹ̀rẹ̀ bí ẹ̀mí lẹ́ mi rí ọ̀rẹ́ mi ò rí. lẹ́yìn ìpàdé wa yìí olúwa jẹ́ ẹlòyẹlò ẹ̀ jẹ́ kárí yọ. Ẹ̀mí ọ̀run <laughs> ẹ̀mí sọ̀kalẹ̀. sọ̀kalẹ̀ wá. wo mm. ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ kó wá gbé wa agbára ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa wọ̀ o rọ̀jò ìbùkún rẹ̀ lé wa lí òrí lẹ́yìn ìpàdé wa o jẹ́ ká rí ọkà tó lọ ẹnikẹ́ni tó bá flag iṣu mi ọlọ́run bá mi flag ẹ̀mí ẹ̀ ẹni bá di àjẹsára ẹni bá ń fún okun àti ìṣòro tó ń jà mí ní ogun ẹni tó bá ń jà mí lógun ẹni tó bá fún ọ ní oúnjẹ tó bá fún ọ ní agbára olúwa jọ ń ṣubú lójú ogun olúwa ṣubú lulẹ̀ jọ ṣubú ń bathroom olúwa jọ forí gbọ́nlẹ̀ olúwa jọ gbogbo ẹni bá flag page mi gbogbo ẹni tó sọwọ́ ogun pọ̀ lórí mi ikú òjijì kó pa gbogbo ọ̀dànù bẹ́ẹ̀ ló máa rí kò ní pa ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ mo dúpẹ́ fún yín láàárọ̀ mo jí gbé yín ga aṣẹ́yìn lọ́ba gbogbo àwọn ènìyàn tá a gbé iṣẹ́ pláfọ́ọ̀mù mi fún láti bà á jẹ́ gbogbo àwọn ènìyàn tó fi kórìíra wọn fún mi abúlé àwọn ènìyàn tó ọmọ mi tó sọ̀pọ́ọ̀tì ìkà lórí ọ̀rọ̀ mi mo gbàdúrà fún gbogbo wọn pátápátá ọlọ́run yọ bàtà lẹ́sẹ̀ wọn olúwa fi ẹsẹ̀ wọn sórí ibi tó ń yọ olájọ́ yọ̀ ṣubú kan forí gbà àpáta gbogbo ẹnikẹ́ni tí a di ohun tó di ogun mọ́ èmi àtọmọ mi adébùkọ́lá ẹ̀dá bẹ́ẹ̀ olú ajẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tábà mi kó máa ṣe láàrin wọn ẹ̀dá bẹ́ẹ̀ má jọ sin má jọ gbádùn ẹlẹ́dàá ṣẹ̀dá gbàkóso I open this platform today in the name of the Father the Son and the Holy Spirit we want to talk a fẹ́ sọ̀rọ̀ a fẹ́ béèrè lọ́dọ̀ rẹ ní kàbèrè ó fi fún aká àkọ́kọ́ yóò ṣe ká wá kiri a ó sì rí gbà lórúkọ Jésù gbogbo ohun tí bá béèrè lónìí máa rí gbà ogun east west north and south ọ̀run dìde ogun náà sí ogun náà dìde ogun sí ogun tó ń bá mi jà dìde ogun sí ogun tó dìde sí mi àwọn ènìyàn tó sọ̀rọ̀ wọn di ogun fún mi Ọlọ́run dìde sí wọn kó bá wọn jà kọjú ìjà tiwọn frustrate all their effort useless them disgrace them má gbà wọ́n láàyè mọ́ ní àwùjọ lórúkọ Jésù gbáṣọ lára wọn kò wọ́n ní àbùkù bẹ́ẹ̀ gangan ló máa rí kò ní yí padà ẹnu mi di agbára ó di àṣẹ ìta bá dè lónìí Ọlọ́run dé ìta bá tú Olúwa tú àṣẹ tí a bá ti pa láyé lónìí Olúwa fìdí rẹ̀ múlẹ̀ ní ayé kò sí fún rẹ̀ múlẹ̀ ní ọ̀run bẹ́ẹ̀ ló máa rí kò ní ti dé lónìí o ẹnikẹ́ni tó bá lòun ò fẹ́ rójú mi ẹni tó kórìíra mi lórúkọ Jésù la sọ mí dọ̀gá lórí wọn sọ mí dọ̀gá lórí wọn bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà Jésù wa àmín Hmm, gbogbo àwọn ẹni tó pẹ́ra wọn ní ẹni rere tó sì jẹ́ ní ìkà wọn Lord expose all of them and disgrace them in Jesus name thank you Father because you always answer prayer in Jesus wonderful powerful name I pray amen ẹ káàbọ̀ sórí ètò yìí lónìí Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ o ẹ̀yẹ́ lọ́dúnfẹ́ tèmi I'm going to pray for you greatly those who love me tó bá jẹ́ ọ̀tá mi because mo ń bọ̀ tí bá ti fẹ́ ṣe blogging I will mention somebody's name alright tó bá ní god láti sọ pé kán máa sá fún Auto Bola wo láyé ìyá ayé ẹ̀ máa bàjẹ́ o ti gbọ́ tó bá tún ní god láti wá sórí platform ẹ̀ to be saying jargons and say nonsense tó bá ti bí ẹ̀ wá tó bá ti bí ẹ̀ dáadáa wọ́n tó wọ́n if they born your mama well okay tó bá ti bí ẹ̀ re bring your face don't bring fake accounts alright in anything when I talk about government government of country any I decide government of any country government of my country people who have ruled before are the ones that are ruling right I bring my face. Only a coward that will cover their face. They'll be faceless. They'll be going around with fake accounts when we are saying the truth. On this, this year, 2024, God says he's going to destroy all the wicked people that call themselves good. Okay? Uh-huh. So, Don't pretend. I don't pretend. All right. You feel good on my whatever I do. Talk a pop cup of your tea. People are not many here. I talk. I don't see anybody here. No like. I come again. Okay. <laughs> because the time I get the luck, he said, I mean, get the like, plenty like. Wait, what did I get from it? All right. So, káàbọ̀ sorry to gbogbo ẹ̀yin tẹ́ ṣì wà ń bí tẹ́ ẹ̀yin olólùfẹ́ mi. Hmm. Ó dẹ̀ pọ́wọ́ mi dry vaseline yìí yóò daṣá lẹ́yìn tí wọ́n lọ fi ó da ìpàgọ́ mi dá ẹ dúró. àwa ṣe àwa ò ṣe control fáwọn ẹlẹ́mìí òkùnkùn wọn ò lè ya pátán fáwà tá a máa máa ya pátán tó máa ya pátán omi ìṣẹ̀ fi mo fẹ́ fi vaseline yẹn wọ̀nyí ó dẹ̀ good ó máa ń smell like cream ó máa ń smell like cocoa butter it's only five dollar ni mo rà ó ní mò ń lò láti bí oṣù méjì báyìí I use only cocoa, that vaseline and any soap lèmi máa ń lò I use any soap hmm. orun mú mi ẹ ó dàn ó dà pé wíìgì ẹ má gbẹ jẹun pàdé tàn. Yeah. Ẹ káàbọ̀ sórí to yìí, one person, this is ẹlẹ́jọ́, I see blessing ẹlẹ́jọ́. Ṣọ́n tún ti rán ẹ padà wá. Because you always, all of you go always go around, you are being sent around. That's why I don't recognize some of you. I see, you know, I don't, I know they kill for that thing. On this Facebook, because a lot of people, bad people are going around, sending agent okay so mo ti mọ̀ ẹ́ rí kódà o ti lọ sílé mi rí and I've been nice to you sometimes ago but you know o tún ti padà dé nìyẹn and I know I realize later that you are up to something I realize that you are up to something but you are welcome again okay so me give a boo I don't give a fuck on this platform alright those gbogbo yìí tó máa wá tẹ máa ṣe bí fake love fáwọn èèyàn tẹ máa lọ máa tèèyàn dáhùn yẹn so wọ́n ti bẹ̀ẹ́ wá náà nìyẹn iṣẹ́ tó bá ti wá ṣe tó bá ti jẹ́ dáadáa ni kò rí dáadáa ẹnikẹ́ni tó bá wá sórí platform me. when you are here for good may goodness and mercy of God be your portion but if you are here on my platform to target me to destroy whatever I do to monitor me for evil or to monitor my daughter or to destroy me the Almighty God will destroy wherever you stay wherever you are the Lord Almighty God will raise the standard against you in the name of Jesus àdàbí tí n bá ṣe bí fún yàn àdàbí tí n bá ṣe búburú fún yín àdàbí tí n bá rí ti yín rò mi rí ti yín rò ẹni tí n bá fẹ́ sọ̀rọ̀ ètò wá ti wù mí láti sọ tí feel with it I can come out and talk with my tears I don't pretend All right, and I will mention them, okay? So I know they fear. So nobody must mount me because I say no to terrorists. A lot of terrorists also both back home in Nigeria and anywhere. Tẹ́ bá ń you they, they have agents. So in tẹ́ bá ṣá ń gbé táwọn Yorùbá ń gbé kon ṣá máa yọjú yín dáadáa ni. Ní sọ pé I don't give a damn, okay? I don't miss you. I don't miss you. Anybody that come before that trust that me Moeri I don't know you are from Kogi State. I know you are from Kogi State. And you were a celebrity also. Oní tata ni ẹ tó máa ń ṣe àwọn fíìmù Kogi wọ̀nyí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Àwọn ìgalà àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Bí ìgbìrà kọ̀ọ̀kan And you ask me for that that time wọ́n you mọ̀ pé kí ni mo fẹ́ ṣe ń gbà mo ní mo mo kọ́ àwọn mọ́tò ránṣẹ́ sí wọ́n ra mọ́tò lọ́wọ́ mi mo ń mo rajà and I sent some cars to Nigeria so some money coming for me. So that time ah, you tell me, you said to me that you have a wound in your hand, only accident. Mo a bad fún ẹ náà, mo dẹ̀ help ẹ. And uh, you said your film kan gbà yẹn, but I notice you but all lọ lé mi náà tó land bá landlord tenant ọmọ Ìgbò tó wà nílé mi sọ̀rọ̀. Ó lọ bá sàrò tí mo bí tí mo sọ pé olóò fẹ́ ṣe fíìmù ní òkè máa connect ẹ̀ mọ́lẹ́ tó ń gbélé mi tó rẹ̀ tí lé mi. Mo ní fíìmù ni ó dẹ̀ produce. I send you there. I notice later that you are sent by Oya Kogi, some politician Ìgbèrè kan ní Kogi, I don't know. You have been sent, all of you, you are placed on Facebook to be sending up and down. Don't come to me, oh. If I decree it come to pass, it may not happen immediately, but it will come to pass. Toba bá forí ko, forí ko ni o. Ọgbọ́n, me know they go for people. He says a rán mi ni láti ṣe rere láyé. Tíre bá dibi, kò sí nǹkankan ìpàdé òní dọ̀run. Ayé ìnẹ. Oníkálukú ẹni bá ní fẹ́ kí n lọ sọ́run do Ikú àìtọ́jú ẹni ku máa kú. Kò sí bó ṣe So, o tún ti dé nìyẹn ṣó travel ni ẹ má yọ mí lẹ́nu mo gbé àpá kristi don't trouble me and if you are not here for success and blame I mean for goodness of my of, of my life don't come I don't miss you do you see me miss anybody I don't miss them torí tó ba ti yáǹsì Wàsíù máa rà yín ni àtàwọn olórí burúkú tó máa ń rà yín àwọn tẹ́rọ́rì olóṣè please please ìwọ ló jọ owó mi rí ní ìjọ owó yín you come to people people will help you and after some time you start abusing somebody because àwọn olórí burúkú kan wọ́n máa jókòó síbẹ̀ kan terrorism they want to be recruiting you for evil that instrument of evil you are going to forí corner here? you going to you going to o máa kúkú àìtọ́jọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ó ní ó ní apá yẹn máa máa gbàdúrà fún ẹ ó máa ṣó ilé ọ̀tọ̀ ní nǹkan ni ìwọ gan ni mo rán nígbà yẹn tó sọ pé ó máa ń ṣe nǹkan báyìí báyìí o kó lọ ṣe birthday fún mọ́mísì mi nílé nígbà yẹn mo sanwó fún ẹ ní ó kọ́kọ́ sọ fún mi forty thousand tó dẹ̀ yà ó sọ di one fifty mo san fún ẹ wọ́n máa máa sọ pé kẹ́ máa cheat wọn tútù wá dé torí you monitor my life anytime you believe that ẹ eh, eh, bóyá inú ẹ máa tún dùn àbí kankan you be coming ẹ kó sì kúrò lórí platform yẹn tí o bá ti ṣe ọmọ Ọlọ́run mi ò fẹ́ ọmọ èṣù I don't want the wicked souls ibi tẹ́ máa kó sì sí tẹ́ máa máa bá gbogbo yín tẹ́ máa máa lẹ́ kó sì lọ́bẹ̀ẹ́ kó sì wá sórí platform that they will be sending you be sending you ẹ máa máa ṣe competition pẹ̀lú èèyàn kó sì lọ i don't i don't welcome i don't welcome you Wàsíù jẹ́ kórìí ẹ pé o Wàsíù alájàlẹ̀ jẹ́ kórìí ẹ pé ìwọ àti Bukky Jesse tó ṣì ń bẹ̀ ṣẹ̀yẹ̀ jẹ́ kórìí ẹ pé mo ń bọ̀ mo ń sọ fún ẹ jẹ́ kórìí ẹ pé mo fẹ́ gbàdúrà rẹ̀ gẹ́tù lóko wòláyà ti ń sìn ẹ̀yin tẹ̀ wà lórí platform ẹ káàbọ̀ síbí ẹ̀yin èèyàn gidi ni o tó bá jẹ́yàn burúkú tó bá ti wá sórí platform mi ṣọ̀kọ̀rọ̀ mọ́ ilẹ̀ ò ní pẹ́ jẹ́ Anybody that have bad mission, that have bad thing, that they send an error to come and destroy my page, destroy my life, disturb me, the Almighty God, ó máa gba ilẹ̀ láyé le ma ṣí no ma máa gbé ẹ̀mẹ̀ láìpẹ́ ọjọ́. Àdàbí tí èmi bá lọ sí ọ̀dọ̀ yín, àbí láti máa dààmú ayé yín, tó bá sọ pé o jẹ́ Gòláyàtì, jẹ́ ń sọ fún David Dáfídì ni èmi, ọ̀rọ̀ enu mi dere. rèé, oko ni àti bullet, ó dẹ̀ máa pa gbogbo yín sonu. four years ago you are here three years ago you are here go i don't want to see you ẹlẹ́jọ́ good morning ma happy new year ma ẹ mélòó ló fẹ́ kí mi mo rí message yẹn náà o ti send message mi down nínà today is eighteen and you are greeting me happy new year ẹ jẹ́ excuse me ọlọ́run Baba, ọmọ àti ẹ̀mí máa fẹ́ lọ nínú ọ̀rọ̀ rẹ̀ bíbélì ní kabinú ká má ṣe ṣe ká má jẹ́ kóòrùn wọ̀ bàbí nínú wa i register my mind i don't want evil people i don't want people that be ganking me àwọn tó máa wá lò láti jókòó sórí platform mi to destroy my platform to destroy my glory and such people in an father destroy them father destroy them conquer their power destroy their power any man or woman that wants me to be crying every day oh lord put sorrow into their home Put sorrow upon their children. Put sorrow upon their wife or upon their husband. Put sorrow upon whatever they do. Anybody that wish me bad. Gbogbo ẹni tó gbowó àtẹni tó sanwó láti ṣí ogun tì mí. Ikú òjijì kó pa ọmọ yín sọnù. Bẹ́ẹ̀ ló máa rí kò ní padà. Ní orí platform la máa ń ṣépè fún ẹni tó bá fún àwọn bàbá òkùnkùn àti bàyá òkùnkùn àti àwọn tó bá ti ń gbowó láti bá yọ ọmọ ọlọ́mọ jẹ́. Because ọmọ ọlọ́mọ ni èmi bí mi ò tiẹ̀ ní bàbá. Bí mi ò tiẹ̀ lẹ́ni tó care fún mi, they love care for me. So ẹnu èrè ló máa fi kọ méje and the lord has ọwọ́ mi ní ogun àti ìka mi ní ìjà ìyẹn mi kò ti fi ọ̀rọ̀ rẹ̀ sí mi lẹ́nu láti rán jáde sí àwọn ọ̀tá mi tó sì máa ba ayé wọn jẹ́ torí pé àwọn ọ̀tá máa rán ẹ̀mí òkùnkùn wọn máa rán iṣẹ́ búburú wọn máa lọ sí ìgbàlẹ̀ oṣù àti àjẹ́ wọn máa lọ sí agbára wọn máa lo agbára ṣẹ́rẹ́ wọn máa lo agbára àgádágodo wọn sì máa lo agbára tán máa ń fi orí ọká àti eyín ọká ṣe eyín tán máa ń fi eyín ṣe eyín torí ẹ̀ tẹ́ bá ti ráwọn pásítọ̀ míì tó bá ti lu eyín ọ̀ká tó lu àṣẹ burúkú nígbà tó bá wà láyé wọ́n máa bí ọmọ tó léyín burúkú. lẹ́ni a máa gbàdúrà lòdì sí gòláyàtì gbogbo gòláyàtì ẹnikẹ́ni tó dúró bí gòláyàtì fún orílẹ̀-èdè nàìjíríà ẹni tó dúró bí gòláyàtì tó ń tòwò bá kó òun jẹ́ kó orílẹ̀ náà sìn ẹni tó dúró bí gòláyàtì fún ayé èmi àti tọmọ mi <laughs> ẹni tó dúró bí gòláyàtì fún èmi àti ọmọ mi àti àwọn olólùfẹ́ mi ẹ̀dákẹ́dà tó dúró bí Gòláyátì fún gbogbo àwọn tó fẹ́ mi fẹ́re gbogbo ẹ̀dá tó dúró bí Gòláyátì fún pláfọ́ọ̀mù mi gbogbo ẹ̀dá tó sọ pé tóun bá ṣì wà láyé òun ní jẹun gbádùn pẹ́sẹ̀ bí ìlú Canada ìlà wà àníjó gbádùn ogun Nàìjíríà tó sponsor ogun Canada ti ayé mi ogun Nàìjíríà èèyàn kọ́ láti orílẹ̀-èdè Nàìjíríà tó ń fọ́sọ̀ ogun Canada ti ayé mi gbogbo yín pátá ẹ máa ṣòfò ọmọ nínú ọdún two thousand and twenty four gbogbo ẹnikẹ́ni tó gbowó tó bá sanwó láti gbógun tèmi gbogbo nǹkan yín ọ̀run máa bàjẹ́ the almighty God will slay you bẹ́ẹ̀ ni mo rí kẹ́ ẹ ra pósí ẹ máa ra pósí gbogbo ẹ̀yin ẹ̀yin ọ̀tá mi ẹ máa ra pósí bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀tá mi ẹ máa ra pósí lọ́dún I'm going to read for you today. Matthew la fẹ́ kà á máa ka Matthew ìwé Matthew yẹn a lè bẹ̀rẹ̀ láti Matthew orí kejì a lè bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ àkọ́kọ́ but àwọn ibi tí à ń lọ níbẹ̀ a kàn fẹ́ gbàdúrà lòdì sí Goliath ni Goliath kan wà ní àwọn Goliath wà ní orílẹ̀-èdè Nàìjíríà kò ń ṣe yọ kan òun lè ṣe rí pé terrorism kí tiẹ̀ tó máa lọ ah, eléyìí yẹ kí n sọ kí n tó gbàgbé ni let me write it down àbí kí n sọ nínú àdúrà yìí nínú àdúrà yìí náà ló yẹ kí n ti sọ. The Lord, when I was interceding, when I was praying in the middle of the night, inspiration come to me. I never dream about this. My dream dream is different from from inspiration. Yeah, discernment. Okay? Discernment is different from dream. Okay? So, the Spirit of God said to me, that shame me or me. This, that, that's my, I designed it that. You know, I said it like a joke yesterday. I did that. Okay? I, don't you notice that since the time don't it be, don't it be, powerhouse wa lọ sí Abuja torí Àbújá yẹn is like a koro ó dà pé kán sọ pé yàn lọ sí woro korodo ni Àbújá jẹ́ ó ní can't you see that since that time the lot of people killers in Nigeria they, they, they are many killers are many ìgbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ killers yẹn killings uh, activities okay you know they will bomb some places some ladies even they, they recruit lady to be a bomb blast then you forgot ni because ọmọdé ò bá tiẹ̀ gbọ́ ìtàn á gbọ́ àrọ́bá àrọ́bá sì ni bàbá ìtàn ó ti yé bẹ́ẹ̀ yẹn these people ó ní láti ìgbà tán ti gbé head of power house wọ̀lá sí Abuja the lot of killing àti bí Nàìjíríà ò ṣe save mọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ó wá pọ̀ gan go and check it when the head of the state the power house yẹn tó wà ní Èkó there was no insecurity like that ìgbà tó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ kíní yẹn nígbà tó tún máa sọ bomb blast kọ́kọ́ ọ̀nà yẹn wọ́n tún sọ Abuja Àbújá sí eh, Kogi o is not safe Abuja sí Kaduna o àti gbogbo ẹ o everything na ó wá ń pọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà ẹ̀sìn kan máa ní wọ́n ń jà ẹlẹ́sìn bára wọn jà la máa ń rí ó wà north northern area yẹn yeah you understand me but nígbà tó wá yá ó wá di pé káwọn yẹn máa lọ bomb blast nígbà tí wọ́n ti gbé kinní yẹn kóródó níbẹ̀ yẹn wà Àbújá ibi tó wà yẹn kóródó ni there is no water yóò wà ní kóródó and a lot of ill, a lot of gbogbo òkè àti gbó so his ability wà fún àwọn tó ń ṣèkà yẹn tó ń ṣe burúkú láti rí ibi farasin you understand me I was just thinking because to know the kind of level the love I have for my country the kind of level the level of the love I have for my people. When I'm talking about my country, Nigeria and Nigeria citizen. Because killing and people that are being wasted every day is giving some people, when you have conscience, when you have not been sold, if your heart are not being sold for the devil, and if the harvester of the so of the system have not harvest your system, because wọ́n ṣe máa harvest the system èèyàn, physically èèyàn náà, ni wọ́n harvest èèyàn náà máa harvest spiritually. If your heart are not being harvested, Do you know what? You will feel the pain that people feel, especially the area of killing. I say no to killing and terrorism. So the terrorists of Nigeria, those who planning, they also know. There's nobody on this social media that go on social media. The terrorists, they go on social media. They will see all that we are saying no to terrorists. They will hate us. Torí ẹ̀, that's why I'm also with authority that anybody that wage war against me, I'm not afraid to say that the best thing go and check it very well, is the terrorists. Any man or woman that wants me not to get up, not to progress, not to succeed again, go and check that person quite all right. He's a terrorist. Go and check it. Anybody that is hating me, hating on my platform, Bapa, is a bad person, it's not a good product. I want more a good product ambassador of Nigeria. Kìí ambassador tó ń rán embassy tó ń ní kó lọ We are saying it's ambassador of Christ, the peculiar nation the royal pastel, the good example that will promise not to do Nigeria láti má borúkọ Nigeria jẹ́. Anywhere, we are not going to marry. We are not going to have a boyfriend that is coming, that do fraud, that they'll be using people's credit card to be buying things for them. No, we are not going to have the boyfriend. We are not going to go, we are not going to do such business of fraud, frauding people. No, we are not going to no if anybody come to this place you want to dẹrù lérí yàn ìlérí tó very sure assure pé your secret going to be open To bá rò pé o ti gbẹ́rù ayé o wá wo ibi tó fẹ́ sọ sí tó rò pé o fẹ́ là mórí mi ayé ẹ̀ máa bàjẹ́ lórí platform mi ni kò ń ṣe pé rọ́ àwa rọ́wọ́n rà wá láti gba àwọn onídè sílẹ̀ wọ́n gbé padìde fún ìṣubú àwọn ìka àti ti àwọn olódodo ó ti yẹ yín àfi tẹ́niyẹn bá ṣe burúkú tí mi ò tí ì tó bá ti mọ̀ tí bá ti pé mi ò fẹ́ dá sí máa pa tì máa ní ọlọ́run máa máa gbàdúrà olúwa bá mi handle ẹ̀ gòláyàtì ni ó ní gbogbo gòláyàtì kan la máa ń dojú ìjà kọ just like let's go there àwọn gòláyàtì kan wà bẹ ọlọ́run sí wọn ọlọ́run á sọ pé move leave there when you get your time they will go down and when they go down you start again and nílẹ̀ àánú olúwa ò kì í ṣú so instruction tí mo gbà mi ò lálàá o torí n téèyàn ò bá lálàrí kò ní sọ pé òun lálàrí bọ́ mo rí pé àwọn èèyàn kan tó ń dìde ogun sí mi wọ́n ní tẹ́ ẹ̀ bá jáwọ́ àtàwọn tó dìde ogun sí Adébùkọ́lá tó ń pa irọ́ tí mi ò bá ṣe mọ́ mi ó ti yé yín wọ́n lè máa sin òkú ọmọ tẹ́ ẹ bá sì sin òkú ọmọ rí ẹ ẹ jáwọ́ lọ́rọ̀ mẹ́ kẹ́ má bàa sin òkú ọmọ mọ́ torí pé mi ò gbógun tìyín tẹ́ ẹ bá ń gbógun tìyàn tẹ́ ẹ sọ wọ́pọ̀ mọ́ lórí kó lè bẹ́yẹn ẹ fẹ́ kó so ẹ̀mí nù ni Emi ò kì í ṣe o emi bi mo ṣe wà yìí ọlọ́run ti lò mí ọlọ́run ti lo Adébùkọ́lá ó dẹ̀ ń lò wá èṣù ò tún lè lò wá so mi ò lè mi o lè fi mi ṣe fi rúbọ ọkàn mi ọlọ́run ti gba ibẹ̀ gbogbo intestines mi ló ti dìtọ̀ ọlọ́run ló ti gbàdá ní ló ti ṣe wà yìí mo kàn wà fọlọ́run ni so you should not try nonsense bẹ́ẹ̀ ṣe máa rò ma máa pààyàn kan tẹ́ máa harvest inú ẹ̀ ẹ káàbọ̀ lẹ́ǹkan sí. Matthew náà láìwá after Jesus was born in Bethlehem in Judah during the time of King Herod ní time Herodu ni wọ́n bí ẹ àbí ní time Herod ni wọ́n bí àwa àbí mi ò sọ pé ẹ mọ̀ <laughs> mega from the east came to Jerusalem and as Where is the one who has been born, King of the Jew? We saw the star, where it rose, and have come to I have come to worship him. You see, I want amòye, you know, they, those mega, they came to do what? To bow for God, for Jesus Christ, when he was born. You see, those days, àwọn amòye ṣì wà, that's what they call them scientists. Now, majority of them part of those amòye di onímọ̀ ìjìnlẹ̀ wọ́n pè wọ́n ní amòye ní èdè yorùbá ní english àti ní science world wọ́n pè onímọ̀ ìjìnlẹ̀ àwọn scientists you understand me that they know they actually know exactly when they see things they know what this one is good for and they know the meaning of things okay so listen ọlọ́run a fẹ́ kọ́ ẹ̀kọ́ kọ́ wa bá sọ̀rọ̀ bá pàdé má So if you are, you know, because you know why, before I continue, you know, this morning I was telling you that nígbà tí àwọn ìlú wa ti wà ní head of house wa ti wà ní gbogbo tí woro tó wà a lot of insecurity ó wọ̀ gan sí orílẹ̀-èdè Nàìjíríà náà ó ti yé bẹ́ẹ̀. <laughs> So and àwọn èèyàn dem advise me the way I'm complaining here they say this house if it's too much for you move from another place. If this state is not good for you even before they now give me my paper eh, move for another place I tried I, I tried it. You understand me? And also, this one, when I have the inspiration, and when I wake up in the night, after having God show me some things about some things, and then I, after praying, then God has said, give me another inspiration. Then that time, you know, everywhere is quiet. God also speak to your instincts. And that's why you need to listen. And that designer spirit is like spirit of God speaking to your spirit. You design. And the way evil spirit always speak of people's spirit also, that they will conjure and come in they will agree. The same way also Spirit of God always speak to people's spirit and then the word, they comply and they work together. Okay? So, that's, I'm not dreaming. If I have a dream, if I have a revelation, is a different one. Revelation is different from dream. Dream also is different also from discernment. Okay? Revelation is different from discernment. Discernment is different from dream. Okay? Hmm. So they are both different things. Okay? When people have discernment spirits, they may not see things. God may not show them that there's things here. Pé wọ́n wẹjọ́ àbí kán rí nǹkan. But when they have discernment spirit, they can detect things easily. Like you can perceive. Even when they scared, there's something that is hidden. You can also, you can sense that something is wrong somewhere. Okay? So welcome once again to this platform. We are going to pray I want I don't want to teach, but I want to pray. But if I teach, no problem. The Lord will help us, will give us understanding, both you and me. You will not come in vain. The Almighty God will empower us in Jesus' name. And we go this way. After, I mean, you Motikaya number one, after Jesus was born in Bethlehem in Judah, during the time of King Herod, Mega, Mega from the east came to Jerusalem and asked, where is the one who were as born, born king of the June? We saw his star where it rose and have come to worship him. Have come to worship him. Those mega, the Amoyimeta, they came to worship Jesus Christ. That is a special child. Yes. Say to yourself, I am a special child. I'm not common. I'm special. Yes, my daughter is a special child. Yes, we are special. Yes, kì í ṣe bébà yìí people by crowd, okay? And I will tell you the sign to let you know that you're a special child. A lot of special child, a lot of peculiar people, they face tribulation, they face trouble. There's some people who rise, who are bigger than them, that always want them down. It's not even them. It's the things that they carry. It's not by what where you are born. It's by what God has deposited in you, what you are carrying. Okay? So, when you have a special child like that, You know what to do? You pray, you hear, you hearken, you hearken to the word of God, you listen, that is meaning, you obey God over that child so that you will not regret later. Like Samson, the mother of Samson wasn't listening to God, never obey. It's not the obey, obedient despite they may want to present themselves like obedience, like like that, and like, like that, but they are disobedient. He disobeyed, and that is the hand. You can see that his son, how great is something, but he died with prostitute and evil people. You understand me? Because of little disobedience. Okay? But here, it wasn't like that about Jesus Christ. Let's continue. When King Herod heard, this is the, he was, was the, I mean, disturbed and all Jerusalem with him. Because he heard that a king was born. It's a like taboo. You understand? You, a whole me, King Herod, not me. He shame me. He was pointing to himself, you, King Herod. And he believed that after this king, I do think he, he should be any king, any other king? You understand me? Some people want to break a record. They want to say that after them, Nothing like them. Nobody like them will be able to show forth. You understand me? And because of that, they turn evil. Because they forget that even God himself is the one that make them what they are. But they want to turn themselves, they want to break a record. By nobody should be like them any longer. And Bible said, I mean God, according to understanding, that nobody can be. You always, only God that cannot have duplicates. You understand me? Nobody. Everybody, you know, if you are great, today God can make greater. Like that time when I said I, I used three, three million. Ìgbà tí mo ní mo kó ẹrù wá sílé fún Nàìjíríà. Three million tí mo ní mo fi kó ẹrù yẹn sìn. Ó dàbí pé kí n sọ pé mo fi thirty thousand dollar. Yes. Thirty ó dàbí pé kí n sọ pé mo fi thirty thousand dollar. Kò sí ẹrù yẹn o gbogbo ẹrù tí a rà yẹn kò sí owó yẹn bẹ́ẹ̀ o. Owó tí mo kàn san nígbà yẹn just to transport those things to Nigeria because I want special thing. You understand? Now it's expensive. But it's like now does somebody want to make it like, okay, oh, nígbà yẹn bó ṣe máa rí nìyẹn pé kò ní sírú ẹ̀ mọ́ no no no no They're making everything advance every day you, you see the TV we are talking about that time it, it was a I want TV yẹn gbà yẹn wọn ti wá ṣe smart TV you still need to you know smart TV to tún ti I want to do that. You know, technology to ti ṣe kí ni ó tún ti wà but this king What is like a taboo to them. Some people feel anytime we are talking about power, they want power even they are no longer in that power. They are no longer in the position. They want the power to remain in their house. They want the power to remain with them. They don't want anybody to be great like them. You understand me? And that's what caused Pharaoh. I mean, Herod. It caused Herod to be a bad person. He now turned to a murderer. When you want to change the hands, you want to change things of God, the way God planned and you want to change it, you will turn to murderer. And a lot of murderer today, because they want to change things that cannot be changed. They want to kill people that cannot be killed. They want to destroy things that cannot be destroyed. They are waging war against things they don't need to wage war against. Do you understand me? So, Herod felt so bad, and then with people there, no papa, and What type of nonsense is that? A king? Somebody, you know, àwọn amòye ń gbà mìíràn. And that's why you need to learn how to present your word at time also. So that the word battle will not be too much on you. But if you have made the mistake, like somebody like us, most of us that are supposed to keep some things away from some people, certain people, and uh, we, we, we mistakenly expose it to them. It's, it's a mistake on our side. But do you know what I want to tell you authoritatively today? That Almighty God will save us. All our mistake we have committed, the Lord will turn all of them to miracle for us in Jesus' name. It's just a, it's a, it's a mistake on those, uh, the, Megas is a mistake on their side, telling the king, and when they are going, although purposely and deliberately, God purposely send that message to the king, because the way king always feel, Herod always feel bigger than his head, always feel that he's God, always feel that nobody can be like him. You understand me? And purposely and deliberately, God send those people to go first, go and tell him that a child was born, oh, is greater than you, is even born in Ibujero, wọ́n bí wọ́n bí sí palace Right now, as I'm telling you, is suffering. Right now, as I'm telling you, there was no even place for the hospital, for the baby to be placed properly. But you know what? It's still better and greater than you. That will tell you you may scream. you are may, you may be in mansion, you may be you may be displaying things some some things today. But I tell you that if you are not with God with those things that you display, God Some people are better than you that are not even in that position you think you, you are. Okay? It's not me that said it. Oh. It's Bible and inspiration that is all. We are trying to deliver the message. You know, Herod was feeling, he felt so bad. Now, what an insult. Somebody in this country, born in Bethlehem, is a king. Ṣọ́ba wọn lọ́bọ̀ òun pé méjìlá àfin náà because he's a fool. The king is a fool at that moment, the Lord rubbish his brain. You understand me? You should know that when they said a, a child is born, he cannot be a king in a day. But that's why they may even think that way that, okay, maybe future king. Oh, you want to be right brain with my children? Eh, so this one want to come and be right brain with my child, with my children, with my with, with my lineage. Ah, okay, I'm a Ojuwa ló It became terror. <laughs> It became terror àwọn eléyìí terrorist ni wọ́n this king is a terrorist he kill all children because of just position just because of this eh, àwọn irú àwọn ṣíà yìí ẹ̀mí pa àwọn ìlú faraó máa ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ i mean àwọn um, artwork you know because of design but now then they do this with all like pẹ̀lú àwọn kí lorúkọ ẹ̀ gold, you know, because of the gold, because of diamond and rubies, you know. Let's continue. When he had called together all the people, chief priests, you no, know, he called all the chief priests together. Teach them, I mean, priests and teachers of the law. You know, he called even the law students. He asked him where the Messiah was to be born in Bethlehem, in Judah, they reply. Those people, they said, in Bethlehem, I want kilo money. sorry, oh, the teacher, the priest, àwọn lay now one amòye mẹ́ta. Sorry, sorry, sorry. Let me know, mistake. When he called, when he had called together all the people, chief priest and teacher of the law, asked them, I want àwọn amòye Then where the Messiah was born he asked them you know to wàá tàn wọ́n ó wàá fẹ́ fi ẹ̀tàn tàn wọ́n in Bethlehem wọ́n dá lóhùn in Judah they reply for this is what the prophet has wrote you know he has been in prophecy before but you Bethlehem in the land of Judah in the Bethlehem in the land of Judah okay and by no name mean last among the ruler of the Judah you know the rulers of Judah you know ètò kéré jù and for our mm, for out of you we come a ruler who will let's go to seven i'm coming the trouble came now to Herod Herod was trouble you understand but let's go to verse thirteen when they had they have gone and the angel of the Lord because then Herod was disab I mean disturbed orí Herod ti dàrú orí Herod ti dàrú is now looking for I want to know I want to know and he send those people also that when you see them after bound for them after giving you realize you know the place they now are the baby come back and tell me so me too I go back and present my gift and the gift that's why I tell you it's not all gift and people who promise you they have good thing for you Okay? A lot of people promise gifts. You don't know what the gift belong. I mean, what the gift is up to. They present car to some people. It's just to set them up and to put them to share me, to initiate them into some things. Because the moment you collected that, then you are into a game and you are into a covenant. Okay? When they has gone, an angel of the Lord appeared to Joseph in the dream. You see, when those people now tẹ́ bá kàdé twelve yẹn máa rí wọ́n ti lọ bẹ̀ wọ́n ti ṣe gbogbo activities wọn but in verse thirteen because already the spirit of God now said to those people also they they should not go back to the Herod they should not go back to the king they should not go back to the you know to the that person that said they should come back and again those people did even wọn sọ fún wọn pé kíyèsára o those the eh, the the the àwọn amòye mẹ́ta yẹn they are not telling them they don't tell i mean there is no message at all to tell them the Joseph and Mary for them to be careful that somebody you know about so so so and so they, they didn't say anything okay but that's why the people is just pé àṣírí mi wà one àwọn ènìyàn mímọ́ you understand me so but God he said in that verse 13 he said when they are gone what you learn lọ nísìn and the angel of the Lord appeared to Joseph in the dream get up he said take this child and the mother and escape to Egypt. Take this child, get up, we wake him up in the middle of the night. And that's why when people say to you, ah, kò rórun In fact, ìgbà tí wole similar wọlé sí mi lára ni wọ́n máa it's time for you now to be praying. Yes. Ẹni tó bá ń sùn dáadáa wàá mọye àti ìgbà tó yẹ pé oorun tún máa ń dùn jù, ni ní lati láti 4 títí di aago mẹ́fà ó ti yẹ yín láti ìrọ̀lẹ́ tó bá sùn títí di twelve yẹn mọ́tù oorun máa wọ̀yàn lára and that's why lè ṣe máa rí tí àwọn èèyàn bá fẹ́ gba attack you have to be they will attack in the dream that time around that time tó bá tún wá lọ gbà tá tó bá gbà attack nígbà yẹn wà á tún wá attack nígbà táwọn èèyàn burúkú bá ń bọ̀ láti ibi ìpàdé tán padà sílé wọn ní ìdájí that's why gbogbo àyẹn oorun èjìká ni wọ́n ma fi ń kó you going to have a sand sleep Even for people who don't normally have sound sleep again, who are not sleeping because age also causes many things. A lot of people, when they are getting old, they are, you know, sign, another sign of old, old age is for you. You have to be sleeping and waking up. You can wake up three times in the night, which is not happening to the baby like that. So we are still preaching. And if you are no longer interested, you can go no wahala. So, but we are going to pray, okay? <laughs> I know that maybe Father will want one, maybe Abi Herod wà níbí ṣó ti to yín mẹ́yẹn maybe people like King Herod is here so where this preaching may be touching them okay if you are somebody that hated that used to hurt like King Herod you can go okay it's not by force all right thank you for coming and you have you spent your time no wahala okay uh-huh. so we continue we move when okay but I didn't know but get up he said take this child and his mother and escape to Egypt. Stay there until I tell you for the, I mean, on, tell you, for Herod is gone to search, because Herod will be away, but he he has sent a lot of people outside. I have sent the gift he said, he actually said he had for the little baby. He already sent it out. For the Herod is gone to search for the child to kill him. You understand me? He already sent. <laughs> So he got up, took the child and his mother during the night and left for Egypt. Okay? So Egypt mo máa ń sọ nígbà Egypt a máa ibi tí ó máa ń sìn nígbà mìíràn tí àwọn èèyàn kan bá ni. Ó ti yẹ mẹ́rin àwọn Egypt má gbàgbé Egypt rẹ náà especially tí ṣe nǹkan tó bá wà tó bá ṣì wà ní Egypt rẹ ṣe nǹkan tí olórí Egypt rẹ tí òfin ní ní ọ lára ó ti yé bẹ́ẹ̀ so message for the I mean a word for the is enough for the wise even for myself okay to this that time you see he escaped to Egypt and don't forget that even Egypt as we normally talk about Egypt in the Bible that hey, Egypt is bad Egypt is this Egypt is kinikan it's always escape routes you understand me even the gbòǹgbò ìdílé ìṣẹ̀mọ̀ àwọn ará Benjamin àti Joseph ngbà yẹn náà they escaped to Egypt you understand me Egypt have been a saviour to some people so don't neglect them and don't it's not everything it's not everybody in Egypt that is a that is a bad person So some people can become only because the title of Pharaoh is a title of a king in Egypt. You understand me? A title of Pharaoh is a title of a king in Egypt. So every king is only one king that was bad. Then they everybody, every king in that place, they say, Ọmọ Pharaoh, Ọmọ Pharaoh, Ọmọ Pharaoh. There was even a pastor, I mean, a pastor then and also a teacher. He used to call people, to bá ti ṣe nǹkan tí ò dá báyìí. Àbí tó rí ẹ tó mu nǹkan kan, àbí ọmọ tí, àmàlẹ́, Ọmọ Pharaoh tó bá ti rí ẹ báyìí Mr. Adébáyọ̀ nígbà yẹn ọmọ Fáráò ọmọ Fáráò ọmọ Fáráò ọmọ Fáráò he always call sinners ọmọ Fáráò the bad people ọmọ Fáráò you understand me that's why I never forget that pastor uh, that teacher also he's a teacher and he's also a pastor then so so he got up took the child and his mother during the night and left for Egypt you see tí ò bá sí Egypt nǹkan If there is no Egypt at that moment, do you think uh, Jesus will be saved? At times, Egypt have a the role of Egyptian in your life. You have to clap for them at times, and you have to worship God over their life. Okay, because at times we say Egyptians are not God in my life. Everybody, that's Christian song in Nigeria. Egyptians are not God in my life. I see them before. I see there no more. The time you are eating in Egypt, ńkọ́. The time you even take their thing, their gold, everything, that the only thing you could sustain, I mean, cause could sustain you is just thing of Egypt. You don't think that song. I you used to, I used to laugh at times. Egyptians are not God in my life, oh, oh, oh. because Christian, I'm um, woman, being, especially we are we quickly forget things that anytime things sweet we for we are happy we praise God for that if it's small time it's not sweet like this we changed our face. We started singing, if Jesus are no God in my life, oh yeah, if Jesus are no God in my life. I see there before, I will see there no more. The Lord will fight for me. I will see there no more. If Jesus are no God in my life. You know, everybody started singing like that. They don't know, remember that the day when there was no food, when there was no safety, when there was no security, even when there was no assistance, and you're where you were born you use Egyptian word there for you. So praise God for Egyptian life. Hallelujah! Amen! That will tell you that your brother is your Egyptian is a brother. They are siblings to Israelite, you know, because we're always preaching that, you know, they are actually the same father, but different mother. Egyptian and Israel, they are the same father. When you look at the origin, look, deeper into the story. So when you go the theology, ah, the pastor, the teachers of the world that got inspiration when they are teaching, they will tell you that, you know, <laughs> this word, this, this gbogbo color, this color is just like, you know. But hallelujah to God. So 15, where he stay until the death of Herod. That's they stay in Egypt for till the death of Herod. And and so was faithful what the Lord has said through the prophets. Out of Egypt, I call my son. Is it out of Egypt, I call my son. Okay? So, out of Egypt, that you will reside in Egypt for some time. It's for you to see. And Egyptian, because, you know, Egyptian, they like uh, insect, they like to candle they like to fiturari oríṣiríṣi when you want to also they they fudu they candle like that you know that is it like even some people if you want to speak about something want to speak against something if you have not tasted it you won't be able to explain it like people like us we tasted alosagbara alosigboro ó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n yẹ kọ́ pípa máa sọ pé why you you because that's why we, we are not we are not ordinary we are peculiar the people tó ti lọ east west north and south and you know what ó wa shekini, ṣe kí fi àdàgbà èdò sí ọ̀dọ̀ ọlọ́run you know when you want to talk about some things that are not bad about this thing you know I tasted it it's not good like God okay what about this one it's not good like God what about this person it's not good like God only God is what good only God is wonderful and faithful and powerful you understand me so until he resided in Egypt till the death of Pharaoh. When you look at it, I don't want to read that place. You can read when you read from eh, Etoto, you will see how that devilish king started to he gave a commandment that the child must be killed from age so so so to age so so so because he just want to he don't just he doesn't want that baby to escape. You know what? Because he feels so it's like he feels so it's like insults for somebody to come into his palace and tell him that a king is born and they call the king of you. He was very, very mad. Herod. Herod was mad. And that was turned Herod to a killer today. And part of the, we want to talk about terrorists. I want the terrorists that kill children. They go for children because of their throne. They have mercy. They have no mercy again. No much. No more mercy. No more sympathy. Because of just for you to be. Just to be in the. He forget that he's going to die one day. Okay? First and foremost, you're going to pray. I will not turn to evil. In The spirit of arrogancy. When your opposition turn to your get into your head, you will sin against God. That's why I love people that always don't use their position. Don't let your position. Let me just do it this way. Let me advise you. Bola and people looking at me. Don't let your position get into your head. Don't let your position turn you to bad thing. Don't let your position turn you to killer. Don't let your position turn you to evil. Don't let your position turn you to oppressor. Yes, position have made a lot of people. I've changed people. You understand me? I've changed people. People will be saying that shame me abo men tó ń bá sọ̀rọ̀ you know who the person you are talking to you know the the the me talking to do you know the person you are talking to ah ah this is a taboo this you know a lot of people be speaking grammar you understand me? And some will not even talk, but they will look at you from their inner eyes. They will look straight to your generation to generation. with you have A lot of people have turned to bad things pé the amòye ọlọ́run kan sọ pé kán lọ sọ fún the the the Jesus Christ is not going to be the king he is not going he is not even sitting on the throne he is not going to drag his seat eh? ìjòkó ẹ̀yẹ kò ní dìde pẹ̀lú ẹ̀ okay okay when you read continuously now we get back to that place ó possible tó bá gbé ní Egypt gan wọ́n ṣe crucify rẹ̀ crucify kan má crucify but that one is another day we are going to pray my position oh Lord don't let my position turn me to bad thing a lot of people on this social media wàá máa gbọ́ tán bá ti réyàn tó wò wọ́n tí one or 2000. thousand bá ti ń wò wọ́n wàá máa gbọ́ pé wọ́ ìwọ yen. sọ̀rọ̀ yẹn ilé ẹ̀ wọ́n máa wá bá ẹ̀ ń bẹ̀ wọ́n máa fẹ̀ṣì out wọ́n máa débi olè lóru ni they turn to terror because they believe that no you know you know ah hey tó bá rí ẹni tó ń wo ìyáyé àtijọ́ mà nìyẹn òkìlì kan they start to boast because of people back in there because they believe that people love them because they believe that some people they forsake some people they are you know <laughs> you know that position and the things they see it get over there and they are moving they talk anyhow they behave anyhow they do many things anyhow even some pastor he have turned their position change them some people they will not be evil if they have not changed position if their career or things they have not tasted power They have not tasted authority. Some people will not be evil today. But because they have tasted power, they have tasted authority, then they know that, okay, talo ló biwa. bí wa. Wọ́n kàn wọ́n kàn gbàgbé orin yẹn tó máa ní. Wọ́n kàn sọ orin yẹn torí fúnra. Wọ́n lè máa kọ́ fúnra wọn pé káàbí àwa táwa lórí tẹ́ òsì ooo kábíyá wa táwa lórí títì láyé yìí ó ti o àwọn ni the rulers of darkness àwọn ni wọ́n ní gbogbo agbára o àwọn ló lè sáyìn gbogbo ìwé àgbáyé àwọn ló lè gba owó wọlé kó lè sanwó jáde ta ni ó lè fi ara wọn wé nínú ayé yìí o àwọn làlágbára wọn kàn change ẹ wọn máa kọ nínú ọkàn wọn yóò lọ sáà. But I'm telling you today, I'm pleading to you. And I'm telling you, don't let your position change you to bad You are being created. You are being in that position. It expire, but you are, it's a favor. Is you are by God. Is by them or them by God. Because God wants you to know he wanted to test you. Part of test of life. At time when people get to some position, It's not because God love you at times. He want to overshadow fún ẹni. When you get money, eh? If God give you pen, láti lè slave digo. kó kàn lè fi wá nǹkan wá kọ hódò hódò hódò hódò hódò hódò hódò kó wá kọ hódò yẹn kó rán àdì gbogbo orí tébù He just want to test you ne? You understand me? At time you go obtain some things ó bímọ kì í ṣe pé kó ba lè kí abayọ abalẹ kó ba lè láyọ̀ kó ṣe pé kó ba lè sọ pé à ah, ìwọ bímọ ó kàn test ẹni he just doing some testing just doing some example just want to do some things kó fẹ́ wo you know he using you also for the reaction what are you going to do what are you going to what are you yourself what can people do what is going to happen ó make ẹ ó fẹ́ kó ríran ó fẹ́ kó rí ẹ you know God is doing things so like hallelujah hallelujah olúwa whatever position you put me will not change me to be bad. Any position you put me will not change me to be bad. It's a good position. It's a good prayer. So that if God lifts you up today, you will not turn to a bad person. If you are in, in lack or you face trouble, like me, now give us a pé to repay. ẹ ọmọ mi ti lọ school sí kò dẹ̀ sówó lọ́wọ́ mi kí wá lọ máa ṣe nǹkan tí ò dá kò sí. Ṣé o mọ̀ pé tó bá jẹ́ pé mo fẹ́ ṣaṣẹ́wó sí àyè gbà fún mi? Ṣé o mọ̀ yàrá méjì mo ní kò sọ́mọ mi lé sí mi ò lówó lọ́wọ́ ẹ̀tàn ti sáà táwọn èèyàn kan bá ní yàrá yìí ní Dubai àwọn obìnrin kan tó bá ní yàrá yìí ní Dubai àwọn Nàìjíríà tó bá lọ sí Dubai àtàwọn kan wọ́n ma títí aago mẹ́ta ọ̀sán wọ́n máa wọlé jáde ni wọ́n máa wọlé àwọn èèyàn ọkùnrin máa wọlé wọ́n máa wọlé jáde kò dẹ̀ sẹ́ni tó máa bí torí pé ní bá fẹ́ claim pé na me get my body na I go claim am but èmi sọ fún yín pé tí orí gbogbo ara mi ayé mi láti economy dé sàlẹ̀ I'm being used by God I'm now using by God so nobody can use me kó máa jẹ́ fẹ́ olè ló fẹ́ fi mí ṣòkó kò lè jẹ́ o lè dà mí pọ̀ kó ba nǹkan lọ́wọ́ mi kó da o ní gbádùn àfẹ́gbẹ́ tó bá bẹ̀ mí pé má bínú bọ́lá kò sí bó ṣe lérò láyé ètò òní sinmi ìwọ gan máa mọ̀ pé àwọn kàbùkù ni torí èmi kọ́ ni máa kàn ẹ́ ọlọ́run ni ó kò lè dédé wọ ọlọ́run kó sọ pé kó dédé gbé mi wọ̀ pé ó yá bọ́lá jáde báyìí kó ṣe báyìí because bí mo ṣe wà wọ́n ń lò mẹ́ ọlọ́run ló lò mẹ́ so anybody tó bá to wá fẹ́ trespass láti sọ pé òun jọmọ èṣù kan ó fẹ́ wá lò mẹ́ ó máa máa lo ìlòkulò ló máa máa jẹ́ eh, wa máa mọ̀ pé òṣì kan lò ní ó ti yé báyẹn torí bẹ́ẹ̀ olúwa ipò tí o fi mí sí láyé má jẹ́ don't let me become evil for any position a lot of people face trouble they don't because of that and go and steal they don't because of that and go and be sleeping around they don't because of that and join gang of fraudy. they don't because of that and start teaching and learning how to be you know we waited patiently God I will be just tó bá wù mí láyé olúwa má have mercy now dádì mi inú ní tí n bá gbẹ́kẹ̀ ojú òní tì mí má gbàgbé ìlérí ìfẹ́ rẹ̀ ọlọ́run gbà mẹ́yìn o ti ṣe fáwọn kan ní gbà mẹ́yìn o ti gbà mẹ́yìn olúwa gbà mẹ́yìn you know you be talking to God Only wait Only bless are those people who wait who waited I mean waited on the Lord patiently you are because I waited upon him whatever nígbà tí mo ní mo wọ́ mo mo ní ẹ̀ mo yọjú tí mo ní mo fi gbàdúrà ni tí máa ń gbàdúrà ni wọ́n kò sí nǹkan ẹ lè fọwọ́ ago sẹ́yìn kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún mi tẹ́ lè ṣe fún ọmọ mi because I waited patiently olúwa ẹ̀yin ni níjọ́ tí mo bí mo tí mo lóyún báyìí fún oṣù mẹ́sàn-án yẹn mi ìrò pé mo sùn olóyún gbọ́dọ̀ máa sùn dáadáa mo ṣe ìṣọ́ọ̀rù títí mo fi bímọ ni ìṣọ́ọ̀rù ni pásọ̀ kan máa tún engage mi síjọba máa dúró báyìí olúwa olúwa olúwa olúwa màá máa tọ oríṣiríṣi bí mo ṣe fọkàn mo ṣe àdúpẹ́ lónìí torí ẹ̀ tó bá dúró déédéé di olúwa ọlọ́run yóò tó okun rẹ ṣe and I give thanks to God because it's grace of God tó bá jẹ́ ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ fún wa ń bí àbí tán bá ń ṣe iṣẹ́ àtàn máa sọ pé a sọ ten million wọ́n dẹ̀ máa sọ pé ìwọ ń gbówó ilé lẹ́ni àkànní ṣe kankan fún ẹni adẹ̀dúpẹ́ fún ọlọ́run kò tiẹ̀ wá kò tiẹ̀ wá jọ wá lójú torí pé ọlọ́run wa mọ̀ pé tó bá máa ṣe ó máa ṣe kọjá beyond people's tech ní èmi ni mo ọlọ́kan ńgbà kan ńgbà tí ojú pọ́n mi mo ń lọ rìdíìmù gbà yẹn ní South Africa mo ń fi mí ṣe yẹ̀yẹ́ ah! àwọn rìdíìmù church tí mo lọ ní South Africa yẹn àti pásítọ̀ wọn gbà yẹn àwọn náà wọ́n ń tọ̀ mẹ́tẹ̀ èèyàn sà bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ kan ló ní kọ́ tọ̀ mẹ́tẹ̀ nígbà ọwọ́ pásítọ̀ àánú òjò ni ló wà ń bẹ gbà yẹn ló máa ń lọ kiri ló máa máa tẹ̀lé mi kò jẹ́ pé ó fẹ́ fọkàn fẹ́ máa tọ̀ mẹ́ta ayé mi ni o àwọn tọ̀ mẹ́tọ̀ wọ́n tó bá dẹ̀ tó wà kòkò kan a máa fọ́ àjàgà náà kúrò yan àjàgà yẹn ni ẹ tó bá fẹ́ àjàgà wọn máa fọ pẹ̀lú àjàgà ṣó ti yé bẹ́ẹ̀ so má gbàdúrà mo máa ti oríṣiríṣi àwọn èèyàn máa dẹ̀dẹ̀ mọ́pọ̀ àwọn ọmọ sátà kan máa ń dress kan tó bá jẹ́ English they dress to kí wọ́n dẹ̀ like high shoe you know tó máa sanra wọn máa gbé bàtà tó ga they always wear high shoe tó bá dẹ̀ jẹ́ tó bá tóra jù á gbé block heel The dress the woman dress dáadáa they know how to dress you know so ní ní church here we have a lot of churches i mean South Africa that are in church so and all of them àti àwọn kan ti kó wọn bòdì àtàwọn nàìjíríà tó wà ń bẹ náà you know educated you know redeem have educated Eh, eh, ṣé àwọn kí ni wọ́n pè wọ́n nígbà yẹn náà ẹ mọ̀ pé àwọn eh, redeem náà ní eh, orúkọ tó máa ń pèrè àwọn àwọn tí bí àwọn educated kìnnì kọjá mi mọ́kọ́ tó máa ń pè wọ́n ṣá so níwọ̀n yẹn e, everybody will separate themselves like this you understand because tó o bá ti lówó kò sẹ́ni tó fẹ́ mingle mọ́ ẹ nobody want to be your friend owó tó o níyẹn tó rò pé o lérò lẹ́yìn o lérò owó ló ń kàn ní tó gbé dání ló ló ń rọ̀ mọ́ ní kòkòrò rọ̀ mọ́ tó rò pé o léyàn ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ipò tó wà ló ń jọ àwọn èèyàn tí wọ́n láìkì ó ti yé bẹ́ẹ̀ yẹn so mo wá gbàdúrà níjọ́ kan nígbà tí mo ṣàrí pé oríṣiríṣi nǹkan ọ̀gbìn ẹ̀gbin náà fi lọ̀ mí ẹ̀gbin gbogbo wọn tó bá ti ṣe tán báyìí mi mo dàgbà ju láàrin àwọn kìnìún yẹn ṣá mo ju àwọn míì lọ wọ́n dẹ̀ mọ̀ àwọn tí àjọjọ lọ sí ṣọ́ọ̀ṣì yẹn eh, tolúwa ni mí la ó jẹ́ bíi dókítà ìyàwó ẹ̀ kí lorúkọ Bímbọ́lá ìná gbogbo ṣọ́ọ̀ṣì àṣà lọ ẹ̀wọ̀n ní àlétọ̀fù nàìjíríà náà tó wá lọ sí sùn ní south africa tó yẹ pé doctorate ó láti sí wọn so tó má yàtọ̀ tán máa bẹ̀mí níṣẹ́ tí ò dáa máa lọ gbálẹ̀ ṣe gbogbo wọn mí kọ i do it gbogbo jàmbá rí pé wọ́n máa ń mọ̀ mọ̀ ṣe wọ́n á tún máa bú mi ah, systematically ẹ máa gbọ́ àǹtí yẹn àti ọkọ ẹ̀ nígbà yẹn pastor ben àti sitatolu mi èyí so rest mi sitatolu rest in perfect peace àti sitatolu àdúrà mi gbà ẹ ẹ bàbá mo dúpẹ́ ẹ ìyá búkì tó ní tòun ò gbà ó ní bó ṣe jẹ́ ah, tó bá ti ń kọrin ó ní orin kan má sí dẹ́lọ́sí pé á change ẹ̀ báyìí kì í ṣe pé wọ́n máa sọ ní òwe o inú mọ́tò inú mọ́tò wọn ni wọ́n gbé mi sí kọ́ máa gbé mi sínú mọ́tò wọn mọ́ ọkọ̀ wọn máa drive àwọn máa wà níwájú àwọn ọmọ ṣàmà ṣẹ̀fẹ̀ fún wa máa cash cruise àti bàbá ọmọ mi náà ṣe mọ̀ pé tó bá dẹ̀ jókòó sáàrin àwọn èèyàn tó máa ń fi ẹ́ cash cruise tó máa fi ẹ́ gbẹ́fẹ̀ à ah, á máa dàbí pé kí ọ̀tá ẹ̀ lanu kó gbé mi ni But yeah, àwa, we don't ah, we don't chop a grace of God like a bonus of God. We wait on you know they you know they move. So what bad gbàdúrà ǹjọ́ yẹn nǹkan tí mo fẹ́ sọ yẹn. Ní gbogbo ìgbà yẹn àdúrà mi Olúwa fún mi lówó Olúwa. Mi ìgbà yìí a ti ní owó ká tó kúrò Nàìjíríà. A ti mo ti ṣe business ki oríṣiríṣi nǹkan tó tún ṣẹlẹ̀. Bó ti ṣe bẹ́ẹ̀ yẹn torí this time around jẹ́ kú jẹ́ rọra pẹ̀pì ọlọ́run Elédùmarè ń gbọ́ yẹn rọra pẹ̀pí kí n kàn dá kékeré máa rọ. so mo wá mo wá gbàdúrà Olúwa mo fẹ́ owó tí mo tó máa fún mi mo fẹ́ kó sọ pé mo ṣògùn owó bí mo ṣe ń gbà nìyẹn ṣé o mọ̀ pé tí o bá ń wọ́ mọ́ ń gbà mí tó bá béèrè dáadáa tó bá wà kẹ́fù wàá béèrè pé kò bímọ kú ọlọ́run ní jẹ́ ń bá bìkú láyé mi ẹnìkan ló sọ bẹ́ẹ̀ ń gbà pé ẹni tó bá ń wọ́ mọ́ ìbèrèkúbèrè ló máa ń béèrè pé tí n bá ti ń béèrè nǹkan kí n máa wo ibi tí kí n máa mọ nǹkan tí mo fẹ́ sọ o mo rò bóyá rọ nígbà yẹn òótọ́ ni torí ẹ̀ nígbà tí mo wá gbọ́ ìmọ̀nà olùwà jọ̀ọ́ ọmọ tó máa bá mi kalẹ̀ o ọmọ mi ò ní kú o ọmọ tó ga ọmọ tó ṣe báyìí tó máa nífẹ̀ẹ́ mi ọmọ tó máa tí máa bá sọ̀rọ̀ tó máa gbọ́ ọmọ ọlọ́run ọmọ ọlọ́run mo ṣe I begin to nígbà yẹn tí mo ń bèrè nínú ṣọ́ọ̀ṣì ìgbà tí ojú kan wà yẹn máa ní olúwa olúwa yọ mo fẹ́ lówó olúwa wọ́n gàn mí tó olúwa wọ́n gbà ní bóyá wọ́n máa ti sanwó ẹ̀ tán sí torí bíi twenty years náà máa fi sanwó mọ́tò South Africa no twenty years kan bíi six years or seven years bíi South Africa bíi Canada yìí náà ni ṣó ti yẹ mọ́tò àwọn ẹni bẹ́ǹsì white to be space bus buy torí wọ́n máa ń ṣe pick up ńgbà yà wọ́n máa ń ṣe pick up ní tó bá ti ṣe pass wá lọ ṣe pick up ìyàwó wọn ń ṣe ṣe pẹ̀lú South Africa airline gbà yẹ kó tó wá di ó ṣàṣẹ pẹ̀lú South Africa airline ṣàtolú so tó máa yà tí ń kàn mí ẹ máa jókòó síbẹ̀ yẹn wọ́n á ra KFC ọmọ tó máa ń ṣẹṣẹ tó ń ṣọ̀ṣẹ̀ wọ́n á ra KFC fáwọn ọmọ wọn àwọn ọmọ yẹn á ti di bíbọ̀ ẹ̀ ń sìn jàdán gbà tí ọmọ tèmi ti lè di sísínsìn tọmọ mi ti wọ eighteen plus ọmọ yẹn ti ju ọmọ mi lọ àwọn ọmọ yẹn ju ọmọ mi lọ èwo ló jẹ́gbẹ́ ọmọ mi ń gbà yẹn ṣé kọ̀ọ̀kan jẹ́gbẹ́ ọmọ mi ni pé jàdán ló jẹ́gbẹ́ ọmọ mi jc fine boy ó jọ dá díẹ̀ jàdán yẹn jọ yẹ Eh, kí lorúkọ àkọ́bí wọn yẹn ṣọ́ ṣá wọ́n máa ra KFC wọ́n máa rà torí ẹ̀ be careful wọ́n máa ṣáà rà fún àwọn ọmọ yẹn so wọn ò nírà fún ọmọ mi gbà wọn ò nírà fún ọmọ mi àdẹ̀wà ni wọ́n tún yẹn but èmi mi lè ṣe bẹ́ẹ̀ o àṣẹ bí mi tẹ̀sí tètè pásọ mi lè ṣe bẹ́ẹ̀ so wọ́n ṣàmọ́ máa sọ̀rọ̀ inú ṣọ́ọ̀ṣì náà dẹ̀ ni mo ṣe ń lọ màá máa gbàdúrà olúwa ẹkún ni tí màá ti wà ní ṣọ́ọ̀ṣì bí n ṣe mo máa sweat báyìí nínú ṣọ́ọ̀ṣì èmi dẹ̀ ni èmi náà ni èmi ni a máa gbá ṣọ́ọ̀ṣì a máa nu ṣọ́ọ̀ṣì torí kíní ni wọ́n fi mí sí hospitality so hospitality also you take care of the mo tún wà nínú àwọn ọ̀ṣà náà àwa la máa ṣe tíì clean children kíní ṣe tíì fún àlejò sáfù àwọn àlejò gbá ṣọ́ọ̀ṣì tán bá ṣe tán gbá ṣọ́ọ̀ṣì kan tó bẹ̀rẹ̀ clean ṣọ́ọ̀ṣì torí you know understand I'll be praying. Olúwa, Olúwa, Olúwa, Olúwa, Olúwa. Ela bere. bèrè. Pastor sister sister Tolu ti kú ṣùgbọ́n mm, Pastor Mukashi wà. Wọ́n ti ní ṣọ́ọ̀ṣì tí wọ́n ní wọ́n ti kó lọ́ndà rẹ̀ dín wọ́n ti lọ́dá ṣọ́ọ̀ṣì tí wọ́n sílẹ̀. House of God. Ela bere. bèrè bóyá mo máa purọ́. Mo máa ara mi máa máa sweat máa máa omi máa máa jọ̀ lára mi báyìí. Ogun ìjọ náà ń gbéyàn mi o má jẹ́ ntàn no be small thing àjàjẹ́ ogun CAC. CAC. Ẹ lè gbé mi mi o torí pé kì í ṣe CAC ló preach fún mi tí mo fi gba Jésù gbọ́ Ọlọ́run gbọ́ kì í ṣe ṣọ́ọ̀ṣì kì í ṣe pásọ̀ CAC mo kàn láìkí CAC ní pé wọ́n gbàdúrà nígbà tí mo dé ni kì í ṣe CAC ló preach fún mi kì í ṣe pásọ̀ CAC láéláé pásítọ̀ evangelist tó kàn jẹ́ pé ó kàn farasin sí four square ló preach fún mi evangelist ni máa yẹn gan so kì í ṣe CAC but Jesus is one so I prayed and people mock me And then that time themselves, they be telling people to be to be dodging me. Musolu jọ̀ọ́ Joe, iba me sí rere baba dá padà fumi, mi gbogbo tó gbà lọ́wọ́ mi àwọn òta lélẹ̀ àwọn àwọn ìkàyẹ torí ẹ̀ tẹ́mi bá fẹnu I hate them o ẹ̀yin alájàlẹ̀ ẹ gbọ́rọ̀ mi lè láìkí I hate them with passion they are evil they are wicked. When they talk, when they do something, they want to be, they want that thing to also come to pass. They want that thing, Even they know oh, they want it. Bẹ́ẹ̀ ni wọ́n máa but Pẹ̀lú owó agbára kì í ṣe pé wọ́n máa You better be careful àní agbára wọn yẹn náà ń ṣiṣẹ́ dáadáa lórí èdè Nàìjíríà. Olúwa owó tí mo fẹ́ ní mo fẹ́ kàn sọ pé mo máa mo ṣògùn owó. Ìgbà tó máa yá, ó kàn tó stage kan. Almighty God kàn sọ pé ká kúrò níbi tàwa yìí. The Lord said to me, move àfẹ́ kúrò ní tó léwa kú ó léwa kúrò mẹ́. <laughs> when God is talking and you refuse to listen because Mama wí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn tí o bá kúrò máa ní ọ̀rọ̀ yẹn ló jẹ́ kó lọ àwọn ti sọ torí ẹni tó ń sọ̀rọ̀ fún ẹ náà wọ́n máa ti sọ fún wọn kò sọ̀rọ̀ tí wọ́n sọ yẹra fún omi ìwà yìí àwọn tó ní kó yẹra fún ẹyẹ àwọn gan rẹ́dì àwọn gan ló rẹ́dì láti gbé ẹ̀mẹ́ àwọn gangan ni òmìrán ayé àwọn kan máa sọ fún mi pé yẹra fún ẹni tó tó ẹni yìí o àwọn gangan lòmìrán ayé nígbà tí mo sọ ń gbà yẹn pé àwọn kan wọ́n fi ara gba búlẹ̀tì fún mi tí mo ní pásítọ̀ ẹ̀ fọ́ ẹ̀mí kí lorúkọ wọn bàbá mi kí lorúkọ wọn yìí MFM Olúkọ̀yà nígbà yẹn torí pé ó ń gbógun tiwọn náà nítorí pé àwọn náà ti rí ogun CAC rí ni ìṣe mẹ́mbà ò CAC torí ẹ̀ ni wọ́n ṣe máa mọ̀ ṣùgbọ́n àwọn tibẹ̀ yẹn wọn ò ní ìrírí gbogbo ìgbà tí mò ń sọ yẹn náà tí àwọn tọ̀mẹ́tọ̀ tí wọ́n ń lo redeem pastor tí mò ń sọ yẹn tó fi ń tọ̀mẹ́tì mi tí èmi nìkan kọ́ náà tọ̀mẹ́tì náà even wọ́n tún tọ̀mẹ́tì àwọn tó bá tún tọ̀mẹ́tì àwọn tó bá tún fẹ́ help wọ́n tún tọ̀mẹ́tì wọn ah oh God evil is evil is real let me tell you when I tell you somebody is evil is evil ó lè jẹ́ good fún wa o but ó lè jẹ́ good ó lè jẹ́ evil fún wa evil evil tí mo pè yẹn ló ṣe n tó àtì níbí ni mo sọ yẹn o ṣé mo pé mo ti sọ nísìnyí pé gbogbo bí ti ń bá lọ wọ́n máa lọ sọ fún ọ pásọ àmọ́ akọ àṣẹ pásọ àánú òdòdó ló wà ń bẹ pásọ àánú òdòdó ló ma ń bẹ ló máa mi kó church ẹ ti gbọ́ mi tó máa ní kó máa léyàn kó church àjọ tó mo ti lọ sí ní Canada sí ṣé mo lọ church but we are the church of God but I have the word of God in me because I. ti understand, ti sàn bẹ́ẹ̀ yẹn ọmọ tí bí ti bá lọ báyìí ọmọ máa sọ fún ọ kó mi kó church ni ọmọ máa ní ko le mi ni mo dé America ó sọ bẹ́ẹ̀ mo dé amẹ́ríkà ṣọ́ọ̀ṣì tí mo lọ ní ṣèṣì amẹ́ríkà olóní kí n lọ bẹ̀ nígbà tó ṣe tán ó tún ní kán ó ní kán máa misbehave sí mi kán lè máa gba nǹkan mi kán máa bẹ̀rẹ̀ sí ṣíyàn màmá sí mi kán máa lé mi kó ṣọ́ọ̀ṣì àánú òjò ló sọ àánú òjò yẹn ni mo ló dí ìjà èmi àti pastor, pásítọ̀ vice president àánú òjò yẹn àánú òjò yẹn ní thirty something years ago ló ń kọ lẹ́tà sí ni wọ́n ń kọ lẹ́tà láti CAC sí ní láti àti fáyàdì náà tó tún wá síbẹ̀ sí pásítọ̀ olúkọ̀yà wípé kí wọ́n lé mi pásọ Olúkọ̀yà nìkan ni wọ́n rí ni ìgbà tó tó stage kan àwọn pásọ kan àwọn bàbá àgbàlagbà tó lókun tó jẹ́ pé wọ́n ti kúrò ní sèǹsì náà tó ti múra wọn wọ́n rí àti sí mi ní CAC nínú MFM yẹn tí n bá lọ sí ọ̀dọ̀ olú bàbá Olúkọ̀yà gan torí àwọn náà wá jẹ́ personal counselor nígbà yẹn wọ́n ní kó lé mi kí ni mo ṣe ní òṣèlú kankan torí pé wọ́n kàn bìlí pé wọ́n ti ṣe ìkọ̀ àṣírí sọ́wọ́ mi wọ́n dẹ̀ bìlí pe wọ́n ti use eléyìí wọn kò gbúdọ̀ sọ̀rọ̀ mọ́ wọn kò gbúdọ̀ wọn kò gbúdọ̀ kò gbúdọ̀ rí olùrò kò kí ni mo ṣe wọ́n gba owó lọ́wọ́ mi nígbà tí ara ni wọ́n wọ́n promise marriage kì í ṣèmi nìkan náà ṣe bẹ́ẹ̀ fún wọ́n dẹ̀ máa ní kí tó máa kì í ṣe owó tí mo fún wọn o kì í ṣe pé mo rescue wọn àtọwọ́ tí mo ná church o owó tí wọ́n ń gbà lọ́wọ́ mi tó máa sọ pé sísá bọ́lá ẹ máa kó gbogbo owó tó bá ti kù lọ́wọ́ yín lẹ́yìn tó bá ti náwó fóun yẹn ẹ máa kó wá kó máa bá yín sọ tọ́jú ẹ̀ kó máa bá yín save ẹ̀ nígbà yẹn tá a bá sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ twenty thousand nígbà yẹn ó dà pé kan sọ pé èèyàn kó twenty million fún yàn torí nǹkan tí twenty thousand bẹ́ẹ̀ ni mo sọ wọ́n ra mọ́tò ẹ wo anyway sha. in tó jíjà nìyẹn are you let me let me let me quickly to jẹ́jẹ́ ń bẹ yín sí in tó ṣẹlẹ̀ ṣé rí gbogbo àwọn pásítọ̀ tí mo lọ ṣe kínní ẹnìkan ló bẹ̀rẹ̀ ogun yẹn ẹnìkan just single person like this and kini ni reason ni mo fi lọ darapọ̀ mọ́ sí èsì ni pé mo ní mo ń ah ogun ilé bàbá mi mo gbúdọ̀ gbàdúrà mi gbúdọ̀ bá mi ti ẹ̀ gbúdọ̀ rẹ̀wẹ̀sì o mọ gbọ́gbọ́ ò gbúdọ̀ sùn ẹ̀gbẹ́ ó ti bẹ́ẹ̀ bíkọ́ mo mọ ibi tí mo ti jáde mo máa ń lè níbi tá àdúrà wà gbogbo àdúrà la máa lọ bọ̀tí gbogbo ìgbà mìíràn tó bá wà lọ́ndà oppressor tó bá wà lọ́ndà evil person wà á gbàdúrà wọn ní kílódé àdúrà ẹ̀ ọ̀gbà àdúrà ẹ̀ gbà ti pẹ́ àwọn gangan ní pàṣẹ tó dá dúró bẹ́ẹ̀ ni pastor can act like pàṣẹ pàṣẹ bí ó balógun pàṣẹ bí ẹrọ dùn yẹn tí ò ní fẹ́ rọmọ kékeré òun lòun ti máyà wọn ti pé jẹ́ wọn nìkan ni àwọn ló ń bẹ̀rẹ̀ wọn àwọn sáìn ògbóni dẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn aláwo ló máa ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe ti Jésù òun ni Yorùbá ṣe sọ pé awo ló máa ń gbáwo nígbàwọ́ bí awo ò bá gbáwo nígbàwọ́ awo afọ́ awo aya they go to support themselves but you know what Jesus Christ he will rebuke he will set people free he will bless he will not chase anybody tó bá ti lè jẹ́wọ́ ẹ̀ but when people kí dẹ̀ ló fà á ẹ máa gbọ́ nígbà tá a wá sí church yẹn tí wọ́n ti wá rí pé wọ́n ti wá gbé mi lọ sọ́dọ̀ bàbá Ọbádáre ṣé mo àṣírí yẹn ti tú tí mo ti lọ sọ́dọ̀ bàbá Ọbádáre nígbà yẹn tí wọ́n padà dé ẹni ọ̀sán máa kọ́kọ́ máa rẹ́rìn ọ̀hún <laughs> náà máa ń béèrè pé kí ni wọ́n sọ fún yín wọ́n máa ti sọ̀rọ̀ fún yín oríṣiríṣi nǹkan ṣe ti yé mẹ́yẹn mo lè ní wọn san kankan fún mi mo dẹ̀lẹ̀ ní wọn san kan mọ́ọ̀ṣì náà ibi tó gbà yẹn náà wàá máa bèlífẹ́ lómi tó ètè pa torí kó kọ̀ rẹ́rìn yóò èké sí ẹ̀ wá kọ̀ máa bèlí kó láìkí ẹ̀. ìsàwọ́lá kíkẹ́ kirikẹ́ owó ṣàlódìjà wa owó yẹn wọ́n ṣe lé wọn kó ní csc kó tó ti pé wọ́n lé wọn kó ní csc tẹ bá ti ṣe tọ́tẹ́lẹ́ fẹ́ lọ ṣe kánsẹ́lọ̀ ẹ fẹ́ lọ ṣe kánsẹ́lì kánsẹ́lì níjẹ́ yẹn ẹ kí n lọ ṣe kánsẹ́lì tẹ bá ti fẹ́ márì ẹ kọríkan ní ẹ tẹ ọkọ tẹ ti lẹ́ni tẹ fẹ́ fẹ́ mo ní mo ní fiancé mo lẹ́ni tí mo fẹ́ fẹ́ mo lẹ́nìkan tí mo fẹ́ fẹ́ ń mà ẹ́ mo lẹ́ni tí mo fẹ́ fẹ́ bò kì í ṣe ọmọ ṣọ́ọ̀ṣì yẹn ẹ ní láti rí pásítọ̀ aṣáàlọ́ síwájú pásítọ̀ ní pásítọ̀ wá sọ pé ẹ ìyẹn kí lọ mú píṣọ̀ mi wá ẹni yẹn kì kì í ṣe ẹni tí mo fẹ́ fẹ́ kì í ṣe ẹni tí mo fẹ́ fẹ́ mo wá pọ̀ mo fẹ́ lọ bá mi praise kí n dẹ̀ morúkọ màmá mi àti orúkọ kìíní gbà yẹn mi pa àti ìsùn gbọ́n ẹ̀mọ́ pé mi ti ju bíi five years nínú ìdẹ̀ lọ́ngbà bíi four nínú olúwa mi ti pẹ́ nínú kristi àgbọ́n bí sìn a ní ọ̀rọ̀ lọ́wọ́ àtúntì wa ń gbọ́n ju ti tẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ń sàn àwa ní òkè mo wá mọ̀ fún píchọ̀ yẹn ìgò báyìí ni mo lo ìgò round ìgò kan báyìí nínú ẹ̀ mo wọ gown gown tó délẹ̀ báyìí fitẹ̀ mo ṣe sleep mi ti sọ̀rọ̀ abáyìí nígbà yẹn so mo wọ bàtà shoe gold tí mo shoe tí mo wọ wá jẹ́ gold and black mo wọ gown yẹn mo fi mo fún wọn ní picture tí mo fún wọn nìyẹn wọ́n wá láwọn lọ sí kan ehm, àwọn lọ sí àwọn máa ń travel dada. nígbà yẹn àwọn àti bàbá dàwúsà gbogbo conference yẹn nígbà yẹn tó ń fẹ́ lọ ńgbà yẹn tó ń fẹ́ lọ gbàdúrà Baba dàwúsà lọ wọ́n ṣàdárúkọ gba àwọn olówó àwọn pp pastor tó wà nẹ́jà gbà gbọ́ lọ táìmù yẹn ni wọ́n set Baba dàwúsà up ṣe mọ sí nǹkan tó ṣẹlẹ̀ nígbà bàbá dàwúzà tí wọ́n sọ pé bàbá dàwúzà wọ́n sẹ̀tì obìnrin sínú hotel room wọn àánú òjò lọ sí conference yẹn táìmù yẹn conference yẹn náà lọ nígbà tó gba picture lọ́wọ́ mi tí bàbá dàwúzà wà sọ̀wọ́ set up níbi tí wọ́n lọ yẹn ó ti pẹ́ tán ti ń set tán ti game ti wà nàìjíríà tó ti yẹn bàbá dàwúzà wọ̀ tẹ àmì òbọ́mọ kékeré sọ̀rọ̀ omi òbọ́mọ tán bí tán ṣe bí ní nineteen eighty clinic àmì tán ṣe bí ní tó wà ní ọmọdún kan nígbà tí mo ń sọ̀rọ̀ yóò lè mọ́ o lè mọ story yẹn o tó bá jẹ́ thirty four o lè mọ story tí mò ń sọ torí gbogbo story tí mò ń sọ ìyanṣọ lákọ màmá gbọ́ ni kò lè mọ̀ ṣògbó thirty something because ó sì kéré ó ti yẹ yín so wọ́n wá gba picture wọ́n ṣe wọ́n wá ní wọ́n bá ṣe ṣe ṣe pé kí n máa gbàdúrà sí pé ọlọ́run máa fi wọn wọ́n ṣàbẹ̀ sí ṣe àwọn màmá wọn wá dẹ̀yà wọ́n wá promise marriage pé ọlọ́run ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n dis torí nígbà mo fẹ́ travel ni mo fẹ́ lọ sí America wọ́n divert mi kúrò lẹ́rọ ẹ̀ nìyẹn àṣẹ wọ́n ṣe sọ fún mi wọ́n ní gbogbo nǹkan táwọn bá ti sọ fún mi o kì í má sọ fún anybody o pé kí n máa keep it to myself torí ẹ̀ tí máa ti ń gbọ́ pé ẹni tí ò láṣìírí ẹ máa tí ò lè bu ẹnu ẹ̀ mi ò bu ẹnu mi ìṣàwo awo bí n ṣe wà mí mi ìṣàwo so aláwo ló máa ń sọ pé kẹ́ ẹ máa bu ẹnu yín tó bá fẹ́ fẹ́yàn náà wàá bò sọ̀fìsì pé ìyàwó mi rẹ̀ tí mo fẹ́ fẹ́ rẹ̀ wàá bò sọ̀fìsì wàá gbé sórí platform tí n bá fẹ́ fọkọ ó sì ojú òní tì mí máa sọ pé mo fẹ́ fọkọ ẹni ni mo fẹ́ o tó ti yẹ yín ojú òní tì mí but àwọn aláwo wọn máa ní ìyá tó wá jìjì ọ̀jẹ̀ yẹn so wọn ní kí n máa ṣẹnu mi báyìí mo lè ṣẹnu mi bẹ́ẹ̀ náà but ọmọ kan wá wà ní ṣọ́ọ̀ṣì yẹn náà létà tí mo wá di wá di ọ̀rẹ́ mi ọmọ kékeré ni ó kéré sí mi a máa jọ ń lọ sí evangelism bímbọ ọmọ yẹn ó ti wá jẹ́ àbúrò mi ní church gbogbo nǹkan tí bá sọ̀bà fún mi a máa sọ tàbá tún wá lọ sí other branch wadas, that's eh, ọba nílé arọ that is eh, kí ni wọ́n máa ń pè kí ni yẹn eh, mo ti kí ni wọn head kí ni wọn ní àdúgbò ọlọ́tọ̀ that ọlọ́tọ̀ tàbá lọ sí ọlọ́tọ̀ ẹ̀bẹ̀ ni ọ̀dà ọlọ́tọ̀ ni èbúté mẹ́ta wà so àwọn pásọ Rótìmí ló wà ń bẹ pásọ Rótìmí dáṣọ ọmọ Olúṣẹ̀yẹ rotimi Olúṣẹ̀yẹ eh, ọ̀rẹ́ dẹ̀ lòun àti àánòjò àánòjò wọn jọ ń gbélé kan náà ni so wọn máa jọ ń gbé wọn máa jọ yàrá tó bá ti gba flat báyìí wọn máa jọ pín sọ́wọ́ ara wọn ṣàjọ ń gbé ni so bàbá yẹn ni Olúṣẹ̀yẹ ni was the general superintendent ńgbà yẹn then ìgbà tó wá lé wọn ní èbúté mẹ́tíjà ti wà ṣé mo pé ọmọdé sì là wà wò mọ gbogbo deeply pé ìjà ti wà tipẹ́tipẹ́ lórí CAC tí gbogbo wọn ti pín ká tí àṣìwà sí burning for God wọ́n kàn dé níjọ́ yẹn nígbà tó lọ sí ó wá gba youth officer gbogbo èèyàn ti wá ń fẹ̀sùn kàn pé gbogbo àwọn obìnrin ṣọ́ọ̀ṣì àwọn ọmọ pásọ̀ yẹn náà àti àwọn bàbá pásọ̀ wọ̀nyẹn àti gbogbo àwọn ọmọ olówó olówó tá a lè dárúkọ ń sìn kó má dà pa dragon gbogbo wọn ní pásọ̀ àánú òjò ti náà tún bá sọ pé pásọ̀ àánú òjò fẹ́ẹ́ fẹ́ ọmọ wọn gbogbo eléyìí pásọ̀ àánú òjò ó máa bá wọn ṣeré tó máa máa ṣe bí ìpò fẹ́fẹ́ wọn fún wọn ni o bírú àwọn Kẹ́mi Ẹgbẹ́yọdé yẹn náà èyí tó wá tó ní Wàsíù Àyìndé ló ó fẹ́ fòun ṣe tutù tọmọ ẹ fi kún Canada tí Wàsíù ò kọjú ìjà tì tó kọjú ìjà tèmi ó ti yẹ mẹ́rin lára àwọn gẹ̀ẹ́sì tó wà ń gbà yẹn náà nìyẹn ṣó ti yẹ yín ọmọ Ẹgbẹ́yọdé ọmọ Ifẹ̀ nìyẹn Ifẹ̀ <laughs> ó ti yé mi <laughs> ó ti yé mi ó ti yé mi àwọn pàdéjọ náà ọ̀rẹ́ Tolú she is a friend of mine òun ló ránṣọ wedding àkọ́kọ́ mi ọmọ Ifẹ̀ lòun náà àwọn ọmọ Mrs. Oyèbádéjọ Ifẹ̀ okay ó ti yé mi ó ti yé mi bá tiẹ̀ lọ jábúrò wọn ní onírìṣà gansef ọkà ti yé mi ṣá ti yé mi so now àṣé nǹkan tán promise mi yẹn wọ́n ti promise gbogbo èèyàn bẹ́ẹ̀ yẹn but ẹni tó já èmi tó jẹ́ kí n tètè já màmá àánú òjò ló máa ń sọ fún mi pé bọ́lá gbogbo àwọn tó rí ṣọ́ọ̀ṣì yìí bí màmá yẹn ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn àwọn bóyá màmá sì wà màmá sì máa wà náà màmá ní gbogbo àwọn tó rí ṣọ́ọ̀ṣì àjẹ́ ni wọ́n àti ọkùnrin oṣù ni wọ́n majority of them kò ní gbogbo wọn níbo majority of them pé nígbà tá a ti wá tún kúrò lébùté mẹ́ta ni o tá ti wá lọ sí tá a ti wá lọ sí eh, Atoni village wípé gbogbo àwọn ilé èmèrè kí màmá máa sọ pé èmèrè lélẹ́yìí o ìyá tó jókòó sí yẹn àjẹ́ ni o oṣù ni ìyá bàbá tí ó jókòó sórí ọ̀tá yín yẹn náà ti ṣe tán bí àánú òjò owó oh, ṣó ní máa yẹn wọ́n ṣàmà sọ gbogbo ọ̀rọ̀ fún wa ẹ̀tàn sàn gbà tó wá di níjọ́ kan mo wá close mọ́ wọn àwa ń gbogbo àyẹ̀ṣẹ́ mọ̀ pé tẹ bá láìkè yàn tí ẹ̀wọ̀n ò bá sẹ́tù ẹ̀ máa fẹ́ kán sẹ́tù bẹ́ẹ̀ mi ṣe máa ń fẹ́ sẹ́tù ìjà nìyẹn ìjà tí ò lè sẹ́tù. mo ní à ah, màmá pé ẹ máa dáríjì wọn nígbà tẹ́ ti bóni igi ní ẹ máa sọ̀rọ̀ màmá ṣé mo pé mo ti sọ sórí màmá nǹkan tó fa ìjà bàbá àti màmá ṣé mo pé mo sọ fún yín tígbà tí mo màmá rí pé mo máa ń bẹ̀ wọ́n tán dẹ̀ pé èmi láìkí wọn gan tó wọn gan mo ti láìka àánú òjò bọ̀ sí ẹ̀mọ̀ ẹ̀mọ̀ kan ti sọ pé àánú òjò ẹni tí wọ́n rí pẹ̀lú ẹ̀rẹ́ o kó ti wá súnmọ́ mi a máa sọ̀rọ̀ màmá máa ra nǹkan wá fún mi kò sí nǹkan kan tó sún èmi àti màmá papọ̀ ju àánú òjò ṣé ti yín màmá ẹ̀ náìsì tó bá lọ amẹ́ríkà ọlọ́mọ ní amẹ́ríkà ó máa bàtà wá fún mi sáìsì wọn lájọjọ́ lù beautiful beautiful woman the only ìjẹ̀bú tí mo sì rí tó náìsì ní ọjọ́ tí mo ti ń rìn ìjẹ̀bú ni wọ́n ọmọ ọ̀sọ̀sà. àwọn ló wá ń já mi gbà tó wá yá lónìí bọ́lá tó bá jẹ́ tòtórí kóun balẹ̀ sẹ́tù pẹ̀lú àwọn wísàdì ìyẹn bàbá àánú òjò pé òye abẹ́sẹ̀ sọ̀rọ̀ pé àánú òjò ò níyàwó kọ̀ọ̀kan fẹ́ pé bó ṣe máa kàn dẹ́ dúró síbẹ̀ yẹn nìyẹn pé bìkọ́sì ìjà yẹn ọ̀sán àtòru náà ni kò lè parí kí ló dé tó yẹn ṣe wọ́n ní christian gbọ́dọ̀ dáríjì ara wọn ó ní kí n wá gbọ́ tó bá jẹ́ nǹkan tí mo lè dáríjì yẹn èmi gbọ́ níjọ́ yẹn mo ní no matter what according to as a ọmọ ọlọ́run tó jẹ́ young believer mo ní you can believe you can so eh, you, i mean forgive nítorí ẹ̀fàjàre màmá ní òun lọ sí Israel wọ́n ti wá separate sí màmá àti bàbá ànáòjò wọ́n ti separate torí pé wọ́n ní bàbá máa ń nà wọ́n wọ́n máa ń ní a lot of problem bàbá máa nà wọ́n báyìí tó máa yí wọn sí kọ́tà kí bàbá tó bọ́n nìgè wọ́n dẹ̀ ń lọ church ńgbà náà pé wọ́n láìkọ́ tíì Ni fámìlì wọn ní ẹ̀fọn alàyè ẹ̀fọn ni wọ́n ti wá àwọn living mosquito pé wọ́n máa ń mu ọtí ní fámìlì wọn ọtí ògógóró náà ló pa àbúrò wọn bàbá délé tí mo ni mo fún mọ́tò yẹn ẹ má bínú pé mo sọ sítórì yín torí ìwà yín dáa kò dáa agbúdọ̀ sọ fáráyé wọ́n ní tó bá ti nà àwọn tán tó bá ti mọ tí wọ́n ní bàbá ń ṣe local government staff ń gbà mí ìṣàmọ̀ wọn ṣèjọba ó máa nà wọ́n máa yẹ wọn sọ bó tó rẹ̀ tó táìmù kan àsọmọ́sọ̀sà wọn bẹ̀rẹ̀ sí í ṣòwò àwọn ṣá àwọn máa ń sọ àgbàdo ṣoríṣiríṣi ṣá it's a pretty woman bẹ́ẹ̀ nìkan ṣe hàn nìyẹn bó ṣàṣe wá bẹ̀rẹ̀ business ṣá wọ́n wá separate wọ́n ṣá separate wọn divorce like divorce like like that but bàbá náà wọ́n ṣá ní kéèsì oríṣi but n tó fa títí wọn tó fa ìjà táwọn làwọn ò lè forgive òun ni etí mi sọ yìí wọ́n wá ní àwọn wá lọ sí wọ́n ti wá lówó gbàdọ́ ọlọ́run wá gbà fún màmá wá wà òkè wọ́n wá lọ sí Jerusalem bàbá wọn wọn ló ń gbé ní ibì kan lọ́nà ìmọ̀ ibi tí wọ́n ló ń gbé bóyá lọ́nà ọ̀nà òbò náà ní dadi ṣókì ń gbé wọn ṣáà ló ń gbé mì kan ṣá wọn ṣáà ní bàbá wọn ń gbé bẹ́ẹ̀ ṣó ti yẹ bàbá tó bí màmá yẹn tó jẹ́ ọmọ ọ̀sọ̀sà ṣó ti yẹ níbẹ̀ màmá wa lọ wọn ni wọn lọ sí Jerusalem during the time tó fi lọ sí Jerusalem yẹn bí wọn ní bàbá yẹn ó wá ṣàìsàn pẹ́rẹ́ ló bá kú ṣó ti yẹ yín màmá ò sí Nàìjíríà meanwhile wọ́n ní ta ni wọ́n mọ̀ pẹ̀lú wọn ṣe mọ̀ wọ́n mọ bàbá wọ́n ṣe ni wọ́n lọ pe bàbá nìyẹn pé ah ńlọ yín kú bó ṣe lóun ò mọ nǹkan kan pa ẹ̀ ní bó ṣe lọ pe táǹkà sùn nìyẹn wọ́n ṣe sọ bóyá mi lè sọ dáadáa mo tó mo tó mo ṣàrántí dáa wọ́n wá lọ pe táǹkà sùn kó wá gbé òkú fada ìyá ìyàwó ọ̀hún bàbá ìyàwó wọn bíi pé kò lọ́mọ bàbá ni wọ́n ló fún wọn ní ọdásítì láti gbé òkú bàbá wọn àwọn wá dé wọn ò tiẹ̀ kọ́kọ́ wọn ò tiẹ̀ nígbà yẹn pé mọ̀ pé kò tí ì sí fóònù wọn ò kọ́kọ́ mọ̀ wọn bí wọn àtọwọ́ bẹ̀rẹ̀ sí sọ wọn wá ní à ah, bàbá ti kú o àtọ̀ dé ìṣẹ̀mọ̀ kan lọ sílé bàbá ẹ̀mí gbùgbà yẹn kò sí bí fóònù wọn kò sí communication kan ra like that wọn bá ní kátàkàṣù wọn bá dé mọ́ṣúárì wọn bàbá bàtọ́ṣà ni wọn bá bẹ̀rẹ̀ sí wọn bàbá ní wọn bá ní à ah, pé wọ́n ti lọ ń gbà yẹn wọ́n tẹ̀tẹ̀ máa ń fún wọn ní mass burial àgbà tí wọ́n sọ pé bàbá ò léèyàn bóyá wọ́n lọ fún lówó torí kò yẹ kó mo ní ah, ṣé ẹ lọ́dún kan ní Jerusalemu ni kí ló dé ṣé ibi tẹ́ lọ pẹ́ tó yẹn ni torí wọ́n ṣe máa tètè sin òkú bẹ́ẹ̀ yẹn bóyá àmìlíà ah, ó lóun ò mọ̀mọ́ bóyá wọ́n fún wọn lówó pé kán tètè lọ sin wọ́n ṣe lọ sin bàbá mọ́ mass burial nìyẹn bàmá yẹn wá sọ fún mi pé ní ọjọ́ tóun máa mọ bí wọ́n ṣe máa táwọn òkú bá kọ́kọ́ kú ipe tó bá ti sin wọn báyìí tó bá ti fẹ́ máa jẹrà ó ní àwọ̀ wọn ló máa kọ́kọ́ bó wọn máa di funfun ó nígbà tí ó ní wọ́n sin wọn pọ̀ báyìí wọn ò fàṣọ wé wọn ó ní ọkàn máa gbẹ́lẹ̀ tó máa da gbogbo wọn sí báyìí ó nígbà tó wọn wá bẹ̀rẹ̀ ó lòun wá sọ fún wọn lówó àwọn tó ń ṣiṣẹ́ ní gbogbo kinní yẹn tó máa ń sọ pé òun ní kọ́ lọ wusẹ́ ni ó ní wọ́n ń gbé òkú jáde wọ́n wá ń gbé wọn jáde torí wọ́n sin wọ́n mass burial ó dẹ̀ pọ̀ ó lẹ́sẹ̀ nìkan lòun fi àti kọ́nà lòun fi dá máa bàbá wọn mọ̀ ti bó ti di funfun ó ní òun dẹ̀ bí ọmọ márùn ó lóun bí ọmọ márùn three boys and two girls fún bàbá yẹn general superintendent làwọn náà àwọn náà ti di dsc ní mi tí mo pé wọ́n ti retire sí ó lọ́mọ márùn-ún lòun bí fún bàbá two girls kí lórúkọ yìí tó wà ní lọ́rin kìnìyàn àti Bumi, bíjò àánú bọ̀dá tọ́pẹ́ ó lọ́mọ márùn-ún ó ló dẹ̀ pé àwọn town council kan wá sí ó ní ìjọ ṣé mi lè gbàrú ẹ̀ ó nítorí bẹ́ẹ̀ ó ní kò sí nǹkan tán lè fi ṣe tán lè fi ó ní kí ọmọ òun kóun ṣe lọ tóun sílẹ̀ kan wá sọ fún pé bàbá yẹn kú o kó tiẹ̀ wá lọ fi sí mọ́ṣúárì bí kó tiẹ̀ wá bá wọn sí ó ló lè jẹ́ kí àwọn ṣẹ́tù ó ló pe mọ́ṣúárì ó ló pe àtàǹkàṣù ní kó wá gbé bàbá wọn wọ́n dẹ̀ lọ sí bàbá wọn pẹ̀lú mass burial pẹ̀lú mass kínní kó tó di pé òun dé mo ṣe àbẹ̀wọ̀n gbà yẹn náà wọn ò gbọ́ ìgbà tó dẹ̀ yà ṣá tí bọ́rẹ̀ mọ oríṣiríṣi náà máa ń ṣẹlẹ̀ ṣọ́ṣọ́ ni màá rí wọn bọ́ ṣe ń ṣe wọ́n dẹ̀ ṣe bọ́ ṣe máa ń ṣe wọ́n ṣe kinní yẹn fún mi ní ṣọ́ọ̀ṣì wọn náà bẹ́ẹ̀ àná òjò ó ní màá rí iṣẹ́ torí ẹ̀ bàbá àná òjò ó tì mí kú toró máa rí mi pẹ̀lú ìyá yẹn bàbá yẹn ó tì mí bàjẹ́ ó ní màá rí nígbà tó dẹ̀ yà tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń ṣe yàmàyàmà àánú òjò bẹ̀rẹ̀ sí bó ṣe máa ń ṣe ẹ tó ń sá ó wá di pé kó bẹ̀yàn sí mi kán bẹ̀rẹ̀ sí gang mi ọkọ máa ní kán máa bẹ̀rẹ̀ sí chòkẹ́ kán máa dà ẹ́ láàmú kán máa bú ẹ̀ tí n bá jókòó mi jẹ́jẹ́ báyìí wọ́n lè lo aṣọ tí mo wọ̀ yẹn wọ́n lè ní bí mo ṣe wà ní sọ lè lò fún mi lára jù aṣọ tí mo ti máa ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ajá máa rí sí mi á tún bẹ àwọn àbúrò ẹ̀ oríṣiríṣi nǹkan nígbà tí mo dẹ̀ ti bẹ màmá tó dẹ̀ mo dẹ̀ ní òkè ó ní àwọn òòjà táwọn bá rí wọn àwọn á wọn wọ́n ti kí wọn má pẹ̀lẹ́ bí màmá yìí ṣe máa ń ṣe nìyẹn olóhùn bá ti kí o àwọn yóò lè ní ẹpẹlẹ bàbá náà dẹ̀ kí o òhò rè o bọ̀ tòun kóhun àti ẹ̀ tí wọ́n á jókòó kọ́ máa jọ kó àti ẹ̀ ó kí o ṣe láyé yìí ẹni wọn á tún wá jókòó wá sọ pé ọkọ nínú o láfùtù rọ wọn ti lọ fẹ́ lómi tán bí láre fún ó ní àwọn òfẹ́ nìyẹn náà mọ̀ wọ́n bọ̀tẹ̀ iye eh, bàbá yìí ó dẹ̀ lókè màmá yẹn kẹ̀dẹ̀ wọ́n bá ti wáyé ní bọ́lá bó ṣe wà yẹn wọ́n máa ń kádàrá èèyàn jẹ́ kúrò ń bẹ̀yẹn tó tọ́ ni wọ́n sọ mi lè purọ́ tòótọ́ ni mo máa sọ àwọn ló gbé lọ sọ́dọ̀ bàbá Ọbádáre ẹ mọ̀ pé mo ti mọ bàbá Ọbádáre rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ti yìn mọ́ face to face ẹ̀ tí wọ́n sá but pé wọ́n wá gbé mi lọ sọ́dọ̀ bàbá Ọbádáre ní ìyàsẹ́ ní kẹtù nílé wọn àwọn ni nígbà tí gbogbo tí àánú àdúrà àti gbogbo wọn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú mi mi ṣe kọ́kọ́ dijú báyìí náà kúlẹ̀ bàbá bọ́ọ̀ tí ìrẹ̀ gbàdúrà fọmọ rẹ̀ áá níbo ló ti ṣọ́ọ̀ṣì wo ló ń lọ ṣé òfẹ́ kú lọ́mọdé mo ní mi ní mo dá padà fún wọn sírẹ̀sì mo dá mi ní kú lọ́mọdé mo ní bí ṣe wà mo ti àti kọ̀wé rẹ̀ pé mi ní kú ìkan bí ò ṣe yíyẹ ní kémi kó yìí láti máa rìn ṣeré lọ ó ní tó bá ti fẹ́ kú ó ní sòun kúrò mi tó ń ṣọ́ọ̀ṣì tó ń lọ yìí wọ́n tún ṣe ń gbàdúrà lọ́nà ní ah ó tiẹ̀ ní padà sílé ni ó máa lọ wọ́n ṣe fún mi lówó mọ́tò láti bẹ̀yẹn nìyẹn Àkúrẹ́ straight ní gbogbo ìgbà yẹn mo ti wá kúrò ní nígbà mo kúrò lákùrẹ́ yẹn ni mo tún mo wá ṣàwọn pé mi ì fẹ́ lọ sí mo wá fẹ́ yẹra fún gbogbo ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ti lè ní contact sí. Si mo ṣáà ń wá bí tí màá ti máa gbóná fọlọ́run lèmi wá wípé ṣọ́ọ̀ṣì wọn ni tí máa máa lọ lẹ́nìkan wá sọ fún mi kí ló ṣẹlẹ̀ kí lógun tó dé ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì mi wá máa lọ sí mfm ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì mi ní pé mfm wo nìkan kìnì kan csc náà ni wọ́n ti gbọ́ bọ̀rọ̀ tó ń gbóná wọn àdẹ̀ ti gbọ́ torí mi máa rí pé ní csc yẹn nígbà tá a wà náà kò tí ì pẹ́ nígbà tí wọ́n dá ọ̀làṣọ́gbọ́n sílẹ̀ bọ̀ tó ti ń gbóná gbogbo èrò ti pọ̀ mẹ́gan èébú oríṣiríṣi báyìí ni gbogbo àwọn ọjọ́ náà wọ́n máa bú pàṣẹ olúkọ̀yà <laughs> oh god kò sí èbú tó hàn ní bú wọn ṣọ́ọ̀ṣì àánú òjò yẹn gbogbo torí wọ́n máa kó youth jọ youth officer ni tó bá ti gbọ́ ẹni tó bá ti sọ pé òun láìkì youth wọn yẹn ẹ̀yin youth wọn láìkì yín ó kàn bá yẹ yín jẹ́ ni youth officer ló máa ń jẹ́ ó máa ń láìkì àwọn youth so youth máa máa tẹ̀lé lẹ́yìn báyìí wọ́n dẹ̀ máa máa lò wọ́n fúnṣẹ́ bí á ah, bú wọn bú wọn bú wọn wọ́n ti ń gbogbo yẹn èmi ò tí ì mọ pàṣẹ olúkọ̀yà wọ́n máa ṣàmà sọ pé wọ́n máa ní èmi tó bá ti ń sọ̀rọ̀ ní bus stop ẹ̀ tá a bá fẹ́ lọ sí ọ̀rọ̀ jẹ́rìsì ṣé bá fẹ́ lọ preach ní akọ̀ wọ́n máa máa gossip máa sọ̀rọ̀ bàdé nígbà tí mi ìmọ̀kọ̀ tẹ̀ ń sọ I don't know like it I just be looking ìgbà tó wá di ní ọjọ́ kan wọ́n wò pé bo ni mo tún máa lọ nígbà tẹ́ni ẹ̀rẹ́ kò ti lu ìbá ìsìn ṣẹ̀ṣẹ̀ mo ṣe kúkú lọ́bẹ̀ nípa. mo wá débẹ̀ mo wá rí pé ayé àdúrà ń lọ mi báyìí àdúrà inú mi bá dùn mi bá dé mi ò lóṣù méjì mi lóṣù kan náà tún ti bẹ̀rẹ̀ sí pariwo orúkọ mi sister Bọ́lá Ajagunna should report to this place we want to we want to see atọ́ba tẹ́lẹ̀ I mean we want to see gio eh, you you can call atọ́ba tẹ́lẹ̀ nígbà òkè mo ní kò lè jẹ́ mi sẹ́ẹ̀ nígbà ọjọ́ mo débí kò tí ì pọ̀ṣù méjì kí ni mo tún ti ṣe o sísá bọ́lá ṣu rìpọ́tò jí ọ́fíìsì sísá bọ́lá ṣu sísá bọ́lá ajagun náà ṣu rìpọ́tò jí office. sísá bọ́lá ajagun náà ṣu rìpọ́tò jí ọ́fíìsì mo ní jí ọ́fíìsì yìí dáhùn ní first week gbà tó second week tó ń yìn náà sí ń bá lọ. ní bá débẹ̀ if you want to see torí èrò máa pọ̀ báyìí nẹ gbogbo èrò àgbáyé mi tí ìlú èrò yẹn ni wọ́n máa dúpà tó fẹ́ rí jí o torí ẹ̀ ń ti máa sọ pé ẹ̀ jí o yẹn wọ́n mọ̀ pé my gift usher me to the front they always persecute me that persecution made people to know me only persecution tó persecute me That jí olúkọ̀yà bá ya mọ̀ wọ́n ọ̀bá má mọ̀ mí bẹ́ẹ̀ ni mo and tí wọ́n bá dẹ̀ wọ́n mọ̀ wọ́n sí tí mi bá tí ò bá link àánú òjò wọn ò ní rántí but persecution kẹ́ lè mọ̀ pé don't they? <laughs> where people they persecute me <laughs> wọ́n ní tó bá ti fẹ́ wọlé o pé àánú ọba tó bá tẹ́lẹ̀ ni ìwà sọ̀fọ̀ ọba tó bá tẹ́lẹ̀ that's a ìwé ó kàn máa bring mi ó máa jẹ́ kí n lè wọ̀ because tó bá kàn ló fẹ́ rí jí o ọdún kan oṣù mẹ́fà oṣù lè má ti rí wọn but mo ṣe dé ẹnu ọ̀nà ọjọ́ yẹn tí wọ́n wò pé jẹ́ lọ fún táyà bóyá èmi ni wọ́n ń sọ bá dẹ̀ débẹ̀ bá rí bàbá bàbá yẹn wọ́n ní bọ́dì bá wọ́n sanra wọ́n wújì wọ́n bá ní wọ́n ní àmì Sàbọ́lá Àjàgàn náà ní ẹ̀ wọ́n ní kọ́mi kọ́mi kọ́mi kọ́mi kọ́mi wọ́n kàn rọ́bì gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n kàn tí my gift usher me to the front bí mo ṣe dé báyìí tí mo ṣe dé báyìí pásítọ̀ olúkọ̀yà ẹ̀mọ̀ wọ́n wọ Be cream colour kálọ̀ làṣọ tó ń wọ̀ lọ́wọ́ gíní ni wọ́n wọ̀ wọ́n fi rán bùbá ti kùtò bùbá wọn débi wọn wọn ni you see Sebola Ijegun now so it's because of you they are disturbing my life they write me they petition me they say i'm taking their member evangelist akiriko it's you so it's you wọ́n expect ìyá arúgbó kan bíi age tí mo wà ń sí bíi fifty or kìnnìkan ẹ ti understand mine is me Money. who are those people One, okay sit down bá jókòó wọ́n tell me what happened. I received a letter from CAC and some people also from kìnìkan kìnìkan they say I should chase out of the show. what did you do what happen bá Yeah, I didn't do anything Oh one, okay tell me what happened about the bá sọ̀rọ̀ àánú òjò bá sọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ lébùté mẹ́ta ìná wọ́n sọ̀rọ̀ tèbúté mẹ́ta náà wọ́n sọ ti àánú òjò pé mo má dẹ̀ ṣàlàyé nǹkan tí ó ṣẹlẹ̀ ṣó ti yẹn mẹ́yẹn wọ́n wá ní nígbà tí wọ́n wá gbọ́rọ̀ yẹn mi mọ̀ nǹkan tán rí wọ́n ní before you have anything you have to go for deliverance after that day tó ń pray fún mi tán wọ́n bá pe pastor Abraham wọ́n wá sọ fún wọn pé that's my deliverance team wọ́n wá sọ fún tán sọ ni that's my deliverance team then you're going to start your deliverance on Monday that's ọjọ́ Sunday yẹn yẹn ní ọjọ́ Sunday ni mo rí wọn yẹn ọjọ́ Monday wọ́n ní màmá oh God mo jẹjẹ parí deliverance mo jẹjẹ parí àdúrà kan tó ń lé ẹkẹtì ẹtọ ẹjẹ for this mo ṣáà rojú mo ṣáà lẹ ok no problem nígbà yẹn irun tí mo ti ẹ̀ ṣe tí mo fèsì sórí wọn ni you using this eh? is demonic yorùbá <laughs> <laughs> this eh, you doing? it the money when you want to <laughs> you want to take it off you go kiri wọn ni mo ti gbọ́. mo lọ sí deliverance team bí mo ṣe lọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí kẹ́ẹ̀rí káwọn èèyàn ti máa gbógun ti hàn for thirty something years kọ́ńdẹ̀ má gbọ́ kí ni mo ṣe fún wọn mi jẹ́ nǹkan kan kí ni kí ló fàjà wọ́n ní wọ́n fẹ́ fẹ́ mi wọ́n gba pọ́tò mi àṣẹ wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ fún gbogbo èèyàn kì í ṣe fífẹ́ la wá ń jà síbẹ̀ yẹn mo fẹ́ mú fọn mo kúrò ní chọ́ọ̀chì wọn owó tó wá kú ńgbà tó wá ti yá tí mo wá rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ń bú mi lórí tí àánú òjò máa bẹ̀rẹ̀ sí ń bú mi lórí pulpit tó máa máa bú mi pé èèyàn lè yú sí èèyàn lè tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bá ṣe kinní fún tó bá ti tó ní I can see you now you are leaving this church although you have been so active you have been so good you have been so clinical financial support this and that but you aṣa máa ṣe yàn máa sí mi nígbà tó bá ní kó máa tọ̀mẹ́ẹ̀tì mi ní ṣọ́ọ̀ṣì kó máa bú mi tí bá gbélé wọn mi mọ̀ pé tí bá wọṣọ wọn lè ní aṣọ kini kan wọn ti bá dó sí ibi tán bá fi mí sí ọṣírí kini mi torí èmi là sísá ní ọjà kini gbà ẹ kí lórúkọ báńkà máà nìyí mr kini kan mi ìrántí wọn mo máa rántí sí dúdú báyìí ó wọn máa dúró èmi máa jẹ́ kíní gbà yẹn wọ́n máa ní ẹ kémi ńkọ́ kí n kí n kí n lọ wọ́n dá mi padà sẹ́yìn wọ́n ṣáà máa gbé mi kiri tí máa dúró sí wọ́n lè kí n lọ síbẹ̀ yẹn wọ́n ṣáà máa ridíkù mi. ṣé tó bá tiẹ̀ kó tó ti gbé màmá wa gbé wa màmá wa pé tí bá ti wá lọ sọ́dọ̀ màmá náà tí màmá bá ní kí wá tí bá lọ sọ́dọ̀ wọn á ní kí ló dé màá ṣáà máa sọ̀rọ̀ pé nǹkan bá ń ṣe fún mi eléyìí ṣe báyìí kíní kan wa á ní mi sọ fún ẹni. wọ́n máa máa bá yé ọ̀tá ẹ̀jẹ̀ wo sórí ìyàkà ìmọ̀ye àwọn ọmọbìnrin tí mo ti sẹ́tù tí mo máa sọ pé tí máa kàn pẹ̀tù sí nínú ṣé o mọdé ọlá ṣé o mọ lágbájá ṣé o mọ tẹ̀mẹ̀dù bó ṣe máa promise gbogbo wọn nìyẹn kò ní kankan ṣe o èmi ni máa máa kó èmi máa fẹjọ́ sùn tó bá ti yá èmi máa máa tó máa wá bí owó fún wọn nígbà tó bá gba gbogbo wọn tán ilé náà bí màmá ṣe sọ fún mi pé gbogbo ilé tóun kọ́ ilé mélòó ni màmá lòun kọ́ náà ó tà tán torí àánú òjò ni àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ dé ṣé Ọlọ́run dáríjì mi mi lè sọ bóyá Ọlọ́run ló bẹ níṣẹ́ tó ń ṣe yẹn mi lè sọ wọ́n lè ti bọ́ nìgé o ṣe ti àánú òjò wọn lè ti bọ́n ní igi ṣùgbọ́n ó dà pé wọ́n lọ wọ ẹgbẹ́ wọn ṣèyàn lásán ṣe ti yẹn mẹ́rin torí ó fojú ìyá ẹ̀ gan wọn mà bọ̀ ṣe ti yẹn mẹ́rin just like Bíṣọ́lá ṣe ti fún mi ó ṣe ti fún ìyá ẹ̀ nìyẹn but wọn ló ti ń ṣe dáadáa ń sìn ìgbà tí màmá ti sunkún sunkún tójú wọn ti fọ́ ọmọ ìkọjú wọn ò tí fọ́ tójú tún dùn wọn wọn náà máa gbé màmá lọ sí ìlú òyìnbó kán lọ sójú wọn màmá ti ń lọ lóyìnbó dáadáa kó tó di pé ó dì sí ìgbà tí wọ́n ní wọ́n torí aulat ló jẹ́ sọ fún mi pé wọ́n ìgbé màmá lọ sí nìkan tó lọ ṣe ojú wọn gbé lọ hospital wọn lọ ṣe medical shock up gbà wọ́n tọ́ṣọ̀ màmá tó bá ti di pé wọ́n gbé ó ti di kéjekèje wọ́n máa lọ gbé tọ́jú àwọn ẹ̀mí èṣù. owó tí wọ́n wá fún mi níjọ́ náà lọ tí mo wá dá sọ́wọ́ wọn gbọ̀tọ́ wọn ti wá ní mo wá sọ gbogbo shop, gbogbo nǹkan ti wá ń dàrú gbogbo nǹkan ti wá ń ṣe ilé ti gbóná mọ́mí mi ti gbógun àwọn náà gbé tiwọn the same time ní gbogbo wọn bẹ̀rẹ̀ ṣe ló dàbí wọn jọ plan ẹ̀ mọ́mì mi o àwọn àbúrò àti àwọn nígbà ogun àkọ́kọ́ ni ìgbà ogun Hitler ìgbà ogun Hitler ni mo kọ́kọ́ ń sọ yìí o mi ì sọ ogun ọ̀rẹ́ ọ̀tọ̀ lógun ọ̀rẹ́ o ọ̀tọ̀ ní ogun àwọn ti sẹ́nọ̀tò ẹ ti understand bẹ́ẹ̀ àwọn ogun ti gbòòrò àti àwọn ogun junction union àti orí àǹkó ọ̀tọ̀ ní ogun ọ̀tọ̀ọ̀tọ̀ ní. mo wá sọ pé òkè ń sìn I need my money èyí tí wọ́n ní kí n máa bá mi kọ́ máa bá mi save kì í ṣe owó tí mo fún wọn o ẹ máa gbọ́ o kì í ṣe owó tí mo dáàṣì wọn o tí mo máa ẹ̀pùn wọn o oúnjẹ ní gbogbo ayé àwa là ń gbọ́ tán bá fẹ́ ṣe nǹkan ní ṣọ́ọ̀ṣì tán ṣe pé àwọn tó wà níbẹ̀ kọ́rí kọ bàbá yẹn ti kú ìyàwó wọn náà ti di pásítọ̀ nbẹ àwọn oyè bá déjọ tó jọ ara àtìfẹ́yìn àwọn kẹ́mi ẹgbẹ́ yọ àwọn ẹgbẹ́ yọ dé gbogbo àwọn olówó yìí tẹ̀lé ń sìn àwọn bàbá kan báyọ̀ rẹ tẹ̀lé ń sìn àtẹ̀gbọ́n tẹ̀lé ń sìn gbogbo àwọn olówó yẹn náà máa wà nínú gúrùpù yẹn wọ́n máa tún fèmí náà sí ọmọ nobody ni mí o gbogbo tó bá dẹ̀ ní kí wọ́n dá náà lèmi náà máa dá gbogbo iṣẹ́ tí mo ṣe ń gbà mo fi ń sìn wọn ni mo fi ti ṣọ́ọ̀ṣì yẹn. wọ́n tún wá lé ní ṣọ́ọ̀ṣì ní CAC yẹn wọ́n tún mà tó lọ gba youth officer ní fed ní ọwọ́ àwọn wosem i mean lọ́wọ́ àwọn fọ́rùn àwọn tẹ́rìmù ń lè bí tó ti ń fásùn lébùté mẹ́ta ní eighty two eighty three Lagos Street wọ́n wá lè àánú wá ṣe mí ní gbogbo àwa youth wá ń jà ń gbà yẹn tó lóun pásọ youth la máa ń pè youth officer raidon raidon ṣẹ́rí bí dínà ṣe máa ń ṣe fún àwọn youth yẹn tí gbogbo àwọn youth máa tẹ̀lé tí wọ́n máa pa péṣẹ́ fún wọn yẹn èyí tó máa kú máa kú èyí tó máa kú máa kú yẹn bí àánú òjò ṣe máa ń ṣe nìyẹn àwọn youth officers àtàwọn youth leaders yẹn ẹ̀rù wọn máa ń bà mí these I tell you because I want you kì í ní mọ̀ púpọ̀ ní tó bá ti pè fún wọn wọ́n máa go straight to it ni. oúnjẹ yàtọ̀ sí oúnjẹ yàtọ̀ gbogbo tó bá ní tó bá ń lọ sí evangelism tó bá ti pè wọ́n fún mission wọ́n yà wá lé wọn nígbà tó ń lé wọn nígbà tí jà wà yẹn tí jà ara kejì náà tó ń lọ nàwọ́ pa ní ara kejì àwọn pásítọ̀ gba ẹ̀ṣẹ́ ti understand so ìjà yẹn dọ́dọ̀ tiẹ̀ ó extend káàkiri ìjà yẹn extend káàkiri káàkiri ṣó ti yẹ yín mẹ́ẹ̀ so àwọn ti wosem àwọn tí wọn bá ń forum ṣe bàbá bá dàre àwọn ti forum wọn ò bá tẹ́rìmù ṣe so tẹ́rìmù dẹ̀ ló ń wà wọ́n wá fún ní oyè ní torí wọ́n fẹ́ fi ja fight yẹn wọ́n wá fún ní oyè yẹn ní forum youth officer ló jẹ́ ń gbà yẹn kó tó dé tó wọ́n á ló fẹ́ lọ sí torí ńgbà ó fẹ́ wọ́n máa travel káàkiri gbogbo àgbáyé tí wọ́n ṣe gba oyè yẹn nígbà tó dẹ̀ máa dé ó travel lọ sí Amẹ́ríkà bó ṣe dé báyìí kó tó dé wọ́n ṣe lè kó ìjọ́ọ̀tì wọ́n ṣe gbé pàṣọ àìná wá nìyẹn wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ wọ́n ní ilé tó ń gbé náà àwọn ló rẹ̀ǹtì àwọn ló sọ wọ́n ní kó kúrò ńbẹ̀ pẹ̀lú ìdùkọ́ báyìí ló ń lò ń gbà yẹn so wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gba ilé wọ́n ṣàní kó kúrò lé ó lò máa wálé for some time you know gbogbo bàyẹn kò sówó ṣe mọ̀ pé owó tó dẹ̀ mú wá kò pọ̀ bọ̀ ti èmi iye tàbí ṣé wọ́n gbà yìí abẹ́rẹ́ sí owó tí mo wá ń rí gbà yẹn ló fi ń jẹun èmi máa so oúnjẹ wálé èmi ni máa ń so oúnjẹ àti owó tá a bá fẹ́ jáde náà nígbà míì lọ sí a máa gbé ta isi màtọ́ ti gba mọ́tò lọ́wọ́ a máa gbé káàwó ṣe mo understand mẹ́rin gbé ta isi àsanwó a máa jọ ń lọ fún mi evangelism èmi àwọn kẹ́hìndé kẹ́hìndé ló máa ń tẹ̀lé ọwọ́ ọ̀tún ẹ̀ àwọn boys kan náà wà ń bẹ̀ ṣe Israel àti kí lorúkọ wọ́n ṣáà pọ̀ àwọn boys ẹ̀ bọ̀ kẹ́hìndé gọ̀gọ̀ lọ lọ́wọ́ ọ̀tún máa so a máa jọ lọ sí evangelism ìgbà tó wá di pé wọ́n wá ti ridicule wọ́n wá ti wá rí lé another lady àṣẹ gbogbo àwọn ladies tó máa ń gbógun náà ní ṣọ́ọ̀ṣì gbogbo náà ó ti promise wọn máa ní kẹ́ má bára yín sọ̀bọ̀ tẹ́ má má bára yín jà èmi ò báyàn jà bọ̀tà àwọn èèyàn yẹn tó bá ti rí pé wọ́n lòun ló ń gbé jáde àdámù mẹ́rin sígbà yẹn wọ́n máa máa bẹ́ẹ̀ jà bí tó rí pé wọ́n rí pé ó ń fẹ́ látẹ́ńṣọ̀n wọ́n máa máa bẹ́ẹ̀ jà mí wọ́ mí wàá mi for ten years àwọn kan ti mọ̀ for five years àwọn kan ti mọ̀ for five seven years ṣó ti so nígbà tó wá yá tí wọ́n ṣàrí pé gbogbo ogun yẹn wá pọ̀ gbogbo ohun àtòun náà wá dáwọ́ pọ̀ mọ́ wọn mo wá lókè mo ti wá kúrò wọ́n ti wá fún mi ní ìrànwọ́ mo ti wá lọ sọ́dọ̀ bàbá bá dára mo ti lọ sí church bọ̀mí ìmọ̀ tí wọ́n wá torí pé mo fẹ́ béèrè owó mi lọ́wọ́ ẹ̀ ó wá ní kí n máa kówó kan fún kẹ́hìndé yẹn pé ó máa bá mi lọ máa save ẹ̀ àṣé wọn ò save owó nítorí pé màá wọn kàn ní ìdówó ni ṣó ti yẹn mẹ́yẹn ó bá ti gbowó lọ́wọ́ mi tí bá ti ṣe oúnjẹ wa máa ní kí n kówó yẹn kí n máa kó fún kẹ́hìndé mi lọ save owó kan gba máa máa save fún future wa àṣẹ four one nine mi ní. so ńgbà tí mo wá tí gbogbo nǹkan tí wọ́n á rí bákan tí wọ́n mi ti ba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi bẹ́ẹ̀ so wá ti kú little team owó tí wọ́n save yẹn mo fẹ́ gbà á so that màá lè fi invest láfi bẹ̀rẹ̀ business tèmi n bá lọ mo kọ̀ pé àánú ìjọba máa drip n báyìí tí n bá fẹ́ wọlé wọn lè ní pé busy tí n bá lọ síbi wọn lè ní ọjọ́ kan ṣáà mo wá ṣàṣùpà ah wọ́n lọ sọ wọ́n sọ fún pásítọ̀ eh, bàbá anointi pásítọ̀ akin akíndélé ìyẹn tí mo wò kan tó ṣẹlẹ̀ torí òun tún ni youth wa nígbà yẹn ẹ pé youth officer CAC worldwide lòun jẹ́ ní àánú jẹ́ so youth ti ṣọ́ọ̀ṣì wa òun ni akin akíndélé dé wọ́n sọ fún akin akin mọ gbogbo isi yẹn wọ́n ṣáà ń ṣàlàyé so mo wá di níjọ́ kan mo wá lọ bá pásítọ̀ ó ti wá rí pé àwọn èèyàn ti ń pè mí sẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ti ń sọ pé kó settle mi pé mo kí ni pọ̀ sísá bọ́lá kí ló fàjà wà tó bá pé mo ní sábà mo ní oúnjẹ mi lówó kan wọ́n ní ṣòwò ṣọ́ọ̀ṣì mo ní lóò owó tó máa sọ pé kí n máa kó fún nígbà yẹn every week mo máa ń kó nígbà yóò dàbí kéèyàn máa kó savings mi tí mo já máa kó fún mo máa ń kówó yẹn ṣe mọ bí pé kéèyàn máa kó fá five hundred thousand fún yàn you understand wọn wá ní wọn máa mi tọ́jú ẹ̀ you understand kí wọn bá mi lọ ń tọ́jú ẹ̀ sí báǹkì tí ìbá so àwọn èèyàn wọ́n ti wá rí pé mo jẹ́wọ́ ṣé mo kàn sọ pé kí n má sọ fún anybody gbà tó ti wá dìjà tó ti wá gbé ẹlòmíì lọ sí gbà tó ti wá dìjà tó ti wá gbé ẹlòmíì tó ti wá bẹ̀rẹ̀ sí rí dínkù mi tó ń fẹ́ lé mi by fire by force ṣe ní ẹ̀ àní ìdáná èmi náà dẹ̀ ti ní gbogbo pàtó tí wọ́n ní problem nínú ilé mi gan I want to tell nobody now to discuss with wọ́n dẹ̀ ti gbà mo fẹ́ béèrè lọ́wọ́ pé pé picture tẹ gbà ní ọ̀yẹ́kọ́ ẹ̀ tí ẹ̀ ti mú picture yẹn padà wá wọn ò fẹ́ kí n sọ ọ̀kọ̀ọ̀kan sí nǹkan tó ṣẹlẹ̀ so tí wọ́n bá ti rí mi tí mo bàbá ń kọ̀lẹ̀ mọ́ sáyé sísá bọ́lá wọn kọ̀ rẹ́rìn ṣé wọ́n lè ní sísá bọ́lá wọn kọ̀ lè mú kí mi àbí kí wọ́n kọ̀ kí mi báyìí wọ́n máa ríra wọ́n máa rò pé máa ríra tí wọ́n bá parí sáfìsì àbí tí wọ́n bá ṣe tán bẹ̀yẹn wọ́n kàn jọ bẹ̀rẹ̀ ni wọ́n wá ń dodge mi pé kó má sí conversation mọ́ ẹ ti understand hmm. èmi kẹ̀dẹ̀rẹ́ mo àgbà mà dúró mo dà àwọn ọ̀rẹ́ tí wọ́n ní mo sọ fún pásọ Akíndélé mo ní ẹ̀yẹ́ are you sure mo ní yes now ah, mo ní kí ẹ lọ́wọ́ ìyẹn náà bá sọ mọ́ dọ́yà ni ó máa ó máa encourage mi pé ẹ lọ bá wọn ẹ lè lọ bá wọn lé wọn bá tẹ̀ sọ pé bá tẹ̀ ti di bẹ́ẹ̀ gbogbo wọn ti understand nǹkan tí pásọ̀ máa ń ṣe pé pásọ̀ ìsè àwọn pásọ̀ wọ̀sọ̀ pásọ̀ tó ń lórí àwọn èèyàn tó ń gbá àwọn èèyàn tó ń tẹ àwọn èèyàn mọ́lẹ̀ tó ń ṣe kinní kan ìgbádákòdò mo ṣáà lọ wá lọ bá wọn jọ wá dìgbà tó ti pé ọ̀rọ̀ yẹn ti wá wọn ní kí n tún lọ bá kọrí tí bá tún lọ bá wọn kan tó o máa tì lójú àkótó orí kò fẹ́ káwọn kan hẹ̀ wọ́n wá ní jọ ìpín kí wọ́n ṣẹ́ẹ̀kì wọ́n ní mo ní ìdòwò ni kọba báyìí ló ṣe àwọn ṣàní kí wàá gba check kí wàá lọ gba owó yẹn ní bank ṣùtì yìí mẹ́rin ìlú náà kọ fún mi jọ yẹn lọ́hùn láì ká remember fún mi lẹ́wọ́n ṣàkọ check yẹn fún mi inú mi bá dùn jọ ìbágbé máyà báyìí wà ní gbé tó bá ti dé lọ́la máa lọ káàṣì check bá gba ìlú péjú wọn ní kí n lọ jọ yẹn lọ́hùn first bank ìlú péjú ó kọjá ó kọjú sí fountain of life báyìí ṣọ́ọ̀ṣì olú olú ẹ̀ eh, odúkọ̀yà ọkọ̀ àti bímbọ̀ máà tó kú yẹn ṣe ti yẹn mẹ́ẹ̀ because Olùkọ́yà yẹn náà sister Bimbo gbà is a close pally to my pastor Anu Ojo you always come meet together or not youth something you understand so we run around her ká má bá wọn sọ̀rọ̀ Bank in yẹn mi mọ̀ bóyá ó ti kúrò mẹ́sẹ̀ ó wà Church nearby. Oh, I mean, bank wà one opposite by first bank first bank ni n bá débẹ̀ n bá jó n bá fi ṣẹ́ẹ̀kì pé mo fẹ́ gba owó ṣe mò ń gbà yẹn gẹ̀dẹ̀ àwọn ní láìláì nínú ilé yẹn àná òjò n bá jókòó with confidence gbà tí mi ń jalè <laughs> n bá jókòó bóyá àánú ló sọ kán ṣe bẹ́ẹ̀ o bóyá owó òsì lákàntì ni o ọlọ́run ilé nìmọ̀ rẹ̀ ń gbọ́ tó ní ìní ìmọ̀ mo ṣàjókòó mo expect gbogbo èèyàn bá dé wọn bá ti wà lórí kí òun ní ìgbà tó yá wọn tún ní kí n lọ jókòó mo jókòó sórí ibẹ̀ mi ṣáà wọn ṣé àwọn òǹtí mi mi ṣe àti ìjókòó mi ṣe àrètí pé mo máa gbowó lọ lé ní ọkàn mi ti balẹ̀ mo ti mo bí ṣe máa lọ sanwó ṣọ́ọ̀bù mi ní ti máa lọ ra ṣọ́ọ̀bù ṣe máa ṣe kiri kan mo ti rí ṣọ́ọ̀bù sí Èkó sí Pélé Wúrà kankan bẹ́ẹ̀ wọ́n bá ń pè mí ọmọ yìí mo wá dúró mo ṣe àwọn ojú wọn excuse me àti ti lọ bá wọn pé àìsàn mi ti ṣe ṣé kò tí ì kàn mí ni wọ́n ní kí n jókòó àṣẹ gbogbo àyẹn wọ́n ń tẹ̀ mo ṣàrí pé wọ́n ń lọ wọ́n ń bíi two and a half hours ni wọ́n bá pè mí wọ́n ní bóyá bó ṣe lọ tó ń bọ̀ yẹn bóyá wọ́n rò pé máa sá ẹ̀tọ́ ń sá ni wọ́n bá pè mí madam mo ní yes mo ní àǹtí sista mo ní yes mo ní ṣé ṣẹ́ẹ̀kì yìí ṣé pásítọ̀ ló fẹ́ ẹni tó ní àkáǹtì ló fún yín mo ní bẹ́ẹ̀ ni mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní sọ̀rọ̀ àwọn ọmọ ẹni tó ní àkáǹtì dáadáa ni wọ́n ní and is a man of God mo ní bẹ́ẹ̀ ni ṣèbí pàṣẹ àánú báwọn ló fún mi pé wọ́n fẹ́ mi ṣe mo ní wọ́n jẹ mí lọ́wọ́ wọ́n dẹ̀ fún mi ní wọ́n dẹ̀ wá nítorí pé àwọn tí ń try láti ríjì wọn látàárọ̀ wọ́n ní fóònù láìláìlé wọ́n ríǹgì wọn ò gbé torí wọ́n ti mọ̀ wípé mo ti wà ní báǹkì wọ́n ti mọ̀ pé màá lọ báǹkì wọ́n ní fóònù yẹn wá ríǹgì wọn máa gbé wa náà òjò máa gbé o torí pé ẹ mọ rí sí torí wọ́n mọ̀ pé kò sówó lákàntì kò sówó lákàntì yẹn kò sí owó ní àkáǹtì tí wọ́n fún mi ní ṣẹ́ẹ̀kì kí n lọ gbà ẹbẹ̀ lọ́wọ́ ànújò wà mẹ́ wọ́n ṣorí gbọ́rọ̀ síbẹ̀ yẹn sí olórí dídán ni wọ́n wọ́n máa ní kọ́ ṣé tó máa mú mi fún tí ìbàjẹ́ pé bóyá mo <laughs> ẹ wo ẹkàn ẹyìn má jì o <sighs> wọ́n ní kò sówó mo ní kò sówó nínú àkáǹtì wọ́n ní ṣé mo ṣe òpá àwọn ló fún mi nà ẹ tún pè wọ́n wọ́n làwọn ti ń pè wọ́n látàrí wọn ògbé kọ́ọ̀rù ní òkè wọ́n ṣáà fún mi wọ́n ní kí n lọ sọ fún wọn ṣáà kí n gbé padà sọ́dọ̀ wọn pé kò ṣe kíní ọ̀tọ́ pé àwọn ti try láti pè wọ́n bó bá jẹ́ pé mo dìde ń jọ yẹn tó bá yẹ pé mo kàn fi bákan àbí mo kàn ṣe bákan tí wọ́n rí pé mo ní confidence ṣé mi kí wọ́n lè pọ̀lọ́pàá mú mi tó fẹ́ pín lọ́pọ̀lọpọ̀ àwọn mi kọ́ gbà tí mo wá gba ṣẹ́ẹ̀kì tí wọ́n fún mi ṣẹ́ẹ̀kì yẹn padà hmm wọ́n wá ní normally bí sheik bá rí báyìí tí wọ́n ṣe kinní tó dàbí pé wọ́n suspect pé àwọn kan ló fún mi because tán bá mọ̀ pé kò sówó lákàtàn kán náà ṣe máa issue àdúró owó yìí fún mi tán dẹ̀ mọ̀ pé kò sówó yẹn lákàtàn bó tó bá já wọn ni pé but táwọn bá fẹ́ clear táwọn fẹ́ clear issue yẹn sí àwọn máa pe ọlọ́pàá fún mi pé táwọn bá pe ọlọ́pàá fún mi wọ́n bá clear pé bóyá irọ́ ni àbí nǹkan kan ẹ gbọ́ ṣé tán bá pe ọlọ́pàá fún yàn ṣé ojú àpá máa tún jojú ara ni bí mi ṣe gba ṣẹ́ẹ̀kì níjọ́ mi ì lọ sílé wọn torí mo ti mọ̀ pé mo ṣe lọ sí ṣọ́ọ̀ṣì lọ́ba wọn nìyẹn míwà wọn ní program pẹ̀lú ṣé Ben Hill ló wá níjọ́ yẹn lọ́hùn Ben Hill ta ló wá one preacher great preacher ló wá láti Amẹ́ríkà ń gbà yẹn so wọn bá wọn wá sí ṣọ́ọ̀ṣì wọn náà wọn fẹ́ preach ọ̀bọ wọn jọjọ lọ preach níbi kankan ṣùgbọ́n àánú òjò is a connected person o gbogbo àwọn pásọ̀ ńláńlá tó wà lamẹ́ríkà ló mọ̀ because he been a traveller for long because he is a youth officer nígbà yẹn worldwide so kò sí bí o ṣe ní wà recognize in abroad any kind of the, any part of the world mo ṣe lọ lé ẹ̀ ní mo wá lọ mí kò ní sínlé torí kò sínlé bòdélé kan ti wọ́n ti lọ wọ́n ti lọ sí crusade crusade tí wọ́n lọ àti tí wọ́n lọ yẹn náà wọ́n wá gbà wá sí ṣọ́ọ̀ṣì mo dúró sí ṣọ́ọ̀ṣì mi ò wá sí crusade wọn bọ̀tì ṣé táwọn náà ṣe ń ṣọ̀rọ̀ mojókòó mo dúró mo náà ṣe kò sí àdúrà ṣàmọ̀ kò ń pọ̀ jù já máa rí wọn léni mo wá ṣe tán má lọ rí gbogbo wọn wọ́n ti mount ni wọ́n ti sọ fún àwọn àwọn Israel àwọn kí lorúkọ ẹni Israel Kẹ́hìndé àti àwọn ìkókùnkókù kan báyìí àbí mẹ́rin ṣá wọ́n ti mount àti kọ́ríkọ́ àtàwọn gbogbo àwọn ìyá wọ̀nyẹn àti kí lorúkọ ẹ̀ ìyá ẹ̀fọ̀n gbogbo wọn ṣáà ti máàtì wọn máa ti sọ fún wọn nǹkan tó máa ṣe wọn ò ní jẹ́ torí èmi tún ti wáyé bẹ́yẹn torí wọ́n ti ní another candidate tí ń ṣe títí ń gbà yẹn títí adétuyì ọmọ ìbàdàn tó wà ní dublin ó pẹ̀lú gbogbo tógun tó fi lé gbogbo àwọn máa ń bú mi yẹn náà tí ẹ sábà máa ń bú mi wọ́n wà láwọn tó abẹ́ àwọn tó ń ṣe ṣó ti yẹn dublin ló ń gbé títí wọ́n á fẹ́ rí mo ní ẹ̀jẹ̀ mo fẹ́ rí pásítọ̀ pé ní very strong message tí mo ní fún ọ pé kó má bàa di problem wọ́n ní ilé pastor. pásítọ̀ ó bí sí o mo ní ẹ̀kọ́ jẹ́ kí n kàn sáré rí wọn briefly bó jẹ́ ojú ẹni yẹn náà kò ní ṣe nǹkan tó wà yìí ní ẹ lè dúró síbẹ̀ náà tí máa fi ṣàlàyé bàbá sọ sọ fún wọn pé wọn ò gbúdọ̀ jẹ́ kí kí n wọlé àti láti rí wọn <laughs> ọlọ́run dárí jì mí wọn mọ̀ pé mo gbà yẹn mo ti di kálámù mo sì fọwọ́ tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ báyìí ni mo kàn ju ṣẹ́ẹ̀kì fún wọn ni mo dẹ̀ wá mo kàn ju ṣẹ́ẹ̀kì yẹn eh, pásọ̀ tó wá great pásọ̀ yẹn jókòó báyìí àwọn náà jókòó báyìí wọ́n jókòó ó dà pé mi ṣe jókòó sórí àti wọ́n máa jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn sọ́pọ́sìtì wọn bí èmi kàn ṣe wọlé báyìí mi ì bá wọn sọ̀rọ̀ mo kàn ju ṣẹ́ẹ̀kì yẹn lù wọ́n ni. yes because wọ́n mọ̀ pé kò sówó mẹ́ wọ́n fẹ́ that man hates people it is evil a lot of them dey cover evil Just they cover their evil for their evil not to be exposed. They destroy others. Bí mi ṣe wọlé nìyẹn, bórí wọn ṣe tọ̀nà lẹ̀ nìyẹn. Ipe mo disgrace òun lójú pásọ̀ yẹn. Ah, ah. Ibi tẹ́ ẹ rán mi lọ tí ò bá tí ìṣòwò yẹn lẹ̀ síta bọ́lá ẹ ní sùúrù. Màá fún yín, màá fún yín lówó ẹ má wọ̀ọ́rì. Nǹkan rí bákan náà ni. Bọ̀ tó ti ṣèkà fún mi torí pé ìkà tó ti ṣe yẹn kò ní lè sọ fún mi pé normally tó bá jẹ́ pé kò ṣèkà fún mi ni. Tí ó bá ti ẹ̀ fẹ́ mi, tí business bá dẹ̀ lọ déédéé mo lè fọgú ẹ̀ fún wọn that's it but wọ́n á ṣèkà fún ẹ ní tó ń gbà lọ́wọ́ ẹ̀ wọn ò ní fẹ́ fún ẹ mọ́ sáìn àwọn ìka ènìyàn gbogbo ni ló máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń jalè. they collect your things and ìwọ kẹ̀dẹ̀ wọn ò ní fẹ́ kó o move forward mọ́ wọ́n sọ máa fi ẹ̀ṣẹ̀ sí ní tó ń gbà lọ́wọ́ ẹ̀ wọn ò ní fẹ́ dá padà tó wọ́n ti bí ibo ti jàjẹ́gún wọ́n fi ń dágbára wò ni. bí mo ṣe ju kíyàn fún wọn ni mo wá sọ pé ẹ rán mi lọ sí bank ẹ fún mi ní ṣẹ́ẹ̀ kí n lọ sí bank kí n lọ gba owó tẹ jẹ mí kì ṣe pé dash mi lówó part of owó tẹ jẹ mí ni mi ní gbogbo ẹ kọ̀ọ̀kan lára ẹ̀ náà ni ẹ dẹ̀ débẹ̀ dẹ̀ mọ̀ pé kò sówó ń bẹ̀ wọ́n tún pè yẹn ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan balẹ̀ fọlọ́pàá mú mi mi ṣe sọ lójú wọn nìyẹn àti ẹnìyàn òyìnbó yẹn lè máa mọ nǹkan tí mò ń sọ bọ̀tọ̀ wọ́n ti mọ̀ pé mò ń bínú ni ṣe ti yẹn mi ṣe kúrò níwájú wọn nìyẹn ìyẹn ni gbogbo wọn wá fi sọ pé ní church wọn wá fi sọ pé wọn máa organize bó ṣe máa fún mi lówó yẹn padà tó yẹ máa máa san bó ṣe wá di ọ̀rọ̀ tí some certain people tí wọ́n wà aware of kí lorúkọ ẹ̀ àwọn tí mo dárúkọ yẹn gbogbo ló mọ̀ aware of the money but gbogbo nǹkan tí wọ́n ṣe fún mi yẹn so some people is nothing it's just a no if you if you are in the clique tán jọjọ máa ń ṣe ìkà fún àwọn èèyàn when you are complaining about the wickedness is nothing to them. They see like normal thing. Why are you shouting? Because he just do that to you. What they did to me, is it a sweet things? Is it right for anybody to do that to anybody? What gave them the right and audacity to do that evil for me? When you complain, the same thing ni àwọn tó wà ní the same thing ni wọ́n the same sign ni. Wàá ti mọ̀ pé àwo kan ni wọ́n jọjọ RF, àwọn lọ́ọ̀jì wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ máa ń àwọn awo kan bó ṣe máa ń ṣe ni wọ́n máa ń dájú kan the wicked order sórí wickedness wọ́n bá ṣe fún ìwọ yẹn is going even causing their promotion by the time they succeed to destroy others they are getting promotion from their kingdom it's nothing to them o n tí àánú ṣe fún mi lára part of nǹkan tí àánú ṣe fún mi ní tó wá di ìjà yẹn gbogbo ọ̀rọ̀ ọgbà yẹn so nígbà tí ó ti wá di bẹ́ẹ̀ yẹn i was i left and i was praying kó tó dìgbà yẹn mo wá eh, yẹ mo ti wá kúrò mo wá lọ sí mo ti wá darapọ̀ mọ́ sí ẹ mo ti wá lọ sí MFM náà ìyẹn náà ara nǹkan tán fi lọ ó wá wò pé gbogbo church tí n ti lọ ọmọ máa lé mi kúrò ni ọmọ máa sọ fún wọn a máa parọ́ mọ́ mi ó lè nìkan lé mi bọ̀ tí ń gbà yẹn mọ nǹkan tí pásítọ̀ Olúkọ̀yà ò fi lé mi torí pé àwọn náà ti rí jà sí èsì rí bẹ́ẹ̀ ni tí wọn ò bá rí jà sí èsì wọn ò ní tí wọ́n bá ní ṣọ́ọ̀ṣì lónìí sí èsì ọlá sí èsì náà máa wà wọ́n rí CAC rí now. is a member of CAC according to later to mo wá gbọ́ dáadáa èbúté mẹ́ta ọba nílé arọ́ yẹn ní òyìnbó yẹn ibẹ̀ ni wọ́n ní wọ́n ti ń ṣe torí gbogbo gbà tó wá yá tí délé náà tó jábúrò àná òjò tó jẹ́ ọmọ kékeré was a small boy like tó máa yí táyà tó máa bèrè owó tuntun mi is a deal now Oni mo so, ti mo ni mo gbé mọ́ fọ́tò Ti mo fún lówó tí ó tún wá ṣe pé owó o ò tóhun pé òun fẹ́ bẹ̀rẹ̀ mo fún moto. wọ́n máa ṣe pé ó ń bú pásọ̀ ṣé àwọn yẹn tí èmi mo ri to ìkéré báyìí to yẹ mo kò lọ sí ẹmájálísì pẹ̀lú wa o ó kàn máa lọ tó bá tẹ̀lé mi ń o yẹn ó fẹ́ lọ gbowó lọ́wọ́ ìyàwó ẹ̀gbọ́n tó lówó tó máa tọrọ jẹ bó ṣe ń ṣe káàkiri lẹ́yìn gbogbo àwọn obìnrin tí àánú bá dè mọ́lẹ̀ nìyẹn tọmọ máa ṣe just like bi àwọn onífújì bó ṣe ṣe ń sìn bó ṣe máa ṣe nìyẹn o délé yẹn ni mo mọ́tò tí mo bà lọ́wọ́ màláìka ńgbà tó sọ pé tí mo lọ túnṣe lẹ́yìn tí mo lọ túnṣe tán gbà yẹn tí mo ná mọ́sẹ̀ lónìí mo ná sórí mọ́tò yẹn mo ra ẹ́ńjì tuntun mo ṣe gbogbo nǹkan rẹ̀ pé mo ná ẹnìkan tó wá lóun fẹ́ rà tó lóun ò dẹ̀ rà mú mo wá gbé fún délé pé ẹnìkan sọ one fifty deposit tó kóun fẹ́ rà o pọ̀ kò tí sọ owó tán o ẹni yẹn dẹ̀ rẹ̀ tó bá ti ta o gbàtẹ́lẹ̀ yẹn mo fún yín ẹ lọ tà á tẹ bá tètè rí ta ẹ fún ẹni yẹn ní one fifty thousand ó ta àti one fifty àti gbogbo ẹ kò fẹ́ anybody lówó délé òjò kéré ní ìgbà tí màmá ń lọ sí evangelism yẹn and then no, lónìí wọ́n máa sọ fún mi pé mi ìkúnlẹ̀kùn yà wọ́n pásọ̀ wèrè kì í ṣe gbogbo wọn ṣe bí mo pé pásọ̀ àánú àmì pásọ̀ kínní tí ìbá jẹ́ pé àánú òjò ṣe yamayama sí mi tá a bá rí wọn lónìí bẹ́ẹ̀ náà nígbà tí mo tún rí wọn mi mo mo bíbi tí mo náìsì dé nígbà tó tún wá dìde mílíọ̀nù yìí two thousand and ten kọ́ ni mo tún rí wọn tí adélé tún wá tí mo tún ṣoore fún wọn wọ́n béèrè twenty five million lọ́wọ́ bàbá ọmọ mi ṣé tí wọ́n bá lójú tì wọ́n máa béèrè owó lọ́wọ́ bàbá ọmọ mi wọ́n ní kó yá wọn ní ṣá wọ́n ní kó yá wọn ní twenty five million. Ah, bàbá ọmọ mi wá ní pásọ èyí tá a tún rí mi tiẹ̀ sọ fún pé ó ti tèsì mi rí ìbọ̀kan mẹ́yẹn ọmọọṣẹ́ wọn ah, èyí tí mo tún wá aláwọ̀ nínú ilé tèmi náà tí mo welcome sílé mi tí mo dẹ̀ entertain wọn dáadáa nítorí pé ó ṣe dáadáa fún mi rí ìyẹn náà pè ní pásítọ̀ Akin Akindele that's bàbá àná ẹ̀sìn nígbà tó wá South Africa mo welcome wọn mo lè ṣe dáadáa fún mi because àwọn náà ṣe dáadáa fún mi nígbà tí wọ́n dúró tì mí despite gbogbo ìjọ yẹn condemn ara wọn gbà yẹn pásọ yẹn dúró tì mí ó mọ̀ pé tòótọ́ ni mò ń sọ ó dẹ̀ mọ̀ pé bí ó ní àti mọ̀ bí pásọ wa ṣe ń ṣe wọ́n mọ̀ bọ̀ tí wọ́n kí ló fẹ́ ṣe sí ẹ mọ̀ tó bá dẹ̀ yá náà bá pásọ wọn náà mọ̀ bọ́ títí dò ní mi ò rò pé pásọ yẹn di kúrúkù bóyá ó dẹ̀ di kúrúkù mi lè sọ ṣá ṣé ti yẹ iná yẹn bọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn pátápátá gbogbo ẹ̀ pátá ni wọ́n mọ̀ wọ́n nígbà tó yá gbogbo obìnrin tí àánú máa ń dè mọ́lẹ̀ wọ́n sọ fún mi wọ́n làwọn làwọn máa ń break majority wọ́n ló sọ fún mi pé títí wà Dublin pé àwọn làwọn lọ organize ọlọ́pàá kan ọlọ́pàá Nàìjíríà kan ní fọ́sẹ̀ kọta lára mi lára àwọn ọlọ́pàá CID kan báyìí làwọn organize fún títí kó ba lè má jẹrà sí orílẹ̀-èdè torí pé àánú ò fẹ́ kò dẹ̀ jẹ́ kẹ́lò mi fẹ́ wọ́n láwọn làwọn lọ wọ́n ní divorce àbí second wife làwọn lọ organize fún sísá yẹn àwọn ló jẹ́ kí n mọ̀ mi ò mọ̀ so ti yẹn so people are talking and many people already kẹ̀dẹ̀rẹ́ mi wà ní bọ́ndẹ̀ tí wọn bí yàrá yẹ kó sọ̀rọ̀ but èmi tó bá jẹ́ pé àwọn ló train mi ó possible kí n má lè but I've been in cry before they met me so in tó wà nínú mi original ni kì í fake and nobody can fake me kò sẹ́ni tó lè change me last sọ mi fake kó sọ mi di nǹkan tí mi ò jẹ́ ẹ̀ ń mi are you getting what I'm saying now so nígbà tí mo ti fi bínú ju ṣẹ́ẹ̀kì yẹn meanwhile ọlọ́run ló yọ mí ní ọjọ́ yẹn tó bá kàn lọ fọlọ́pàá mu kò sí fóònù kan bàbá sọ pé ẹ pé wọ́n pásọ àánú ìjẹ́ fi nọ́bà mi pé wọ́n kò sí fóònù yàtọ̀ sí láìláì láìláì kẹ̀dẹ̀ ilé wọn ló wà nígbà tó dẹ̀ ń pe àánú òjò ńgbà ó sì wà lé kò tí jáde torí ìgò go wẹ yàtọ̀ sí pé kó lọ tó bá ti dọ̀sán tó fẹ́ ṣe revival wọn ò dẹ̀ ṣe revival ní ìdajì revival bẹ̀rẹ̀ látago mẹ́rin tó bá fẹ́ kúrò ló bá kúrò lágo mẹ́rin ó máa bẹ̀rẹ̀ lẹ́bí aago mẹ́fà títí di méje títí di náà yẹn ní wọ́n máa lọ church tó bá jẹ́ church program After tó bá jẹ́ Sunday nìkan tó máa jí lọ sí ṣọ́ọ̀ṣì láàárọ̀ ó sì tán wọ́n pè títí títí níjọ́ yẹn kò máa gbé kọ́ ní tó wá tó bí nínú nìyẹn mo wá gbà tó ti wá di ọ̀rọ̀ ìjàgbóró yẹn wọ́n wá fún mi wọn kúkú sọ tọ́nà bọ̀ tí wọ́n fún mi part of it wọ́n á lọ fi bẹ̀rẹ̀ business wọn jẹ́ kó sọ̀ sí náà láti ìgbà yẹn ló ti ọmọ mi bíi pé bá ṣe ni mo ṣé ni mo ṣe nǹkan fún òun ló ṣèkà fún mi ṣó ti ẹyin mo tún wá fi ìyókù lẹ mo tún wá lọ sí sí mo wá lọ ní ìtí ẹ kúkú mọ̀ pé wọ́n wọ́n close mọ dáadáa mọ́ Olúkọ̀yà èmi kàn lọ tèmi ní láti àwọn kọlọyìn tó sísìn mi sí Olúkọ̀yà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ mi nípele wúrà nígbà tí mo ti wá lọ gba ṣọ́ọ̀bù ṣètò wọn ló sọ fún mi pé sìsá ẹ ti máa ń gbàdúrà ẹ lè máa sunkún ẹ jẹ́ ká lọ sí MFM gbogbo tó bá ẹni wọn tó máa ń gbógun tì yín gbogbo ọlọ́run ẹ máa gbàdúrà sí ẹ lè máa gbàwẹ̀ power must change in your life nìkan kiri kan télọ̀ lẹ́ni yẹn télọ̀ ni ẹni yẹn eventually ọlọ́run kò máa ń darí mi ó dẹ̀ máa ń darí ìrìn àjò ayé mi ni ẹni yẹn wá jẹ́ ìlọ ẹni tó introduce mi yẹn ó wá jẹ́ àbúrò ìyàwó kí lorúkọ bọ̀bọ́ yìí ọ̀rẹ́ prince tó ń gbá bọ́ọ̀lù fún Germany yìí o Káyọ̀dé Kẹ́ṣinró Kẹ́ṣinró tó ń gbá bọ́ọ̀lù fún Germany gbà yẹn àbúrò ìyàwó ẹ̀ ìyá kan bàbá kan ló bòun àti ìyàwó ẹ̀ òun ni lédì yẹn ó ń ṣe télọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi báyìí òun ló ń tọ́jú sí sẹ́mẹ̀fẹ̀m mi lọ torí wọn normally tó bá yẹ pé kí n lọ sẹ́mẹ̀fẹ̀m in the beginning nígbà tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wa yẹn normal máa ti lo gbogbo àwọn ọmọ CAC yẹn láti kọ̀ndẹ́mù tó bá bú pàṣẹ Olúkọ̀yà ń gbà yẹn ogun tó ń ṣí ẹ ní ẹ̀yin ò ní fẹ́ lọ ṣọ́ọ̀ṣì yẹn bọ̀ tó bá gbógun tì wọ́n gbà míì they will be doing evil yẹn àwọn tó ṣe evil wọn ò ní mọ̀ pé wọ́n point ẹ̀ to the wall ni let me tell you today if these people don't wage war against me they don't take my shop àmàlà ní mama àtàtì dídọ̀la nínú rẹ́kọ̀dù mi tó bá fẹ́ kọ àwọn nípa ọ̀rọ̀ mi mo ta mọ́tò yìí kì í ṣe pé wọ́n sọ pé dẹ̀nse mo kọ́ṣẹ́ mọ́tò yẹn mo dẹ̀ ta mo dẹ̀ tún máa padà sí mo ì máa ṣe mò ń preach títí dòní mo sì ń sọ̀rọ̀ jésù tó bá jẹ́ pé bí wọ́n ṣe ṣe fún mi ni mi ì ní sọ̀rọ̀ jésù mọ́ bó jẹ́ pé wọ́n ṣe create hatred fún mi ni mi ì ní sọ̀rọ̀ jésù mọ́ but àwọn kọ́ ló introduce jésù sí mi i'm telling you nothing but the truth today are you getting me and i have weakness anytime i'm talking i'm mentioning ìyá mo dárúkọ màmá àánú òjò mo ní wọn náìsì ọkọ àǹtí bùnmi kí lórúkọ wọn òun ló ní ṣọ́ọ̀ṣì tó òun ló ní ilẹ̀ tó ń kọ́kọ́ fún wọn gbà yẹn tó ń fẹ́ rọ́bì táwọn fámìlì tó ń fẹ́ wọn wá ní ànójò wọn fẹ́ gbà báyìí fọ kó tó ti pé àwọn ẹbí àwọn sista ọkọ sista bùnmi tó wá bẹ̀rẹ̀ sí ń bínú tó wá lọ lé wọn tó ń ṣẹ́ṣẹ́ àjùkọ́ kúrò by fire by force ibi tá a gbà báyìí kò jìnnà sí àdúgbò ibi tí bàbá kí lórúkọ bàbá yìí Abíọ́lá ilé tá a bá ti kọjá Abíọ́lá house báyìí sí street kejì ní mi àtúndì fèlè ibẹ̀ náà ní kọ́lá ń gbèsè àlọ́ wáyé ibẹ̀ ní ojoojúmọ́ tá a bá ń kọjá àmọ́ àmọ́ rí àbàbá Abíọ́lá ṣé ti yẹ yín ní Kilatoni village ẹ̀yin jọ́ta wá ṣe inauguration Hope David bàbá yìí náà ní ọjọ́ tó máa ṣe inauguration gan olùkọ́yà yìí náà ló wá ṣe wọn ò dẹ̀ ní sọ fún yín pé wọ́n máa ń ṣépè fáwọn èèyàn wọ́n á bú ẹ wọ́n á ṣépè fún ẹ wọ́n máa wá dáfọ́ọ̀lù ẹ wọ́n á dẹ̀ máa gbóúnjẹ wọ́n á máa gbowó ẹ wọ́n á máa ṣe nǹkan fún ẹ̀mí ìtì ìlú ẹ̀ yìí o honestly speaking ṣebí sígbà tí mo ń sọ̀rọ̀ ṣé ń gbà tí mo mo ní bàbá ọbádàrè wọn kọ́kọ́ fún mi lówó pé kí n lọ síbẹ̀ tó ń gbàdúrà àwọn tó ń gbàdúrà fún bàbá ọbádàrè àwọn ìyá tó ń gbàdúrà fún ní Ni àṣẹ ìgbà tí mo dákú rẹ wọn gbàdúrà fún mi wọn ní kó máa gbàdúrà fún mi ìmọ̀ wọn rí náà wọn mọ̀ ìyá mi wọn mẹ́ni tí tí wọn bá ṣe dáadáa fún màá sọ pé ó ṣe dáadáa tó bá ṣe burúkú màá ló ṣe burúkú but people now these days they follow people that does evil ó possible kó jẹ́ pé bọ̀bọ̀dá tí mo ló sọ tí mo sọ̀rọ̀ ṣe mi pé ọ̀rọ̀ the dream kìíní tó ni house of God ni mo sì bẹ̀rẹ̀ tí wọn bá ṣèǹjì máìdì wọn sí nígbà yẹn ẹnìkan tó ṣèǹjì máìdì wọn tí ò dẹ̀ gbà fún wọn òun ni pastor femi. má sọ fún yín pásọ Fẹ́mi Olúwadáre wọn ṣèǹjì máìdì wọn kò sógun tí wọn ò tún gbé tì wọn so nínú ìjọ́nà ogun tó máa ń gbéyàn mi wa níbẹ̀ so if ọmọ kékeré bá ń sọ̀rọ̀ ẹ́ ṣe tí bá ṣe ọtọ́ bá yọ thirty years kúrò nínú ẹni ìjọ tó wà ní ta bá ń sọ̀rọ̀ jẹ́yẹ ó lè má jù bí thirty years náà lọ́mọ tó bá dẹ̀ ti lè sọ̀rọ̀ thirty years nínú ibì kan mo mi kì í ṣe kékeré ọmọ tá a thirty years ago wọ́n wà lórí facebook mi wọ́n ti di lawyer. wọ́n ti di adájọ́ wọ́n ti di òṣèlú wọ́n ti ń dada. dáadáa àwọn be. ń bẹ so no be today job so don't be when you see me tọlọ́kàn ní pé wọ́n á di kó yọ ẹnu sí mi Auto Bola yẹn a máa finish up àwọn òmìnira tó jù ẹ lọ wọ́n ti wọ́n ti ṣe bẹ́ẹ̀ ọ̀run pa ogun náà kí n tó débẹ̀ ni mi to mi ṣe mi ṣe kà fún yẹn ọlọ́run dẹ̀ ti mọ̀ pé mi ṣe wàyí mi ti ju liam lọ yẹn mi tó liam tí bàbá mi ti kú ògbólógbò gbogbo ni dẹ̀ ni bàbá mi tó sọ pé wọ́n máa ń yọ ọ̀kan yẹn ni but I don't recognize them because bàbá mi gbà tán ní kó má ṣe tó lọ ṣe tó darapọ̀ mọ́ olótètè kú ẹgbẹ́ tó máa ṣe tó wá ti pé o jẹ́ òtè tó bá ti ibi tó bá ti ibi tó bá mọ̀ o ti yẹ tí òun ṣe ìyá àti bàbá ẹ̀ ló sọwọ́ ẹ̀ sí don't do it tó bá jẹ́ ẹ̀gbọ́n ló ní kó wá ṣe àbọ̀rẹ́ kan ó lè jẹ́ kó fẹ́ finish ẹ̀ up ni so ti yẹ nínú ayé yóò jì ju bó ṣe rò lọ i get what i'm saying Mommy mi ló sọ story yẹn fẹ́ mi so ti yẹ mo mogun tó jà mí láti lè wá so mi ò kí fayé mi gba table tennis mo fayé mi tí bá sọ pé mi ò ń sùn pẹ̀lú ọkùnrin àmọ́ máa pé bóyá kò rọ́kùnrin ni ọlọ́run Elédùmarè ń gbọ́ i'm come i came to this world more than what people think ìtọ́lọ́run assignment ọlọ́run fún mi tí mo mí pé assignment ọlọ́run fún mi ju gbogbo nǹkan tí àwọn èèyàn tó ń rò lọ. ṣé tí bá purọ́ I will just be sitting down here a lot of things have happened to me o a lot of people tó bá ti rí tí wọ́n báyìí àdẹ̀fẹ́ gbèjẹ́ lé ni a máa support ẹ̀ a máa fẹ́ gbèjẹ́ lé a máa support ẹ̀ a lot of people tó fẹ́ gbèjẹ́ yàn lé ni wọ́n ti wà injured lórí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ you go and check it my mommy don support me we are not in good uh, not that we are fighting I'm not fighting her But what you believe, I don't believe in it. I believe separate things. She believes separate things. You understand me? Huh? And my belief is this. If your belief is actually good for you, you it will not cause you so much pains. Like what they have caused, my what my mommy believe, it caused her a lot of pains and it also caused her a lot of also disaster. I believe that even it's part of things that I also that caused me spiritual things at times. But thank God for God that He has He, he loved me so much. He loved me so much. So some people, they will tell them, do this to this person, and they will do it. You know, the moment you are doing evil to people that don't offend you, you are just want to enjoy yourself, you want to destroy your own career. Because you can read me, don't see anybody beside me. You see people just hate me. I tell you, people hate me. People that hate me, they are evil. Anybody that embrace me, he has good, great good in him. It's not ordinary person. Ordinary person don't embrace me. Anybody that show love to me is a great man. He has a, he has something different. It's peculiar bẹ́ẹ̀ ni mo sọ fún yín this is how this person have been going after me telling people gbogbo gbà náà mo ti ẹ̀rọ pé yẹn ti tán ní South Africa ni àmì ní gbogbo gbà yẹn màá tí mo dẹ̀ tún ti ṣe màá kàn dẹ̀ tún rí kòkòrò nípẹ́ o màá kàn jókòó síbi kan wọ́n á gbé ìwé kan wá fún mi màá rí pàánù òjò ló sàn yẹ nígbà tí mo wà South Africa ẹ wọ́n á tún sọ pé ẹ ọjọ́ kan náà fẹ́fà sọ fẹ́mi sọ pé I should beg this person pé ẹ̀ tó yẹ kí n wọ́n ní ó sọ pé ẹ̀ tó yẹ kí n fẹ́ nìyẹn ẹni tó sọ pé ó yẹ kí n fẹ́ yan àwọn obìnrin tó dè mọ́lẹ̀ tó ti máa ń dè mọ́lẹ̀ irọ́ ni o kò fẹ́ ní bọ́dì títí dè ní kò fẹ́ ní ilé sọ bóyá ó ti wá fẹ́ nìkan pamọ́ àbò gbé dìklẹ́ nìkan kò fẹ́ ìyàwó títí dè ní kì í ṣe pé ó ní májẹ̀mú tó ṣe ni kó tó rí mi àwọn tó àwọn obìnrin tí àwọn bọ̀dá yẹn ti pàdé pásọ àná òjò kí àwọn obìnrin olówó ńláńlá náà ni àǹtí kí lorúkọ àǹtí yìí o kí lorúkọ àǹtí ọmọ Fọláwíyọ fún mi àǹtí fún mi wọ́n fẹ́ pastor? pásítọ̀ orúkọ muslim name wọn yìí o tó wà ní four square wọ́n ti ṣe sí yẹn náà rí tíyẹn wà London tọ́tọ̀ wá sílé you see i i this person ó ti ṣe fáwọn èèyàn ti pẹ́ àtẹnukẹ́tẹ̀dó àtẹnudẹ́ òṣèré tó wá ti tó time kan ó lè sọ pé ẹni yẹn wọ́n kò tún wẹ́sùn sí lásìkò wọ́n lè ní ó kò kò kò àsọmísì too much wọ́n lè ní ẹ ó bóyá kò ní too much education like that ẹni tí mo dẹ̀ ń sọ yìí nù kò ní ju school start lọ lọ́wọ́ but ó sọ ìbòjú ọ̀pẹ́ rẹ̀ lọ òun nìkan ni òkàwé tó gbogbo àwọn ọmọ wọn ìyá wọn tó kù òun nìkan pastor they will just look for excuse ni eh ko wa submissive ẹgbẹ́ omo yẹn ló ń decide fún wọn àti fún mi fọláwùyọ kí lórúkọ wọn o kí lórúkọ ọkọ wọn o ọkọ wọn ọmọ orílẹ̀ wọn nísìnyí wọ́n ti di big àwọn ilé tí mò ń for thirty years thirty something years now when somebody somebody will just hold my hand and say sọ pé ọtọwọlá you want to destroy people's life do you know what they have cost me do you know what they have done to my life Simply because you just look at me and believe that she have nobody. But do you know that if my father don't die, he's a big man, he's part of people tó bá jẹ́ pé ẹgbẹ́ burúkú náà wà yẹn náà náà wà. control Nàìjíríà, àwọn náà máa bá control. Níbi tí state wà wọn lè fọwọ́rọ̀ sẹ́yìn tó ń gbùgbà yẹn. Jẹ́ gbogbo Èkìtì àti my father ruled and he controlled them. Torí ẹ̀ ń gbà yẹn wọ́n parọ́ mọ́ bàbá mi. Gbogbo àwọn tó ta majority of them nígbà yẹn nígbà yẹn o. Nígbà kan tó bí àwa, bàbá mi wà náà tó gbé wọn tó wá sí iṣẹ́ tí bàbá mi ṣe ni mo ṣe, iṣẹ́ mọ́tò yẹn. Ó wà nínú he plays the one part of the people and ilé ọba ló dẹ̀ ṣiṣẹ́ àdéhùn and this thing you know these people there's a lot of fight that always happen secretly tẹ́ẹ̀ ni more to fight. fa ìjà gan ilé they have one goal they will be going for adé yẹn ni anybody tó bá ti fẹ́ ga eléyìí tó bá ti ọkùnrin yẹn bá ti bí ìyàwó tó níyàwó tó pọ̀ tó jẹ́ pé ìdígelé ìdígelé wọ́n máa bára wọn jà obìnrin máa bára wọn jà wọ́n máa báyé àwọn ọmọ ara wọn jẹ́ wọ́n máa ṣe oríṣiríṣi ọkùnrin àjókòó síbẹ̀ á dẹ̀ máa enjoy they see majority of these things tá à ń sọ yìí náà gbogbo tá a bá rò lọ síwájú ìrùsọ́lẹ̀ ọkùnrin á máa ṣe ìkà fún obìnrin mo sọ níjọ́ kan pé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ọkùnrin ló dá sílẹ̀ but kò wọ́n ṣe máa nítorí wọ́n sọ pé we are going to be their helpers pé wọ́n wà helpless I tell you men may be strong men may be like they believe they have nine ribs but I'm not preaching that today I'm just telling you this because a lot of people they be telling you this Auto Bola hey Auto Bola you want to bring people down you can imagine when I tí mo tún pàdé ọlọ́run ma kì í ṣe èmi náà but ọlọ́run nígbà tó ọlọ́run wá ṣe májẹ̀mú kan fún mi ó ní nínú ayé yìí ó ní máa lọ bọ́lá ó ní wàá rí ogun nínú ayé because ọlọ́run ò bá fẹ́ kí n wà láyé lónìí mi ní wà láyé láti ìgbà tí wọ́n ti bí mi kí n tó pé ọmọ ọdún mẹ́jọ èdè ìsàn ti fi kún lọ̀ mí làwọn ẹbí mi ará ẹbí bàbá mi ẹbí ìyá mi lọ́bìnrin lọ́ọ̀yà mi ó sì wà láyé ni wọ́n ti fi kún lọ ìyá láyà wọn kì í ṣèmi bọ́lá fọláṣadé kì í ṣèmi ṣubúládé ni wọ́n ti fi kún lọ wọn ni wọ́n fi kún lọ ara wọn látọjọ́ tí wọ́n ti bí mi sáyé báyìí wọ́n fi kú lọ́ra wọn títí títí bàbá mi dẹ̀ ni òun máa gbà kú yẹn kú wọ́n fi kú lọ́mọ ẹlọ́bẹ̀ lọ́mọ mami mami tell me the story sísan ti mọ̀ mí pé gbogbo nǹkan tí ò bá da lèmi máa máa mú máa ba gbogbo nǹkan burúkú tí wọ́n ṣe máa bàjẹ́ àwọn tó dẹ̀ ń ṣe nǹkan burúkú wọn ò fẹ́ kó bàjẹ́ òun náà dẹ̀ ń sọ lónìí lórílẹ̀‐èdè nàìjíríà ṣé àwọn tó ń pààyàn àtàwọn tó ń ṣe nǹkan burúkú ṣé wọ́n fẹ́ kí nǹkan burúkú yẹn ni nǹkan burúkú ò dẹ̀ kí n borílẹ̀‐èdè kan máa ń borílẹ̀‐èdè jẹ ni nǹkan tó ìdílé ilé ìlọmọ náà ṣe fara wọn láti pàṣẹ ìṣòro i'm con i'm being manifest to destroy evil around me anywhere i go evil must be destroyed and anybody that support that that gang together to destroy good evil will never depart away from such people I cannot be destroyed because the Lord have sent me to this world for a purpose. Me, pastor, ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ Ìyá Àánú Òjó sí, mo sọ̀rọ̀ dáadáa, mo sọ̀rọ̀ bàbẹ́ bad, ṣé mo sọ̀rọ̀ Tọ́pẹ́ bad, ṣé mo sọ̀rọ̀ Bíjò bad, Bíjò tó ń ṣe post office mi mọ̀ láti rìtáyà ń sìn. Ṣé mo sọ̀rọ̀ mi mo tó wà l'Amẹ́ríkà nìkan náà ni mi ò mọ̀ dáadáa bọ̀ tó máa ń fi tó bá ti lọ síbẹ̀ ṣé mo sọ̀rọ̀ anybody sister Bùnmi gan tó jẹ́ pé ó máa ń ṣe yàmàyàmá sí mi ní ṣọ́ọ̀ṣì gbà tó yá tó di ọ̀rẹ́ títí Títí Adétúyì ṣé mo sọ sọ̀rọ̀ ẹ̀ badi, ní tẹ́wọ̀n bá ṣe fún mi máa sọ ogun ńlá ni wọ́n mo nígbà tí mo tún padà rí mi ò tún ṣe bíi pé nígbà tọ́lọ́run tún padà bú àdúrà mi ni ò ṣe bíi pé ó ti ṣe kà fún mi rí bí mo ti yẹn sísá bọ́lá mo wá tún kí lẹ́sẹ̀kẹsẹ̀ tí àbúrò ẹ̀ ti délé tó ti lọ gbé information fún pé sísá bọ́lá ń gbádùn ọkọ ẹ ṣe wọn ṣe rí dáadáa wọn ọdẹ mọ̀ pé àgbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run mo gbàdúrà ìgbádùn tán wá rí nígbà tí èṣù tún wá rán wọn wọn mọ̀ pé mo sunkún báyìí báyìí ni mo sọ pé mo wà ní ṣọ́ọ̀ṣì máa gbàdúrà báyìí máa tún pẹ̀ ẹ̀jẹ̀ gbogbo èèyàn ló ń gàn mí gbogbo èèyàn ló fi mí ṣe ẹlẹ́yà gbogbo èèyàn ló fi mí ṣe ẹ̀sín onílé á máa pè mí pé kí ni you don't sleep in the night you pray what is it tell us your problem so we can solve it mo ní you cannot solve it torí pé wàá máa wọlé jáde ókè má sanwó oṣù kan àbí má sanwó oṣù méjì ṣé mo fẹ́ máa gbélé ẹ̀ láì sanwó fò láì ni mo ní something is fishing you understand me so ànígbà ọlọ́run má dẹ̀ tún máa gbọ́ mo gbàdúrà mo ní ọlọ́run mo fẹ́ gbà mo fẹ́ kán sọ pé mo ṣùgbọ́n nígbà máa padà rí mi nínú ṣọ́ọ̀ṣì àánú pastor ben àtìyàwó wọn ọmọ wọn ellen àbí christiane kí lórúkọ lasbon àti tolú yẹn tó ń bí yẹn èmi mo raṣọ fún pastor bunka àtìyàwó wọn nígbà tá a máa padà rí wọn mo tún gbé kóòdù jáde nígbà tí mo ń ta góòlù mú wọn wọn ní àti sábọlá ṣàmà tọ́jú owó nìkan kìnìkan kìnìkan mo kàn rẹ́rìn bìkọ́sì gbogbo àyẹ̀ ìgbà tó wáyá tán rí pé owó yẹn pọ̀ wọ́n tún bẹ̀yẹ̀ wá kó wáyáwó lọ́wọ́ ẹ mọ̀ nǹkan tán sọ wọ́n ní ṣe la ṣògùn owó ìgbà tó yá wọ́n ní ṣe ni bàbá mi ń ṣe fraud àdè ṣe fraud ìyẹn lẹ ṣe rí ariwo fraud tó lọ káàkiri mo ń jẹ̀yà ń sìn o àwọn èèyàn fojú mi gbolẹ̀ wọ́n ṣe kà fún mi ẹ rí gbogbo orí Facebook wọ́n ṣe ṣe they show me bad trade. but do you think I feel at time I feel it my daughter feel it but when I come out of it people will suffer kì í ṣe pé máa fìyà jẹ wọn because whatever you do for me you don't repent on time the Lord will pay you back kò ń ṣe ibi tí àánú òjò wà yẹn ló wà kò lọ wájú ó lọ ẹ̀yìn ni ẹni fi ṣe youth officer tẹ́lẹ̀ toró mu àwọn èèyàn fà sẹ́yìn ó dẹ̀ mu àwọn èèyàn bàjẹ́ síkírìtì kó dẹ̀ ṣìkà fáwọn èèyàn kí ló máa ṣe fún ẹ mi ì ṣe burúkú fún ẹ ní ìgbà tí yóò sí èèyàn lọ́dọ̀ rẹ mọ́ tí àwọn ayé kọ̀ ẹ́ sílẹ̀ tí wọ́n fojú ẹ gbolẹ̀ tí wọ́n disgrace ẹ I stood by you I gave you money I gave you food I gave you ó bíbélì ló dẹ̀ sọ fún mi pé gbàtí ebi ń pa mí ṣe òfun mi ló jẹ mo fún yín ló jẹ gbàtí ebi pa yín nígbà tí o sí yàn lẹ́gbẹ̀ẹ́ mo tán kọ̀ yín sílẹ̀ mo dúró tì yín tó bá ti wá di pé ẹ dìde tán èmi yẹn lẹ máa lẹ fẹ́ tẹ̀sílẹ̀ lẹ máa fẹ́ bẹ̀ ẹ wá ń kó àwọn èèyàn náà sí mi mo ṣe ń kó àwọn èèyàn sí mi títí lè ní tí ogun dàbí pé ọ̀tá fi pọ̀ rẹpẹtẹ nígbà bẹ́ẹ̀ yẹn ọ̀tá ṣe pọ̀ náà tó ṣọ́ọ̀ṣì wọn ò tó ti Olúkọ̀yà ṣọ́ọ̀ṣì wọn ò dẹ̀ tó ti Redeem ṣọ́ọ̀ṣì wọn táàbà kúkú dárúkọ Vineyard of Mercy ibi kékeré kan báyìí ní èbúté ní Yaba ni wọ́n wà bẹ́ẹ̀ ni ni wọ́n yọ wọ́n ní branches káàkiri but kò wọ́n ò gbòòrò náà tó bá ti ń wá kéèyàn má gbòòrò wọ́n ní branches káàkiri ìwà tó ń dẹ̀ ń wù fẹ́mi yẹn náà àwọn náà ló tún wá sọ padà sọ fún mi kí n fún kán fún mi ń tókì kan gba ilé tí mo ní lọ́wọ́ mi wọ́n ò sọ pé wọ́n ti ṣe ìkà fún mi rí o wọ́n máa sọjú náà wọ́n máa fòpá rìn ni wọ́n rí ọkọ mi tẹ́yìn tẹ́ ti so mímọ́lẹ̀ for many years ṣó yẹ kẹ́ tún wá rí bàbọ̀ gbogbo àti mò ń sọ ìwógun tí bàbá yẹn tí olùkọ́ mi àánú òjò tó gbé ti bàbá ọmọ mi náà kò kéré o ní gbogbo tó máa fi fojú ẹ̀ gbolẹ̀ tó máa fọlọ́pàá mú mi tó máa ní kó máa fọlọ́pàá mú mi ṣáá ní South Africa ṣó ti yẹyìn tó máa ní kó máa fọlọ́pàá mú mi tó bá dẹ̀ ti mú mi ṣèbí wọ́n máa mú bàbá ọmọ mi kí ló ṣẹlẹ̀ nítorí pé wọn ò fẹ́ kí n lè dúró mẹ́ pé kọ́njà tó bá rẹ́kọ̀dù mi jẹ́ bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ náà is part of ó lè wà ní part of people that is waging war against me bẹ́ẹ̀ ni mo sọ òun nígbà yẹn náà tí nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn náà mo rí náà tó tún invite ẹ̀ eh, kí lorúkọ vice president síbẹ̀ yẹn ṣe rí nsìn wọn ò lè help wọn they will àwa tí ọlọ́run wa bá support àwọn èèyàn ọ̀run á bàkì ẹ̀ ọ̀pọ̀ máa débi tó lọ bẹ́ẹ̀ ni torí pé àwọn ń ṣe burúkú tó ń bá sọ̀rọ̀ ó ní ta ló wí tí ọlọ́run ń gbọ́ nígbà tí ọlọ́run kò wí ta ló sọ nígbà tó ní kó wá sí ìmúṣẹ nígbà tí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ẹ̀yin pé nǹkan ara yín fún èèyàn pé léèyàn nínú ayé ṣùgbọ́n ọlọ́run ni mo jókòó sókè mo sì jókòó síbi tí mo wà tí mo ti ń jẹ́ ọlọ́run kí lèèyàn tó máa ti fẹ́ mi rí to ti àmì tó ti so mímọ́lẹ̀ tó promise marriage tó wá tún padà rán ọmọọṣẹ́ kó wá sílé wa á tún máa gbà láyè mi So bàbá ọmọ mi go. torí mi ò fojú o pásítọ̀ ẹ̀rá sàì pẹ̀lẹ́ sà mi live life mi ìbẹ̀rẹ̀ anything pa life wọn màá tún rí wọn because mo ti forgive mo dẹ̀ ti move on gbogbo whatever anybody do to me ó béèrè twenty five million lọ́wọ́ bàbá ọmọ mi bóun fẹ́ ra estate kan torí pé ẹ bolẹ̀ kọ́lé sísè wọn ní àwọn nílé ẹ̀kọ́ ní síbi kan ẹ àwọn fẹ́ bẹ̀rẹ̀ estate kiri kan kiri kan ká wá ra lẹ̀ síbẹ̀ ẹ ká kọ́kọ́ yà wọ́n ní twenty five million mo sọ fún bàbá ọmọ mi níṣẹ́ yẹn wọ́n ti ẹ̀kú ilé iṣẹ́ mi gan wọ́n kàn pé bá wọ́n ní kí jẹ́ káwọn bá sọ wọ́n dẹ̀ pẹ̀lú kọ́fíìnì yẹn ni ah, ah, ìyẹn ní àwọn ò ní sáà ní kọ̀kìlì kan kó tiẹ̀ ní tó máa kó twenty five tó mọ̀ yẹn rí ẹ ti understand twenty five million ìyẹn wá pè bá ah, irú pásọ̀ wò lélẹ̀ ṣe ti understand mi torí pàbúrò wọn kàn ti wọlé wa nígbà yẹn wà tán dẹ̀ wọlé yẹn ibi tá a máa ń sọ àwọn táìtà náà fún wa sí àwa san síbẹ̀ ńgbà yẹn àwa sọ pé òkè délé ò gbà o pásọ délé o délé ni máa ń pe délé tẹ́lẹ̀ gbà tó dẹ̀ ti di pásọ mo dẹ̀ wá di pásọ um, akẹ́ akíndélé tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ níjọ́ pé sísá bọ́lá <laughs> ọlọ́run máa yọ yín lè tẹ́ kó sí ṣé délé tún ti fẹ́ di godfather yín mo ní godfather báwo nǹkan tí délé tó fẹ́ ṣe nìyẹn wọ́n kàn sọ̀rọ̀ ẹni fún godfather ọmọ tó ń tọrọ owó lọ́mù tó powó tuntun tuntun tí gbogbo àwọn akíol àmì bàbá akíolú àti gbogbo àwọn ìgànnì ìdáwùdù tó ń bá wá oúnjẹ tó bá kó tuntun tuntun gbà yẹn mà tó bá wọn lára ẹ̀ ẹ̀ tó and sister Bọ́lá tó bá máa tẹ̀lé mi káàkiri ó tún fẹ́ sọ̀rọ̀ àrèdí dáàdì fún mi so tó ba de respect wọn máa sọ pé o respect àwọn èèyàn ẹ̀gbọ́n so tó bá rí mi báyìí mi sọ pé mo dàgbà ju ọjọ́ orí mi náà kò ṣe gbogbo ẹ̀ sì máa sọ pé experience mi ó ju nǹkan tó ju ọjọ́ orí mi lọ ṣùgbọ́n mo dúpẹ́ fún Ọlọ́run torí pé kì í ṣe agbára mi agbára mi kọ́ agbára Ọlọ́run náà ni tí ìbá jẹ́ orí ọ̀fẹ́ Kristi bó làwọn àbá wà lónìí àwọn eléyìí àwọn tó ń gbé mi wọ́n ti lọ tó bá lanu wọ́n bá gbé ẹ̀mí ó tán wọ́n gbà wọn tó ju bàbá ń bá bàbá láńlá wọn gbé wọn mì sí nǹkan kan tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ò jẹ́ torí pé àpáta ayérayé ló gbé inú ẹ̀ gangan ní èmi wà mo dẹ̀ ti fi ṣe ibi sáde mi kò sí bó ti wù kéèyàn mí ìgbẹ́ mo respect everybody but I don't bí mo ṣe máa ń rí wọn tí máa ń rí wọn sì máa kí wọn níjọ́ kan mo ti wà lórí live chat tí mo gbé wọn wọn ní bóyá tí mo bá lè bọ̀ mí ní pé kí ni mo fẹ́ bèèrè lọ́wọ́ pé ẹjọ́ ṣàṣepọ̀ pọ̀ ọmọ yín wọn ò gbé mo mọ̀ pé wọ́n ń wò mí jọ yẹn mo pè wọ́n báyìí lórí láìsà má bèèrè ọ̀hún ìjọ sá gbogbo nǹkan tí mò ń sọ ìjọ sá ṣé mo purọ́ ni sá mo pè wọ́n náà mi mi go for you to know that the I, why should I be lie but táwọn èèyàn bá ṣèkà fún ẹ wọ́n máa sọ pé irọ́ ló pa he always to bring people down ṣé wọ́n lift mi ni àti gbogbo wọn náà ọwọ́ wọn tó wà ń gbòòrò yìí nígbà tó máa kan wà sí àìdè yìí mi ò mọ bóun àti mi ò mọ bóun àti pásọ àánú òjò ṣe bẹ̀rẹ̀ mi ò mọ bóun ṣe close mi ò mọ mi ò mọ ẹni tó bá máa sọ̀rọ̀ wá sí ẹ̀dẹ́ a máa sọ̀rọ̀ wá nójò they are all in click ògbóni ló máa ń ṣe bẹ́ẹ̀ yeah àwọn tó yóò ti yé bẹ́ẹ̀ and they will support bí wọ́n ṣe wà yẹn wá sí ò lè support wọn máa support mọ́ sí mi nù gbogbo àwọn tó bá ti wà ní òkùnkùn wọn máa support ní orí Facebook ẹni tó bá wà nínú ẹgbẹ́ òkùnkùn tó bá wà nínú ibi tí wọ́n wà mọ́mì mi ò ní àwọn èèyàn tí wọ́n sọ they will never support you if you are not with them because they don't want to break covenants. so stories kékeré tí mo sọ fún yín yẹn mo kàn bẹ́ kékeré mẹ́ ṣé tòótọ́ ni àmì ṣé ó yé yín àbí kò yé yín nínú ilé mi nígbà tí mo fún Délé Òjó ní mọ́tò tèmi ò mọ̀ èmi rò pé wọ́n ti repent ṣe mọ̀ mo tẹ̀ mọ́ pé wọ́n repent mo kàn ń ṣoore fún ṣáni mo kàn ṣoore ṣáni yes I know they don't never repent mo kàn ṣe oore ṣá ó máa wálé but oore tí máa ń ṣe yẹn náà e get me some information because I don't ask for it wọ́n máa sọ̀rọ̀ ọ Mr Bọ́lá ẹ má dúpẹ́ tí ìbẹ́rẹ̀ ti má rí ẹbí mọ́ mo ní à ẹ ṣe hmm. sísá títí wọ́n ṣe bá wọ́kọ ni ààbò òun ló jẹ́ kí òun lọ fẹ́ di second wife ló ṣe mẹ́yìn hmm. ọ sísá kẹ́mi à ayé tí wọ́n máa ti bàjẹ́ ní tiẹ̀ èyí tí mo sọ pé ó ní Wàsíù fẹ́ pa òun tọmọ Ifẹ̀ kúnjọ kejì báwo ni wọ́n ṣe mọ́ra wọn ọmọ Ifẹ̀ ni o <laughs> bógun ṣe wá láti Ifẹ̀ náà ti yé mi tẹ ń wò kó má lọ jẹ àbúrò ìfẹ́ ọba ìfẹ́ máa tan mọ́ àwọn tí mò ń sọ yìí Ọlọ́run kò kì í ṣe rọ sísá mojíngọ wọn tiẹ̀ ti lọ wọn ti síwìn gbà yẹn ẹnìkan tẹ wà nígbà yẹn tó lọ fẹfẹ wọn tún síwìn wọn tún padà wá sísá dé ọlọ́kọ̀ wọn ò lọ́kọ̀ hmm, kiri kan búkì ajíbọ́dún ọ̀ wọn tiẹ̀ wà ń bẹ̀ àwọn ló ń bọ́mọ mi àwọn ni wọ́n máa ń bọ́mọ mi ṣe àwọn ló máa ń bá ìyàwó mi ṣe nani sìn ìyàwó tiẹ̀ yẹn gbà yẹn mi rí pé wọ́n sì bí gbà yẹn wọ́n wá sí ibi òyì kiri báyìí tí wọ́n máa fọ wá ṣọ́ọ̀ṣì ìyàwó délé òjò òun ló máa ṣe náà nísìnyí ìyẹn mo ní ìyẹn di ibi Bukky Àjíbọ́dé ní àbúrò ìyẹn ìyẹn kíní kọ́ máa sọ gbé wọn àwọn kí lórúkọ ẹ àwọn tí fẹ́ ń kọ́ kí lórúkọ tó lù ọ́ Oyèbádéjọ Oyèbádéjọ ìyẹn wò mí bí mi pé mi lè jẹ́yàn láyé ọjọ́ tó rèmi àtìyàwó mi ní sílé airport báyìí ó lanu kò lè pàdé ni ó ní ẹ̀yẹ ẹ̀ lè dé airport lórí burúkú abu wọn bá a ṣe pé olórí òun mrs oyèbádéjọ ni kọrí kan tiẹ̀ ń kọ́ bàbá kọrí kan tiẹ̀ kú gbogbo àwọn ṣẹ́gun wà ní kinní kan ṣẹ́gun kinní kan aṣàsọgbẹ̀ báwo wà ní ìsìn yìí ìgbà tí títí dídẹ̀ náà kọ́ imú yẹ ó ti láwọn ladies tí àánú dè mọ́ bẹ́ẹ̀ sí gbogbo wà ń bẹ́ẹ̀ o hmm, ó ga o ní táwọn pastors yẹn náà tó ń ṣe òun náà ṣe o onítàwọn pásítọ̀ tiwa yẹn ṣe ó ga o hmm. ó ga o ṣé mo mọ kinní kan tó wà ní Kétu yẹn ẹ̀gbọ́n ẹ̀ tó ní ṣọ́ọ̀ṣì kinní báyìí ó gbé màálù lẹ́wọ̀ ẹ̀ sí nà lóru ó ní ẹ̀rọ kinní kan lòun náà nítàánú ṣe fún ọ thirty five thousand báyìí tó bá fún wa owó tó máa fún ten thousand ó ní oye tó tóun fi gba eight thousand ìlú lòun fẹ́ ná kí lòun fẹ́ fi eight thousand ṣe àwọn dẹ̀ ń gbádùn ah, wọ́n fojú rí o. Ah. tí àánú bá kú ẹ máa rí gbogbo àwọn obìnrin tó máa gbọ́mọ jáde ó ń ṣe bíi pé ń sìn gbogbo tó ń ṣe kò wọ́n síta gbogbo ẹ máa rí gbogbo ẹ mú ní ìyẹn ẹ̀gbọ́n yìnyẹn náà bẹ́ẹ̀ ni ìyẹn àánú òjò bẹ́ẹ̀ ni ó bímọ síta ó lọ́mọ káàkiri ó kàn ń pretend ah, lókè o ló máa rojọ́ tó bá ti fẹ́ gbowó báyìí lọ bàbá Bùkọ́lá ó bá ti wáyé báyìí ó wà náà wọn tó tó da lémi náà rọ ṣẹ ti lọ pẹ gbogbo wọn iṣẹ́ tí àwọn olórin ṣe yẹn làwọn náà ìjọ ti yẹ kí ṣe gbogbo pásítọ̀ pásítọ̀ tó ṣẹrí tì téèyàn bá wá síwájú mi tó bá ti ní tó bá ní ẹ̀mí èṣù tó bá ń ṣèkà n kò nílé hesitate láti má ṣèkà yẹn fún mi when somebody is evil kí n ṣe oore fún ọ máa ṣe burúkú fún mi anointing kan ni nínú mi and to detect the person that is a chronic evil kì í ṣe pé mo ègún wà lórí mi náà ọlọ́run kàn fẹ́ fi wọ̀n mi ni pé ìṣe chronic evil mo kàn fi wọ̀n ẹ́ àwọn kan wà bẹ́ẹ̀ ṣé gbogbo àwọn tí jésù ṣòro fún ló ṣe sọ dáadáa fún ni àwọn ọ̀rọ̀ tó ṣe no àwọn kan wà chronic evil ni wọn that by that you do good to them they pay you back with evil it's show chronic evil that What ti level tó dé nìyẹn ó sọ gbogbo ẹ̀ wá di ọ̀rẹ́ lé wa hmm, wá mú délé náà ni bàbá wọn mi dẹ̀ tún jẹ́ délé ọláyínká stephen ó bá mú délé náà lọ́rẹ́ nígbà táwọn nǹkan náà wá tó wá nínú ilé wọn <laughs> gbà tó ti di pé àbọ̀dá ah, akin wá tú nítorí èmi tó bá ní kí n close mọ́ bọ̀dá mọ́yàn nínú ṣọ́ọ̀ṣì bọ̀dá akin is a good person to me gbà tó ń fojú mi wọn máa bóyin bọ̀dá akin bá gba sálárì ó máa fún mi lówó kò dé ask me out débi pé ìyàwó ẹ̀ fẹ́ máa jealous pé àbò ask lady out I'm a pretty lady she wey you collect her salary then she I mean if he come and give me money akin akindele nígbà tí mo rí South Africa mi ì lè hesitate láti embrace òun àti ìyàwó òun àti láti ṣe dáadáa fún un òun ló pe bàbá ọmọ mi pé kí bàbá Bukola Mr Adébọ̀wálé ẹ má sùn mọ́ àwọn àánú òjò ṣé pa sísá Bọ́lá ò sọ pé ó ti so ó ti wú wọn rí ni tó so wọn mọ́lẹ̀ for years ẹ má jọ ń ba tiyín jẹ́ òun ló kọ́kọ́ pe bàbá ọmọ mi tó sọ. pásọ Akin Akindele yẹn ọ́ndà òun ló wà ní sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà òun náà ló wà ń tó head the pastor uh, vineyard of mercy cac vineyard of mercy To one again, ní lára pastor wọn ni. gba tí gbogbo nǹkan ṣe tán báyìí tí délé bá ti dé tí mo ti wá rí i pé gbogbo ibi tí máa lọ wọ́n máa tẹ̀lé mi wá ó máa tẹ̀lé mi kiri adẹ̀tí máa kó àwọn pásọ̀ wá ó gbé òní wá pásọ̀ kan òní four one nine ìyẹn wá sọ fún mi pásọ̀ délé kiri wá sọ fún mi pé àwọn gbọ́ pé mọ́tò owó lẹ̀ fún ní mọ́tò ẹ̀ ṣe báyìí báyìí fún mú nìyẹn oníṣẹ́ hmm. wọn mọjú ti délé pa ìkan nínú wọn ṣáà mi má jẹ́ sọ ètò sọ ìkan nínú àwọn ọmọ ìjọ sí vajad of mercy ń pé gbàgbọ́n máa ṣe báyìí ìpè délé lọ mú wèrè kan ó lọ mú ó lọ san two fifty thousand mọ́tò tí torí ẹ̀ tó bá kàn náwó kan <laughs> mọ́tò tí mo gbé fún yẹn wọ́n ní bó ṣe tà tán báyìí ó fẹ́ ṣe inauguration ṣe mọ̀ pé fẹ́ ṣe inauguration èmi fún lówó ń gbà yẹn bàbá ọmọ mi fún lówó tó lówó yẹn ò tó pọ̀ nídìí owó gan pé àwọn fẹ́ ṣe inauguration àṣẹ miracle fake miracle tó ń fẹ́ ṣe ló nídìí owó fún n bá sọ pé àta omi ò lówó owó tèmi ní ni mo kó fún yín yẹn but tẹ bá réyàn ra mọ́tò kan bá gbé mọ́tò kan fún ṣẹ́gun pé mo ti sọ̀rọ̀ mọ́tò yẹn pé tó bá ti réyàn ta tó bá ti rí ta kó lówó yẹn kó yọ one fifty lára ẹ̀ deposit ẹni yẹn sọ pé kó fi san lára mọ́tò tí mo ní sí gáràjì gbà ń bá kó ń bá gbé fún un ìyẹn mọ́tò yẹn tí mo ní mo ti ṣe mo wá gbé padà tí mo ní mo gbà lọ́wọ́ màláìka tó náà purọ́ ọmọ mi máa gbọ́ o so wọn bó ṣe ta ó dẹ̀ sọ fún mi ó lò ó mà ti after some time kò mo kàn rí pé mi ò bọ́dà torí tó bá tún pè ẹ́ owó ni mi ì fẹ́ kó pè mí mo máa avoid gbogbo wọn ló wá sọ fún mi wọ́n wá sọ pé ah two fifty ló lọ mú lady bọ̀bọ̀ kan báyìí ó ní kó tó dìgbà tó ti kú bíi some weeks tó máa ṣe inauguration tó ti rí ọ́fíìsì sí Ṣómólú bí tán fẹ́ lò fún ṣọ́ọ̀ṣì yẹn ní Ṣómólú wọn ló ti ní kẹ́nìkan ló máa heart ó ti sanwó fẹ́ni yẹn ni ẹ̀ kàn ṣe bí wèrè wá yẹ ọmọ ṣọ́ọ̀ṣì wọn náà ló sọ fún mi ó ti ṣe bí wèrè wá wọn máa ló ń tú àṣírí wọn ṣé wọn bò mí láṣìírí ni àbí èmi ṣe dáadáa wọn ṣèkà fún mi wọn ní má tú wọn láṣìírí abẹ ìyá wèrè eléyìí ó bá lọ san two fifty sí ó ní kí bàbá rẹ kó tó mà tó ti kú díẹ̀ kó máa ṣe inauguration wọn lọ sanwó fún ọ̀gbẹ́ni kan yẹn ṣáàjì wọn ní two fifty thousand ìyẹn lọ sádùúgbò yẹn wà lọ ń ṣe rádàrà bí ẹni tó sínwín wọn náà kàn máa rí lọ́sàn-án á jókòó síbẹ̀ látàárọ̀ dalẹ́ àwọ̀ ṣe yànmàyàmá sára ṣe ti yẹ yín bí wèrè ó wá ku ọjọ́ tó wá ń ṣe ìsọjí ó gbé òní wá òní yẹn ó wà ní owó dé onírin òní yẹn wọ́n ṣe dówó dé onírin ẹ̀ owó wà lówó dé onírin yẹn ló wá dé wọ́n náà jọjọ wọ́n náà jọjọ ṣe ni wọn àtòní náà máa jọjọ ṣe fẹ́ pinra kù òní yẹn gbogbo àwọn chọ àwọn gospel singer ńlá láì ló máa lọ ń kọrin church <laughs> wọ́n lè má mọ̀ o uh, but majority lọ mọ̀ so ló máa ní ó wá kújọ́ mélòó kan wọ́n ṣe ni wọ́n ṣe ìjọsọjí yẹn níjọ́ yẹn ṣe wọ́n ṣe inauguration ní òní bá bẹ̀rẹ̀ sí sọ pé dé sẹ́mi àti eh, délé òjò àti wà lórí kiri pé there is a there is a madman around this place this madman have been walking around for some time here now but today God said he's going to heal this person wọn ò lọ gbé àwọn wèrè gidi tó wà ní yàbá pọ́ọ̀sì náà bá lọ gbé ènìyàn wọlé tó yẹ pé àwọn ló sọ lára owó mọ́tò tán ló tà ẹ́ <laughs> god haúsá ló ta mọ́tò yẹn gan fún bug black mọ́tò tó tà ẹ́ lára owó yẹn ló fi san owó fake nìyẹn gbìyànjú ló fi sọ pé òun nídìí owó máa ẹ badly àwọn ọmọ wọ́n wá sọ fún mi lára àwọn ọmọ ìjọ wọn yẹn náà tí CAC ni wọ́n lára àwọn pásítọ̀ wọn dànù òjò ni wọ́n wá sọ fún mi ṣe mọ̀ pé gbogbo tó bá sọ wọ́n máa ń sọ fúnra wọn náà wọ́n mọ̀ they know themselves nígbà tó dẹ̀ ṣe kiri yẹn lọ́wọ́ náà bá lọ gbé ìní náà bá wọlé náà bá gbé wá wọn sáré jáde làwọn ọmọ ọṣẹ àwọn náà bá já sáré jáde kátákátákátákátá náà bá lọ gbé wèrè wọlé kì í ṣe wèrè o náà bá dẹ̀ ṣe tán náà bá bá àgbẹ̀rẹ̀ lọ́ládé ara ẹ̀ yá náà bá bẹ̀rẹ̀ sí gbọ́ ẹ ọjọ́ fún òun náà wà lára àwọn ọmọ ìjọ so nígbà mi tàbá ń sọ̀rọ̀ níwájú pé ọtọ́bọ́lá yẹn ó máa bàtà àwọn pásítọ̀ jẹ́ ni gbogbo tó bá ṣoore fún wọn gbogbo àwọn tó gbó wọn wà máa lọ fún yàn lówó wọn dẹ̀ padà wá bú ẹ kó tẹ kéèyàn tiẹ̀ fún ẹ ní hundred thousand lásán wọn padà wá bú ẹ kó kì í ṣe thousand millions làwọn owó yẹ wọn dẹ̀ máa padà bú ẹ ni wọn tún wá máa pè ẹ ní ológo pass <laughs> ẹ̀rín pa mí ó wà lára àwọn ṣọ́ọ̀ṣì wọn ni wọ́n wò sọ mẹ́ wọn ò máa wò sọ wọ́n máa sọ bẹ́ẹ̀ ara àwọn olùwọ́n ló máa sọ two fifty lẹ́nu yẹn two fifty thousand mọ́tò bọ́ọ̀gì tó wà lọ́wọ́ mi wọ́n bó ṣe ta two fifty thousand tó fi sọ tó lẹ́nu yẹn tó wà gbowó òun ò ní ṣe bí wèrè so tẹ bá ra àwọn wèrè ládùúgbò yìí náà wà mí tó bá ṣàjọ wà àwọn sakọ́jì rárá wọn ṣé sakọ́jì ni ètò ń ní òṣòdì gbà hmm, oríṣiríṣi hmm. kí ni wọ́n ṣe ṣe yẹn kí ṣọ́ọ̀ṣì balẹ̀ kún So you believe that the person carry the anointing. And when the anointing, that's why you see a lot of people, original people now go to church. to buy ti I eré ṣẹ̀dọ̀ wọ́n máa alone, máa tiẹ́ ọlọ́run máa tiẹ́ ọlọ́run máa tiẹ́ they go and bring up bẹ́ẹ̀rù ṣe pọ̀ nìyẹn torí kó fẹ́ kérò pọ̀ jọ ya gbogbo mọ́ ṣe àdúgbò yẹn ya ṣọ́ọ̀ṣì yẹn ṣọ́ọ̀ṣì yẹn nígbà wọn ò mọ̀ pé kínní inú ilé mi mo jókòó sí náà fún wa sọ fún mi inú fi jókòó sí sísá bọ́lá kí wọ́n sọ pé ah, sísá ṣé eléyìí náà délé náà máa tún jẹ́ godfather yín àbí ẹ ti ẹ ti wáyé iná mo ní àbí kọ́sán ṣàrí pé tó bá ti òun lọ sọ́dọ̀ sísá bọ́lá ọgbà olè lọ́dọ̀ sísá bọ́lá àṣekìdí kan lọ́dọ̀ sísá bọ́lá ẹ tọ́ni sá bàbá ọmọ mi á tún máa ṣe yẹsà fún gbàtọ́ lé mi kúrò lé gbogbo ọyọ mọ́jọ pọ̀ pọ̀ jíjẹ ni àtàrà àta o àtolórí o àtẹ̀yìnbásọ̀ tùkúrúkú o àti gbogbo máa ń máa jọ pọ̀ pọ̀ báyìí ni ẹ jọ kí la máa fẹ́ ṣe sórí ẹ̀ nàìjíríà báyìí kí la máa ṣe sí torí ẹ̀ tó bá sọ pé gbogbo if you are evil go down get out of my platform wọ́n sọ pé wọ́n máa lọ ni pé evil làwọn o wọ́n máa lọ ni. wọ́n máa ṣe tán wá ní nígbà tí mo rí lamẹ́ríkà bàbá ọmọ mi ò sì kún gbà yẹn ó fi bàbá ọmọ mi ṣe yẹ̀yẹ́ ẹnu ẹ̀ máa ṣe mi o open your eyes ó wá sọ fún mi ó ní àṣìṣàfọlá tó bá rí bí bàbá ọmọ yín tó máa ń dán gbinrin báyìí àgbà tó ń rí báyìí ó ti ṣì ó dọ̀tí ó lòun ní kó wá bá òun níbì kan ìyẹn á tún máa sáré kò ní mọ̀ pọ̀ táwọn ni gbogbo àyẹn tó bá ti kọ́kọ́ dé sílé wa gbà á ní kí dáàdì Bùkọ́lá kó wá gbé òun lọ sí gbogbo ibi tí mo ti ń tún mọ́tò ṣe wọ́n máa lọ fi mọ́tò wọn gbogbo mọ́tò tí mo ti rà accident car tí mo máa ń build wọ́n mm, máa lọ fi wọ́n ó fi wọ́n pé kó ba lè ra pàtì fún wa ni àbí ká ba lè rí ta ó kọ̀ lọ fi wọ́n náà ni wọ́n máa ṣáìsì ẹ̀ kán ba mọ oògùn tó máa ṣe sí ẹ̀ náà máa gba oògùn ọkọ̀ ẹ̀tàn náà wà lórí òkè a máa sọ oníṣẹ́ mo rí mọ́tò tó ń gùn yìí náà kó tó di pé àwa náà gbé mọ́tò bọ́ọ̀gì yẹn fún oníṣẹ́ mo rí mọ́tò tó ń gùn yìí ó ń gun big big for nothing gbà yẹn ó ní ẹnìkan ló ló kàn ra fóun pé bọ́ọ̀ kan ló kàn ra fóun pé torí ó rọ́wọ́ àdúrà náà ni pé tẹ bá ra mọ́tò fún un ṣé wọ́n máa sọ fún un pé wọ́n ra nǹkan kan fáwọn wọ́n ṣe kinní kan fáwọn ìwọ náà máa sá kìtìkìtì anyway pásọ wà nàìjíríà o irú òun mo ṣe sọ ń sìn dádì mi ni olùkọ́yà mo jẹ epo wọn rí ìyẹn mi pé wọ́n ṣe help fún mi wọn ò dà mí síta nígbà tó ní kán lé mi síta mi ìṣe wọn àánú òjò kan nìkan máa lé mi kí n tó gbó jẹ mí lówó <laughs> wọn lè embrace mi ò torí àánú òjò ìbá di ọ̀la mẹ́wàá ọ̀rẹ́ ni wọ́n èmi àti pásọ olúkọ̀yà àti sista Ṣadé èmi ò gbà yẹn wọn ti bí ọmọ wọn yẹn sista Ṣadé sista Ṣadé ò lè mọ̀ mi torí pé mi ò bá wọn torí gbà yẹn wọn ò fọṣọ dáadáa nínú church so wọ́n lè wọ́n but wọ́n mọ̀ pé wọ́n ti rescue mi rí omi sọ lónìí bíi testimony mi ìbàdí ẹ̀rọ owó mọ́tò gbà yẹn wọ́n máa fún mi wọ́n ní kí sáà pátá pátá jẹ́nìta patipáṣọ tí wàá ti sọ lóhùn kí n gbà because wọ́n fẹ́ kí n backslide gbà pípọ́ wọ́n ti mọ̀ pé ọwọ́ tí àánú gbé wọ́n fẹ́ kí n backslide ni they want to push me out of God tí n bá lọ síbi ìbà wọ́n push wọ́n á disturb me, wọ́n máa disturb me." just imagine tó bá ṣòro fún wọn tán wọ́n máa <laughs> ẹ rí mi tí mo dúró ń gbà yẹn náà tí mo kàn ń sọ̀rọ̀ fún aṣọ mi sọ pé wọ́n náà sí mi ìdẹ̀ sọ pé wọ́n bá dé nítorí pé tó bá ṣorí fún wọn ní nàìjíríà ojú ẹ̀ náà fẹ́ fi gbolẹ̀ tó bá ṣorí fún wọn nàìjíríà wọ́n fẹ́ pa ẹ́ sáyé ègún yẹn ń bá orílẹ̀-èdè wa jà kì í ṣègùn àwọn agbára àti ẹ̀mí burúkú yẹn tán ṣe ṣe yẹn wọ́n bá orílẹ̀-èdè wa jà kó ṣorí fún wọn tán báyìí ìwọ náà fẹ́ pa wọn rántí nǹkan tó ṣe àfi tó bá tẹ̀ wà nínú ẹgbẹ́ wọn ó bá máa ṣòro fún wọn tó bá tẹ̀ wà nínú ẹgbẹ́ òkùnkùn kan pẹ̀lú wọn they support àánú ìjọ bèrè twenty five million lọ́wọ́ bàbá ọmọ mi ah, mo á tún wò pé ah, owó ló díjà nígbà tó tún wá di ọ̀rọ̀ ilé wọ́n bá tún ní àwọn fẹ́ mọ lọ́ọ̀yà mi mo tún introduce lọ́ọ̀yà sí lọ́ọ̀yà tó bẹ̀rẹ̀ sí ní ìsbí mo wá sọ níjọ́ kan pé lọ́ọ̀yà o ipe bá pásọ yẹn pé ìjà owó ló kọ́kọ́ díjà wà ń gbà yẹn rẹ hmm. pásọ yẹn ni ẹdọ eh, lọọyà mi ni hmm. owó ló díjà yín wọn dà mí àti pásọ náà gbà tó yá wọn kò sọ fún mi ẹ eh, ṣọ́ọ̀ṣì wo ni mò ń lọ sí yìí mo ní mo tẹ̀ tí ì rí ṣọ́ọ̀ṣì lọ lamẹ́ríkà pé bọ̀ máa wá ṣọ́ọ̀ṣì wọn ní kí n lọ sí èsì kí n bèrè sí èsì kan bí mo ṣe débẹ̀ báyìí wọn kò fẹ́ máàtì mi náà ní gbogbo àwọn tó wà ń bẹ wọn bẹ̀rẹ̀ sí yọ mí lẹ́nu tí bá fẹ́ yọ wọn lẹ́nu sí náà máa yọ wọn lẹ́nu tí bá yọ wọn lẹ́nu sí wọn máa lọ tó bọ́lá kò ní forgiving spirit wọn máa lọ tó bọ́lá because tí wọn kò fẹ́ hàn pù mí wọn fẹ́ kí n má jẹ èèyàn wọn fẹ́ fi mí sábẹ́ because tí n bá ti jẹ́yàn yẹn ó dẹ̀ pé wọ́n máa búùsù ògùn àwọn kò lè kò lè ṣiṣẹ́ àfi kémi ọlọ́run lò mí bí ṣe wà àfi kí n lò yín àbí kẹ́ ẹ tún gbà fọlọ́run kọ́lọ́run jọjọ lò wá pọ̀ bọ́tí kẹ́ ẹ fẹ́ lò mí yẹn lẹ́yìn tọ́lọ́run lò mí kò lè ṣeé ṣe ọlọ́run gbogbo yín yẹn àti olórin o àti báṣọ ìka o àti èèyàn burúkú wọ̀nyẹn o àti ogunlé bàbá àti gbogbo ẹ o ẹ lè rí mi lò ọlọ́run ti ń lò mí àbí kẹ́ ẹ yín lẹ̀ pátápátá nítòótọ́ fọlọ́run kó lè lò yín kó jọ máa lò wá fọ bọ̀dì kẹ́ wá fẹ́ pẹ́ fẹ́ lò mí àṣìlò ni báwo náà ṣe fẹ́ gbàgbọ́ jẹ́rìí wọ̀bì kan tó máa ṣe irú àwọn tó bá mọ pásítọ̀ àná òjòrí sí wọ́n máa get angry they will be mad but n tó ṣe mú sọ yìí ní ìgbà tí wọ́n fẹ́ investigate wọn tó kọ́kọ́ ti fẹ́ investigate wọn nígbà yẹn bóyá torí ẹ̀rẹ̀ ni wọ́n ṣe fálẹ̀ wa lọ kò tiẹ̀ yé mi wọ́n fẹ́ investigate wọn ní csc gbà yẹn torí náà àwọn tó jọjọ máa ń du post pásọ kí lorúkọ pásọ yìí o pupa joel joel joel kí ni omi ìrántí mọ́ ó ìwà sí ẹ̀sìn náà pásọ̀ yẹn báyìí wọ́n pupa báyìí pásọ̀ yẹn máa wá gbà yẹn ó máa fẹ́ wá máa tèpù wa bèrè gbogbo àwọn tí àánú òjò ti fẹ́ rí i never talk him down talk him down wọ́n máa bèrè lọ́wọ́ yín how many of you there tó ti bá sùn àwọn tó bá bá sùn mí ìmọ̀ bóyá àwọn kan sọ gbogbo àwọn csc láti ìbàdàn ló ti máa wá ń gbà yẹn pásọ joel kí lorúkọ ẹ̀ náà jọjọ ń du youth officer ń gbà yẹn tá a bá ti sọ story na confirmato so anybody tó bá ti wá ń gbèjà àwọn èèyàn burúkú èèyàn burúkú ni ẹ sí Auto Bola you don't say no be Facebook àwọn kan máa wà fúrákà wọn máa sọ pé àwọn tíìkì gan ẹ tíìkì tọlọ́run ni ẹ lè tó ẹ lè tó òjòlá ẹ lè tó òjòlá wọn gé six pieces. so ìyẹn náà ni pé Gòláyàtì àti ẹrọdù gbogbo ẹrọdù tó ní pé tóun ò bá fi ayé sílẹ̀ òun ò ní jẹ́ kí n débi tó yẹ kí n dé láyé olùwàjò tètè kú ẹ rí mo tó fún yín ní àdúrà gbogbo ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ di ẹrọ́dù nígbà tí mo ti wá ń sọ̀rọ̀ nígbà yẹn tí mo ti wá ti rárí mi lórí ṣẹ̀dẹ̀ rí ìjà tó ń kọ̀ sí láàrin èmi àti torí ẹ̀ don't let anybody use you to to count scores if you are in power don't let anybody use you to fight the fight will come back to you later okay the blame will come back to you later ìgbà tí mo ti wà lórí Facebook tí mo ti ń sọ̀rọ̀ yẹn tí mo ti wá ń sọ̀rọ̀ àánú òjò tẹ bá wò dáadáa pé mo sọ̀rọ̀ àánú òjò pé tòrọ́jọ́ tó sọ pé your house yẹn let me take your house and give you token. Ah, in fact ọmọ mi ló ṣe no jọ yẹn bàbá ọmọ mi ò tí kú náà torí ẹ̀ ń sìn náà wọ́n fẹ́ máa sẹ́kẹ́ wọ́n ti sẹ́kẹ́ tó tí bàbá yẹn bá ti kú kò lè èmi anywhere tèmi bá lọ mú máa gbàyàn lẹ̀ ni bàbá ọmọ mi gan mo gbà lọ́wọ́ ogun ni so i'm being trained láti lẹ̀ mi kì í ṣe èmi náà kì í ṣe agbára mi ni mò ń lò tó bá jẹ́ agbára mi màá ti faint there is energy in me that i don't know the power of God ló ń jẹ́ bẹ́ẹ̀. <sighs> mo dé Canada ń bí báyìí wọn kò pè mí ní ọjọ́ yẹn ibi tó wá fún nìsín nígbà tó bá tún tó stage kan òun má kò máa fẹjọ́ tí àbúrò òun yẹn náà bá ṣẹ̀ mí àwọn ní àbúrò yẹn máa hàn tìbí a máa torment mi ó wá sí ó wá sí mò ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì níjọ́ náà lọ́hùn ni ló bá kàn déédéé pé mi òun sì wá sí Amẹ́ríkà o òun lọlé lónìí òun kàn ní kò ń sọ fún yín ni o ẹ pẹ̀lẹ́ ó dàbọ̀ ìyẹn mi pé àwa ń sọ́fà níbí àwọn ń gbowó àwọn èèyàn wọn dẹ̀ lọ àwọn ń bọ̀ ṣé ti yé bẹ́ẹ̀ àwọn ń gbowó àwọn èèyàn wọn ń bọ̀ lọ ah bí wọ́n ṣe pè mí àti tó kàn pa fóònù wọ́n á pè kò wíkọ́ ọmọ nígbà tó dẹ̀ sọ nígbà tó bá mi sọ ọmọ náà ẹ jẹ́ mélòó lẹ ti dé nígbà tó wá dé tó wá fi bàbá ọmọ mi ṣe èyẹ yẹn ilé ẹni tí mò ń sọ̀rọ̀ fún yín délé yìí mo ti blọọkì ẹ lórí fóònù rẹ tó jẹ́ pé ó gbé ta ẹsí tó fi àdírẹ́sì lé wa síbẹ̀ tó ń bọ̀ wá bá wa ó pè mí láti nàìjíríà mi gbé kọ́ọ̀lù ẹ̀ mọ́ ẹ̀yìn jọ̀kan wá sẹ́yìn mẹ́sẹ̀jì pé sísá bọ́lá kí ló ti mi gbé kọ́ọ̀lù òun pé òun kàn fẹ́ fún mi fóònù tí mo fún òun padà ni pé fóònù yẹn pé icloud ẹ̀ kiri kan kiri kan mò ń lo iphone kan gbà yìí wá lóun fẹ́ mo dẹ̀ gbé fún so wá ní ẹ òun ń tàn kó wá òun ń tàn mo fẹ́ fi kiri kan sí kò ṣe mo fẹ́ fún mi padà mo ní ẹ lọ sọ́nù mi kò fẹ́ bá a sọ̀rọ̀ mo ní ẹ you I can't take it back mo ní just give it to somebody else or you throw it away ó dẹ̀ ní ọkàn díjọ́ ẹ̀ ṣàmùkọ̀dẹ̀ rí láàárọ̀ kùtùkùtù ní nínú iwájú ilé wa tẹ́nìyẹn ń gbá gate ní South Africa mo wá ní ah, ah, mo mú òun pé ẹ pè mí mi ìgbàgbó kí lẹ tún wá ń bọ̀ fún ẹ tún dé airport wẹ̀ sọ fún wa pé ti dé ẹ wá ń bọ̀ nílé wa pé ó ní ní kíní ní ìwà ọjọ́ kan tó wọlé wa báyìí mo kàn rí pé python wọlé ni python yẹn ní kọ́lọ̀ yellow brownish kíní like that ṣáà ní kọ́lọ̀ oríṣiríṣi bíi python yellow kọ́lọ̀ báyìí ó wá ní kọ́lọ̀ bíi brown brown brown and so other kọ́lọ̀ yẹn but yellow yẹn ló bright jù lára python yẹn ìjò yẹn ọjọ́ tó dé yẹn Baba, ọmọ mi fẹ́ lọ ó travel lọ sí Dubai láti South Africa Emi, èmi wà ní èmi náà travel but mo fẹ́ ọmọ mi máa gbọ́dọ̀dé ní two days to that time so mo fẹ́ kọ́ ọmọ mi gbọ́dọ̀dé ní Friday weekend làwa ń lọ òun fẹ́ tètè lọ before the time ṣó ti yẹ yín mẹ́rin nígbà block card me ní Dubai wọ́n block card me. tí bá ti over six months I need to call somebody or somebody go and unblock it for me so bí délé ṣe dé nìyẹn ó dẹ̀ ń gbé bó ṣe ń pọ̀ ń gbà mi ò fẹ́ kó wá bìkọ́ gbogbo wọn tá a bá ń ṣe ló máa mọ̀ bí bàbá ọmọ mi náà ṣe wà tó ti gbé báàgì tó ti fẹ́ bọ́ tá a báyìí bó ṣe wà ó ní ẹ jẹun gbàdúrà fún yín kẹ́ tó máa lọ ló bá ń gbàdúrà ẹ ní àwọn kan ní Dubai àwọn ètò yín kan tó ṣì wà ní Dubai mo gbàdúrà kẹ́ lọ rí gbà wọ́n ti sọ fún gbogbo bí a ṣe ń plan tá a ṣe lọ tí ti sọ pé òun Dubai wọ́n wà lórí ọ̀rọ̀ wa gbogbo tó máa fún àwọn connection four one nine ó ṣáà lọ ṣé mo bó ṣe ti dé yẹn náà àti ó ti ní yàrá tó máa ń dé sí ló bá wọ yàrá lèmi bá sùn àmì ló bá ṣàdí ní òru kó mo di nírọ̀ sùn nírọ̀lẹ́ kó dẹ̀ di ní ìdájí kí n tó kí n jí lóru kí n bẹ̀rẹ̀ sí gbàdúrà bó bá ti di twelve màá máa gbàdúrà tó bá dẹ̀ ti wà ládùúrà àdúrà yẹn máa ń yọ òun lẹ́nu bó ṣe ní kí àwọn pásọ̀ tó máa pásọ̀ yẹn sọ fún wọn pé tí bá ti ń gbàdúrà báyìí ó sọ fún ọmọ ọṣẹ́ mi ọmọ ọ̀dọ́ mi kan a ní kó nínú ilé mi wípé èmi nǹkan mo ní oògùn nínú ilé ó ní mo ní oògùn nínú ilé pé eh, ṣe rí bẹ́ẹ̀dì tí mò ń lò gbà yìí ó ní kíríkọ tó máa bed rest tó máa ń gbẹ́sẹ̀ sí báyìí àwọn kíríkọ báyìí tó máa ń gbé sísàlẹ̀ bí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ bí iṣẹ́ àbáyìí bọ̀ tó máa gùn lọ́n kò ní ẹ̀yìn báyìí máa gbẹ́sẹ̀ sí ti máa wà lórí bẹ́ẹ̀ so bẹ́ẹ̀dì mi yẹn ni so tí bá ti ń gbàdúrà ń gbà mí tí bá jókòó sórí ẹ̀ mo lè kúrò lórí bẹ́ẹ̀dì yẹn kí wá jókòó sórí ìkíní yẹn kí máa gbàdúrà kí máa ṣe báyìí kí máa olúwa gbọ́ mo máa ń gbára mi ìgbà mi máa ṣe olúwa ṣe báyìí ṣe mọ̀ ọbọ ọni ó sọ ó ní ó sọ fọmọ mi ó ní oògùn wà ní ó ní kíni tí máa ń gbà yẹn ó ní oògùn nítorí fẹ́ kẹ́nìbọ̀dì kúrò lọ́dọ̀ mi lórí burúkú ni délé òjò àánú òjò gbèrè gidi four one nine oncotic on, on the highest order. bó mi ṣe sùn lóru ọjọ́ yẹn báyìí lọ́jọ́ bó ṣe dé mo kàn sùn lálẹ́ tó bá ti di two máa dìde twelve máa dìde abẹ́ẹ̀ sí gbàdúrà kó tó di pé mo di twelve yẹn mo kàn lálàá ni ejò yẹn ó tóbi mo wá rí pé ó wọlé ah! ní gbogbo àyẹn kẹrẹrẹ délé ti ní skin disease ẹni tó bá mo pa sọ délé wà mọ̀ pé dáàdi wọn ní skin disease àwọn ọmọ òun náà ní skin disease gbogbo àwọn tí mò ń sọ yìí ìyàwó pásọ mi lórí ọkàn wọn lélẹyìn ọkàn lélẹyìn wọn wà lórí àwọn tó ń fi mí ṣe lórí Facebook because àwọn àbúrò rẹ mo lè má mọ púpọ̀ pọ̀ táwọn mọ̀ mi ṣe ti yé mẹ́ẹ̀ they lose a lot of people also mo kàn lálàá ni pé ejò yẹn ti wọlé already ah ah ejò lásán kọ́ o àwọn òjòlá ńlá yẹn ó wá ní orí mẹ́ta mo ti sọ́rí orí mẹ́ta ló ní orí kan orí eku orí kan orí ejò yẹn fúnra rẹ̀ orí kan orí kíniná ó ṣà ní orí animals mẹ́ta orí mẹ́ta ló ní ní ọjọ́ yẹn <laughs> ọlọ́run fi ọlọ́run ó fi délé òjò wọ̀n mí ni o bí kọ́lọ̀ ẹ̀ ṣe rí gangan bí kọ́lọ̀ délé ṣe rí gangan gbà lọ́lọ́run fi wọ̀n mí wọ́n wá fi wọ̀n mí bó ṣe jẹ́ ọ̀tá tó ọ̀tá tó lágbára tó bá rí ejò ọ̀tá tó lágbára ni o lójú àlá ẹ̀ serpentance enemy enemy that will walk close to you kó tó gbẹ́sẹ̀ ò ní mọ̀ tó bá rìn ò ní mọ̀ ṣùgbọ́n tó bá strike nìkan ló máa mọ̀ pé ọ̀tá lélẹ̀ oró ẹ̀ ò dẹ̀ kí ń pẹ́ lára tó bá tètè fi tó bá tètè suppress ẹ̀ ó máa pa ẹni yẹn ni ah mo lálàá yẹn mo dìde mo bẹ̀rẹ̀ sí ń gbàdúrà olúwa gbogbo ọ̀tá bí ejò gbogbo ọ̀tá bí ejò ìgbà míì náà kó wọlé kí dáàdì tó bá ti wọlé báyìí ó máa dàbí pé èèyàn lu ẹ̀fún àti èdè fún yàn ni dáàdì Bùkọ́lá tó bá mú mi báyìí á bẹ̀rẹ̀ sí ń nà mí many times ó sì nà mí lójú ẹ̀ sódà tó bá ṣe ń lọ yẹn wọ́n gbúdọ̀ nà mí ó gbúdọ̀ rí nǹkan kámẹ́rà lọ́lé lọ fún àwọn ọ̀gá wọn tó ń bẹ̀ níṣẹ́ kán balẹ̀ sọ pé àdúrà wọn gbà àdúrà kan ni wọ́n ń lò oògùn ni wọ́n ń lò agbára ìkà ni wọ́n ń lò lójú ẹ̀ a máa sọ pé ẹ má jà mọ́ ẹ má jà mọ́ àwọn ní títí wọn márèjì wọn ò dẹ̀ kì í dàrú tán nothing will happen to them àfi tó bá wù wọ́n láti ṣe nǹkan kan fẹ́ nìyẹn àfi tí ẹgbẹ́ wọn bá sọ pé ẹ lọ ṣe nǹkan fún kan sọ pé ó kú àbí kankan wọn ò ní kankan ò ní marriage sí wọn. thank you orí mẹ́ta mo ti sorry many times orí mẹ́ta lónìí O ni orí eku bóyá òkété ní keji. bóyá ó ṣà ní orí ẹranko mẹ́ta ní orí èjò yẹn gbé ní ìgbà mẹ́ta mi ìgbé kọ̀lẹ́ láti nàìjíríà ó dé south africa ó pè mí ìgbé kọ̀lẹ́ ṣé bá lẹ́nu orí sọ̀tẹ́ ó gbé ta ẹsẹ̀ ó ń bọ̀ nílé gbogbo ayẹn ó ti disturb ayé wa ni o mo ti rí tó bá ti lọ tán báyìí àwọn ọmọ ọ̀dọ̀ mi àtàwọn tó bá wa ṣiṣẹ́ lọ́fíìsì wọn máa sá lọ ni they will run away from me and from my husband everybody working with us they will run away because they lay busy telling them that he is a pastor that we are evil. You can you get me? That we are evil, that I'm an evil person, that my father, the father of my baby is evil person, only evil, and they were calling you evil. Have you ever seen that? That's why when I'm calling people, when I support people, a lot of you can see prayer points since the beginning of this year. God said, I'm going to expose the evil ones that call themselves good. The Lord said to me, He said, This year I'm going to expose more of those evil people that call themselves good you can see that I prayed it táwọn bá ń bèrè yẹn àwọn yẹn máa ní wọ́n ń gbàdúrà yẹn wọ́n máa rí expose all the evil people that call themselves good tó bá rí pásọ délé ṣó máa lóò rí pásọ. ìgbà tí mo dé tó dé South Africa tó dé America to wá preach bó ṣe kọ́kọ́ dé ó I have a sister here She's a woman of God she's a philanthropy she's a kinikan kinikan she's this and that she's a person I've known for decades when I was still young ó ṣàfún mi ní gbogbo akólédè oríṣiríṣi náà bá pàtẹ́wọ́ fún mi nígbà tí mo kúrò ń bẹ̀ ọ̀tọ̀ ní to tó máa sọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín pásítọ̀ tó jẹ mí lówó tó gbowó lọ́mí tó lóun fẹ́ bá mi ra mọ́tò ọjọ́ tó rí délé gọ̀gọ̀ bó ṣe kó yẹn fún mi nì mo ṣe kó fún mi báyìí torí ó ti mọ̀ pé délé ti pé tó ní bá ti wà ń bẹ̀bẹ̀ yẹn tó bá ti kó yẹn fún mi mo máa kó fóun ṣe mọ̀ pé normally bí ṣe máa ń ṣe dáadáa fún mi ọjọ́ yẹn ló sọ pé sista Bọ́lá do you know that all the people you have helped in life they have grow up they are somebody why they feel suffer mo ní àwọn tí mo help mo rè ní ta ló dẹ̀ mo rí Nàìjíríà torí ẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ aṣíwájú pé wọ́n fẹ́ ṣe ẹ́ pé mo support wọn tó ti ṣe mí rí <laughs> iná fi ṣe wọ́n yẹn kò ṣòro fáwọn èèyàn kan sọ di bí mẹ́ lọ́wọ́ ó ti ṣe mí rí kò máa ó sọ lójú mi kòrókòrò ni tí n bá jẹ́ pé bóyá mo wo tọlọ́run tí n bá fọ létí àbí tí mo discipline ẹ̀ jẹ́ wọn ni mo nà pásítọ̀ wọn ò ní mọ̀ ìpọ́nmọ kékeré ni sí mi tí n bá discipline bó ṣe ṣe yẹn bó ṣe kúrò níbi tó kúrò yẹn báyìí ọkọ ilé ibi ẹni tó gbà lálejò gangan ẹni tó gba délé lálejò ẹ mọ̀ nǹkan tó ṣe é ọkọ ẹ̀ ní stroke straight wọ́n strike ilé ẹ̀ ni pásítọ̀ yìí bá bẹ̀rẹ̀ sí sọ nínú ṣọ́ọ̀ṣì eh, if you are working you have to relax some time. at times the work is too much ẹ̀tọ́ ti strike spiritually ilé tó dé sí yẹn tó rẹ́ nìyẹn ìyá yìí wúmà yẹn lo ml báyìí ń gbà yẹn wúmà yẹn kúkúrú báyìí ọmọ abẹ́òkúta owó àtọ́kọ̀ wọ́n ti gbàwé so ilé ẹ̀ ló dé sí àwọn ló ra lé yẹn mọ̀ kọ́ wọ́n máa sanwó díẹ̀díẹ̀ lamẹ́ríkà ibẹ̀ ni délé dé sí. Si wọ́n fẹ́ kóbìnrin yẹn di opó so that tó bá ti máa wá next time á lè free wọ́n lè máa fojú ẹ̀ gbolẹ̀ gbogbo àwọn pásọ̀ tó bá ti fẹ́ wá wọ́n lè wọ́n ní fẹ́ kó ní ní ẹni tó bá máa control ẹ̀ tó máa wà lọ́ndà èèyàn tó pé ó máa níyàwó àbó máa lọ́kọ tó bá wà lọ́ndà àwọn tó bá ti bẹ̀rẹ̀ sí bá ẹ fa wèrè àti wọ́n ní fẹ́ kíyàwó dó lọ́wọ́ wọ́n ní fẹ́ kọ́kọ́ wá àbí tó bá ti bá dẹ̀ nínú wọn máa break ẹ̀ àwọn nǹkan bá dẹ̀ wọ́n fẹ́ fẹ́ ṣe wọ́n máa fẹ́ ṣe ti fáwọn. Hmm eléyìí ò máa ń ṣe story nǹkan bẹ́ẹ̀ mà ní irú àwọn eléyìí báyìí sì yìí ṣe àwọn story tèmi ń sọ yìí <laughs> ìwọ tí story ẹ bá ti kàn kì bí eléyìí tí mo ti sọ yìí kó wá jáde kó sọ fún mi mo lè sọ twenty so èyí tó bá ti da tó bá da sí mi máa sọ pé ó da èyí tó bá burú kí lè délé kí <laughs> oh god hmm, dídélé ti fojú mi rí délé ọmọ kékeré ni bọ̀dí nísìnyí tó bá jáde ọmọ pé in the name of Jesus Christ oríṣiríṣi fọ́fẹ́sì ló máa sọ. So gbàtà ló ń bíríṣì nínú bọ́ọ̀sì ó kéré báyìí ọdún CAC ni wọ́n bí sí ìyá ẹ̀ náà CAC ní bọ́ bàbá ẹ̀ olóògógóró ni ìyá bàbá ẹ̀ ìyá tó bí bàbá tó bí ìyá ẹ̀ gan pásítọ̀ náà ní ní CAC ó ti pẹ́ bàbá bẹ́ẹ̀ bọ̀ tì í pásítọ̀ èké ni o ẹ má ní mo sọ fún yín o àwọn àbúrò ẹ̀ tẹ̀ fẹ́ lára àwọn pásítọ̀ MFM ó sọ fún gbẹ́ onítóyìn fẹ́ pásítọ̀ very powerful pásítọ̀ kan ní MFM òtí tó ṣe fẹ́mi mo sọ yẹn o ó lè ṣe dáadáa fẹ́ lómi o òtí tó ṣe fẹ́mi nìyẹn o mo sọ yẹn o. ní South Africa ló ti ṣe pàtí bàbá ọmọ mi tó tó máa ń fún lówó yẹn tó máa ní kó lọ fi gbogbo mọ́tò á ní kó lọ fi gbogbo mọ́tò tá a bá ní kó lọ fi wọ̀n o tá a bá ti ń bí ìdìbò àyẹn náà kó sí mọ́tò á lọ fi wọ̀n mà níbo lẹ́ ń lọ. a ní mo prọfẹsì wọn máa sọ fún yẹn lọ́nà ìgbà tó yá nìyẹn bàbá bèsì ń sọ fún mi pé wọ́n ní tí ìyá ẹ náà ò bá kú ẹ ò lè ṣe kinní kan ìyá ẹ gbọ́dọ̀ kú ní kinní kan kinní kan Ah, ìyá mi ò dẹ̀ kú o ìyá Ṣadé ò mà kú o délé délé àwọn délé àti àwọn àánú òjò àti wàsíù àti gbogbo àwọn ọmọ union àwọn ló pọwọ́pọ̀ tó pa bàbá Bùkọ́lá wọn pa délé o hmm. àtàwọn pásọ wọn anybody tó bá ti support gbogbo àwọn tó bá ti gbógun tèmi báyìí I cannot love you I cannot love you. Mm. ṣé wá rí dá àánú òjò yẹn ọmọ ọmọlẹ́mọ ọmọrẹ́mọ nìyá ẹ̀ ìyá yẹn lẹ́mọ ló dá yẹn tí ìyàwó bá ṣe nǹkan burúkú fún mi tó jẹ́ bad máa sọ náà lónìí pé wọ́n ṣe burúkú bó tí wọ́n ṣe burúkú fún mi wọ́n ṣe burúkú fún mi bọ̀dí tí délé òjò ìdáná òjò ṣe fún mi mò sọ yìí mo tún dé ìjẹ̀bú mẹ́ mo tún lọ ra lẹ̀ sí ìjẹ̀bú ìjẹ̀bú tún délé ẹ̀mí wàsíù tún gba gbogbo lẹ̀mí ọmọ tún lọ sí ìjẹ̀bú ó tún lọ fẹ́ wọ́n tún ìjẹ̀bú kan tún fẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí fọmọ ṣọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ wọ́n tún gbà ìjẹ̀bú. mo gbèdè fún yín o mo fìdí rìn wọn ọ̀tá mi mọ́lẹ̀ o wọn ni wọn fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ wọn máa fìdí pàwọn èèyàn ni máa jókòó sórí ogún ológun ogún ológun sẹ̀bìtì àyẹ̀dẹ́ gbà nǹkan pẹ̀lú ipá ẹ lè láìkì mi lórí Facebook yẹn tẹ́ bá ti ń ṣe evil you cannot à ń lọ báyìí gbogbo ẹrọdù ayé mi gbogbo gòláyà ti ayé mi gbogbo anilára ayé mi gbogbo ẹnikẹ́ni tó ṣà ń sapá tó ń sagbára láti rẹ́yìn mi Olúwa jẹ́ kí n rẹ́yìn wọn ẹrí pẹ̀yìn ọ̀tá náà tẹ wà ń bí torí àánú òjò lè wà ń bí àwọn ọmọọṣẹ́ náà lè wà ń bẹ bẹ́ẹ̀ ni torí mo rí pé fífi ìlú wa tẹ́lẹ̀ mọ́ nípa adédèrìn kì í sùn kí wọ́n fẹ́ gbọ́ àwọn ordinary person kan ló mọ wá ń gbọ́ àbí mo purọ́ mọ́ ẹni tó bá wà bí àánú ṣé mo purọ́ mi purọ́ mọ́ ẹ o <clears throat> ẹgbẹ́ burúkú tẹ́ ẹ wáyé kò ṣe yín láǹfààní ibi ló ṣe fún yín ní sọ ni mo máa ń sọ yín títẹ́lẹ̀ sọ ni délé hmm, délé délé hmm, general overseer náà ni délé majority ọ̀dọ̀ èèyàn kẹ̀lẹ́ wọ́n máa ní wọ́n slim ẹ máa rí pé àwọn pásítọ̀ tó bá ti dìde sí wọn máa fọwọ́ kan ikùn wọn báyìí pé wọ́n slim <laughs> lójú lójú àlá àwọn pásítọ̀ tó bá ti sọ pé àwọn wọn slim wọn ṣọwọ́ báyìí àwọn máṣá máa sọ pé àwọn slim ni ẹ lọ wọn òmìnira mà ní wọn. ó láwọn csc kan ó láwọn kan báyìí tó máa sẹ hmm, àwọn lọ tí wọn ò ní kankan kan wọn bá ti táàgì wọn sí mi báyìí bí olúwa ló ń sìn kò sí tó kàn mí o bàbá o bàbá o mi ò mọ̀ rí ṣùgbọ́n ọjọ́ tí mo ti rí lábẹ́ àánú òjò àmì tí mo ti rí lọ́dọ̀ àánú òjò tó lọ gbàdúrà fún àánú òjò tí mo tún rí lọ́jọ́ kan lábẹ́ wàsíù àyìndé kò dẹ̀ pẹ́ bàbá wọn kú ìyá lọ sábẹ́ wọn tí wọ́n ti ń gbàdúrà bàbá ya sá èmi kẹ bó jẹ́ pé mo mo ń ṣe mo wà nínú ẹgbẹ́ ọ̀kìnìyẹn bí òjò mọ́mí mi èmi náà máa ti sọ̀mẹ́tì kì í ṣe wà mí lẹ́nìbọ̀ tí mo lè submit abáńjà bíi tíká kúkú kò sí kì í ṣe wà kò dẹ̀ sẹ́ńbọ̀ tó lè submit èmi ọlọ́ ẹlẹ́dùnmá rẹ̀ ń bọ̀. mi lẹ́nìbọ̀ tí mo lè submit fún ẹgbẹ́ kọ̀ọ̀kan so ìyẹn bó ṣe jẹ́ ní àárọ̀ yìí a ka Matthew a tún lè ka fìdí ẹni mẹ́rin oh my God. gbogbo gòláyàtì lórí ọ̀rọ̀ mi gbogbo ẹrọdù lórí ọ̀rọ̀ mi gbogbo ẹni fi kú wá mi kiri olúwa tètè bá mi mú kú láyé gbogbo ẹni fi kú wọ́mọ mi kiri olúwa tètè bá mi fi kú mú ẹ̀dá bẹ́ẹ̀ kú láyé gbogbo ẹ̀dákẹ́dá tá a bí nínú obìnrin tó ń fi kú wá mi káàkiri olúwa jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni tètè bá mi fi kú gbé ẹ̀dá bẹ́ẹ̀ kú láyé gbogbo gòláyàtì lórí ọ̀rọ̀ mi gbogbo ẹrọdù lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ mi lórí ọ̀rọ̀ ìpè àti ògo mi olúwa tètè bá mi fi kú pa àwọn ẹ̀dá bẹ́ẹ̀ kúrò láyé olúwa bá mi fi kú mú wọn kúrò láyé olúwa bá mi fi kú mú wọn kúrò láyé olúwa fi kú mú wọn kúrò láyé olúwa fi kú mú wọn kúrò láyé olúwa fi kú mú wọn kúrò láyé olúwa fi kú mú wọn kúrò láyé olúwa fi kú mú wọn kúrò láyé olúwa fi kú mú wọn kúrò láyé gbogbo pray it for yourself tó bá ṣe gòláyà tó dẹ̀ ń ṣe ẹrọ́dù fún mi ó ti yé hmm. tó bá ń ṣe gòláyà tó dẹ̀ ń ṣe ẹrọ́dù fún mi ẹ̀yọ́ tó dẹ̀ fẹ́ máa fleet mi tó rẹ̀ lómi máa sọ pé ilé yẹn tó mo sọ pé mo fẹ́ gba ilé yẹn lọ́wọ́ ẹ̀ wá lónìí fún mi tí ò bá dẹ̀ ti fún mi màá àfúlé ti ayé ẹ̀ ni <laughs> gbogbo ẹnikẹ́ni tó sọ wípé tóun ò bá kúrò láyé òun ní jẹ́ ń gbádùn gbogbo àwọn tó dàbí ẹrọ́dùn fún ayé mi ọlọ́run tètè bá mi fi gbé wọn kúrò láyé o fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn gbogbo àwọn tó dàbí ẹrọ́dùn fún ayé mi fún orílẹ̀-èdè mi fún ayé àwọn ọmọ mi olúwa o bá mi fi àwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn gbogbo ẹni tó mú àwọn ikú lọ́wọ́ tó fi hàn tì fún ayé mi káàkiri tó fi hàn tì fún ayé àwọn ọmọ mi káàkiri tó fi hàn tì fún ayé àwọn olólùfẹ́ mi káàkiri gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn fáwọn ikú gbé wọn so shall you better pray ayé ní ìkà gan let me tell you and ìkà people you shall see the way our country look so horror and horrible who are the people operating when you mention somebody you want to destroy them they now everybody have a people representative that they are represent I mean representative that they backing up supporting some evil terrible people you understand what I mean terrible people. When you go to the music industry, terrible there. Go to church, some churches, terrible there. I tell you, some people are terrible. I tell you, the good that the man of God know how to do that time. That is for Pastor Lukoya. Little you know wọ́n ṣe fún mi. Nígbà But he come today. Me, jẹ́ kí n rí ìgbà míì ọjọ́ kan báyìí tán bá ṣó píṣọ wọn bí tán ti jókòó pẹ̀lú àánú òjò inú mi mi lè bínú because mo mọ̀ pé they will every time when people even wage war against you they tell you to forgive people àwọn ọmọ ìyá ẹ àwọn ọmọ tẹjọjọ preach àwọn èèyàn tó expect good from they turn suddenly evil to you you understand me you see when pastor have a problem of problem i mean problem terrible people wage war against them. Pastor are the behind it. Yes, pastor are behind it. When you are being slender, in tó ń ṣe fún mi lèmi ń sọ yìí. he èmi nísìn kì í church, pé bí àwọn oníṣọ́ọ̀ṣì mo bá wọn ṣe ráìvà ni mo ṣe máa wọn ṣe bọ́tí tó ń ṣe fún mi. Bọ̀ tí wọ́n ìwà láyé báyìí o. Tí wọ́n bá wá kú àbí tó mi ìrókú sí wọn o, mi ìrókú sàánú òjò o. Tó bá ronúkúwàdà ó dáa bọ̀ wọn ò nífẹ̀ẹ́ torí wọ́n ti jinlẹ̀ gan nínú ẹgbẹ́ òkùnkùn. Àbẹ́gbẹ́ Ọlọ́run ni tí wọ́n ṣe yẹn ni torí bíbélì gan sọ fún wa pé o tó yàn nǹkan bá tiẹ̀ ṣe o dáríjì talk less of me ò ṣẹ̀ wọ́n àwọn ló ṣẹ̀ mí àwọn dẹ́nu máa claim victim bí gbogbo wọn ṣe ń ṣe náà àwọn tó wà ní ayé àtàwọn olórin yẹn náà bọ́n ṣe ṣe nìyẹn o these evil people when they offended you when you talk pẹ̀rẹ́ they now believe that you offend or you commit offence ni by you complaining that they want you and you are crying it's like offence to them the same way now kó wá di pé wọ́n wá ṣe tán wọ́n má kú nísìn kán wá sọ fún wọn pé òkè káwọn kan wá jáde ní ṣọ́ọ̀ṣì kan má bẹ̀ sí sọ̀rọ̀ gbogbo àwọn tá a ti sọ̀rọ̀ yẹn kán wá ní àwọn kan wá jáde pé pásítọ̀ kan o àwọn jáde láti ṣọ́ọ̀ṣì ẹ̀ pé ìyẹ̀gù di ni wọ́n ń bàjẹ́ ni àwọn kan máa jókòó báyìí wọ́n máa máa sọ lójú wọn ṣe wọ́n wà láyé àbí wọ́n kú sí nígbà tí wọ́n sọ̀rọ̀ ṣé wọn ò ṣe jáde kan sọ pé sísá Bọ́lá ń parọ́ mú pásọ àná òjò ni wọn ṣe sọ wọn ṣe jáde kẹ́nìkan wá jáde gbogbo àwọn tí mo dárúkọ ẹ mo tí mo tí bá ní kí n máa sọ̀rọ̀ kí n ti máa sọ̀rọ̀ dípìlì máa dárúkọ mo lè dárúkọ one thousand people that's one thing about me lórí àwọn kéèsì kan kọ́ wá sọ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn irọ́ ni and some people will sit down somewhere they will tell you now later that you know it's because she want to marry that person that time and he refuse why is it the same person also complaining about the person they they go after you they destroy your marriage they go after you they destroy your ministry they go after you they destroy your business they don't want you to succeed so that they will say that they are fighting that they are powerful dáadáa ẹnìkan máa bá wọn jà kó máa sọ sí i jẹ́rẹ́ mi ọjọ́ tí mo ti ń sọ pé ẹnìkan tó bá bá mi jà pé rí mi pé ìránṣẹ́ lọ báyọ̀ kan pé ẹ bá mi bàjà náà ọlọ́run nìkan ni mo pé abẹ́ gbọ́ connection kan tí mo ní pé mo pe ẹni báyìí báyìí pé ẹ bá mi ṣe báyìí báyìí fílẹ̀ no àwọlé kọ́ gọ tí mi ò rí tó yẹ pé gbogbo ìrànlẹ̀ ló ń pè and we attend to me because he know that aláìníyàn ṣùgbọ́n tí mo ní òun ni mí tó dẹ̀ mọ̀ pé tòótọ́ ni mo dẹ̀ ń sọ ẹni tí ó bá dẹ̀ ń pe ọlọ́run tó ti wá gbẹ́kẹ̀lé ọlọ́run bẹ́yẹn ní tòótọ́ ẹni yẹn ní tòótọ́ ó ní ọlọ́run gbàgbọ́ nínú ọlọ́run ni ṣé ẹrẹ́ni tó bá ti ń ṣe ìkà ẹ máa rí i pé tó bá ti di pé àwọn èèyàn sá lẹ́yìn ẹ̀ ẹ máa rí pé kò ní lè dádúró ó máa tètè máa bẹ̀bẹ̀ ni bí kí Wàsíù kọrin pé gbogbo ẹni tí bá ṣe ẹ máa yọ́nú sí mi ìyọ́nú Ọlọ́run ọba ló máa máa bá yín because ó ti mọ̀ pé òun cannot do without them and àṣìṣe òde gbúdọ̀ tú ṣòṣì yín mẹ́yẹn but nísìn tí n bá ṣe nǹkan kan tó bad if i'm if if i'm doing bad thing when people are waging war against me quickly i will be looking for a way to reconcile with them so that my secret whatever I've done secretly will not be open. You understand? But I know I never do evil. Then I'll be waiting patiently and be praying. And when the danger come, it will surely affect those people who can't get against me. So fight your battle, choose your battle wisely. Don't just fight people because people are fighting the person. Some people now, because they are waiting, only, I'm not the only one in Canada. A lot of people in Canada, they are making money, they are doing things fine. But because some people believe that in this country, we want to show you that we are connected we are connected we are going to use our connection and their connection going to cause problem for some people they are using right now and it's going to cause some virus into the system they are not having a virus before it's going to affect because anyway tó bá gbà virus máa débẹ̀ wọ́n dẹ̀ máa di burúkú nìyẹn ó ní fọwọ́ kọ̀ọ̀kan tó bá ti kí burúkú fọwọ́ kan to bá jẹ́ rere àwọn ìdí tó bá ń jẹ nǹkan yẹn kẹ má tètè gbọ́n then it will capture it it will eat it up and it will affect the situation I mean surrounding okay so táwọn when bá pọ̀ home, báyìí wọ́n máa rí pé ẹrí bó ṣe rí ẹrí á ah, wọ́n máa ṣe báyìí wọ́n máa ṣó mi èrò tó wà lábẹ́ wọn you are telling me that evil people poor gan òótọ́ ọ̀rọ̀ yẹn they hate it you don't like me because of uh, you are evil so two cannot work together instead are in agreement àdẹjọ́ ah, sínú agreement yẹn torí mi ń ṣe burúkú so ẹ̀dẹ̀ tí wàá decide nìyẹn pé you cannot follow the good you are decided to follow evil your evil so what should i do ẹ káàbọ̀ sórí ètò ilé nǹkan sí ẹ gbàdúrà gbogbo ẹrọ́dù ayé mi ẹni fi kú wá mi kiri ẹ tí mi ò ṣẹ̀ tí mi ò rò jésù ò mà ṣe ẹrọ́dù ó kàn gbọ́ pé wọ́n sọ pé ọba ni kò dẹ̀ mọ̀ pé kì í ṣe ọba orí ìtẹ́ tòun ló fẹ́ jókòó lé kò mọ̀ pé ọba tó jọba lọ ni wọ́n ń sọ ṣó ti yé bẹ́yẹn ó kàǹtẹ̀ bíi tàbú ó wí pé àníjẹ́ kó dúró wọ́n fẹ́ plant èèyàn tìẹ́ tó máa ṣe ẹ́ níbi láti lè bá yé ẹ jẹ́ wọ́n fara ní ẹ́pẹ́ òbúrò òrówó lè san wọ́n máa ní affliction ó sọ fọlọ́run gbogbo ẹni fi kú wá mi kiri ó lọ ajẹ́ kí ó lọ àfàwọn ikú gbé kú láyé má jò pẹ́ mọ́ má jò pẹ́ má jò jìnà gbogbo ẹ́rọ́dù tó fi kú wá ayé mi kiri tó fi kú wáyé ọmọ mi kiri ọlọ́run fàwọn ikú gbé e, má jò pẹ́ láyé mọ́ ó àfàwọn ikú gbé e, má jò pẹ́ láyé mọ́ gbogbo ẹ́rọ́dù tó fi kú wá ayé mi kiri ó àfàwọn ikú gbé e àfàwọn ikú gbé wọn gbogbo ẹ́rọ́dù tó fi kú wáyé ọmọ mi tó fi kú ayé àwọn olólùfẹ́ mi tó fi kú ayé mi ọlọ́run bá mi fàwọn ikú gbé ẹ̀dá bẹ̀ fàwọn ikú gbé ẹ̀dá bẹ̀ má jù pẹ́ láyé mọ́ o má jù pẹ́ láyé mọ́ o má jù pẹ́ láyé mọ́ o má jù pẹ́ láyé mọ́ o jésù olúwa wa àmín. evil people ẹ̀rí fíò ni mo kàn sọ nípa ọ̀rọ̀ ṣe rí bí àánú òjòjò àyẹn ó ti ṣe mẹ́ni iṣẹ́ mi ò lọ mi ṣe mọ̀ pé tí n bá ń jẹ́ òpùrọ̀ nísìnyí àwọn wàhálà tí wọ́n fún mi nínú ìjọ ìjọ nínú ìjọ yẹn tó bá jẹ́ mi nìkan ni wọ́n fún tí wọ́n dẹ̀ fẹ́ jọ́ mi sùn tí wọ́n ṣe lójú èèyàn yín tí mo ń sọ lónìí mi ti lè sọ so evil ni yorùbá ṣe máa ń pa lówe pé tí ìka bá ti pọ̀ jù oníkà máa ń fìkà ṣera ẹ̀ ìka tí wọ́n ṣe títí títí ló wà expose wọn ló push me to this extent mo mà di blogger wà tó lórin àti gbogbo wọn and talking they are now my ministry They are now, I'm now using them. And by me saying it, it's also encouraging a lot of people. I'm talking today. Oh, she have never come out to defend that, okay, Sabola is lying. I call it. You understand me? But instead of that, they will be waiting war against me and be telling people, ah, máa sá fún o, máa sá fún hate màmá kan báyìí náà tó máa ń You are yẹn nìyẹn. Anybody bá ti complain bye bye. Obama go after, Obama more more mú ọmọ ra but lónìí gbogbo àwọn tó mú mọ́ra náà nǹkan wọ́n jábọ́ ni <laughs> agbára jagbára lágbára ọlọ́run ju tèṣù lọ the God Almighty has no respect of anybody is God and is not a man that should lie kò sí tó bá ti dúró ti ènìyàn gbàgbọ́ nínú ẹ̀ o ó dúpẹ́ pé ọlọ́run kò fi mí sílẹ̀ ní ìgbà tó bá rẹ̀ mí gan akọ̀tún sọ fún mi ní look at your surrounding o rí bí mo ti mú ẹbọ ni rí don't worry the battle ó fẹ́ débi sí mi ẹ̀ náà má wọrí kì í ṣe ọ̀run ló máa ti sinmi nínú ayé yìí ni yes ibi tí wọ́n bá ti ní wọn ọ̀fẹ́ ó ní màá sọ ẹ ló ba lórí wọn ó ní i'm doing something i purposely deliberately ah excuse me ah my daughter will be ah my daughter will not be trouble today let me call her excuse me please she lost her card but luckily for her i found it she sent me message now let me just call her Ọlọ́run jó gbé will she all what she lost I'm sorry she sent see the school card the card a bank account driver license Your call has been forwarded to a voicemail service that has not been initialized by the customer you are calling. The Rogers Wireless customer you are calling is not available at this time. When you reach the customer at a later date, please remind the customer to access their voicemail and initialize their mailbox. Thank you. gbogbo káàdì ẹ àti kírẹ́dì káàdì ẹ gbogbo ìlú wà mí ó náà sí ẹ ìta mo ti rí nígbà tí mo fẹ́ wọnú mọ́tò ọlọ́run ló ní wọn tí ì rí gbọ́ mo fi mọ́tò tẹ mọ́lẹ̀ gan and I do tell her she ó máa ti wà ní school mo máa ti wá kínní yìí o but she didn't tell me now I don't want her to be disturbed if not màá fi sílẹ̀ mi ìfẹ́ kọ́mọ mi máa wà dààmú bá fi sílẹ̀ kò torí kò òun kò òun ó dọ̀nà ẹ má bínú let me see, message to It's urgent. Evil people everywhere. Mm. I gave you a story. I give you story today. I didn't go deep into the stories. I didn't. I just say little, little, little. People are terrible. The people who started the evil, how did they find themselves? How did they start it? All the evil practitioners evil practitioner, how did they start it? Anyway, I don't have answer for the question. Anyway, ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mú adúpẹ́ fún yín lónìí àgbéyìnga ṣe yín lọ́ba a ti gbàdúrà nípa ẹ́rọ́dù àti gbogbo àwọn ènìyàn búburú tí ó máa ń hàn tì fún ayé àwọn ènìyàn láti pa tí wọn kàn déédéé máa fi ipò àti gbogbo agbára àti àyè tó ń bá wà láti fi ba ayé ènìyàn jẹ́ àwọn ìka bẹ́ẹ̀ tó pọ̀ ní orílẹ̀-èdè wa ẹlẹ́dàá ṣẹ̀dá jọ̀ọ́ o bá wa expose gbogbo àwọn èèyàn tí òrónúkúwàdà náà èyí tí òrónúkúwàdà ní orílẹ̀-èdè náà tó fẹ́ máa fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò àwọn tó máa ń pera wọn ní ènìyàn rere tó sì jẹ́ búburú ni wọ́n kò ń ṣe inú pásọ̀ nìkan ni wọ́n wà we have millions of pastors that are wonderfully serving the Lord we have evil ones we have the fraudsters ones we have the one that destroy people's life we have omiran ones we have the good genuine ones. Hmm. Lord, we thank you because you are God. Your word said on the last day, oríṣiríṣi ló máa jáde ní orúkọ yín nítòótọ́. Ṣùgbọ́n ẹni ká má pẹ́pẹ́rù ká má sì fòyà. Ẹni pé níkẹyẹ máa sọ fún pé ẹ kò mọ̀ wọ́n rí o. Kán kò ní ọ̀dọ̀ yín gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀. Ìyẹn mi pé irú àwa náà a ti kọ àwọn kan pé kán kò lọ́dọ̀ wa àwọn oníṣẹ̀ṣẹ̀ bó ti jẹ́ pé àwọn èèyàn kan àwọn èèyàn wọn àti àwọn fúnra wọn wọn ò fẹ́ kán kọ̀ wọ́n. Wọ́n sì ń lọ lo influence wọ́n lo agbára wọn. Gbogbo ẹni lo agbára búburú agbára ègbà ewu ìkẹyìn buburu wọn nì lórí ayé wa lori ọmọ wa lórí àwọn èpè wa gbogbo agbára bẹ́ẹ̀ Ọlọ́run tú ní àṣírí bà gbogbo ẹ̀jẹ́ pátápátá lórúkọ Jésù ìta wí lónìí oríṣiríṣi iṣẹ́ búburú wọn ni wọ́n máa fẹ́ máa pòpọ̀ àti ọ̀rọ̀ ni wọ́n máa fẹ́ máa sọ tó bá ti jẹ́ tòótọ́ la wí tí àwọn èèyàn kan máa jẹ́ agbẹnusọ fún àwọn ẹnìkà wọ̀nyí gbogbo àwọn agbẹnusọ fún ìkà olùwàjẹkẹnu wọn kan gbogbo agbẹnusọ fún ìkà wọn ni you got no respect over anybody jẹ́ kẹ́nu wọn kan dànù gbogbo agbẹnusọ fún àwọn ìkà wọn ni ó la jẹ́ kẹ́nu wọn kan gbogbo àwọn agbẹnusọ fún àwọn ìkà ó la jẹ́ kẹ́nu wọn kan ọlọ́run gbèjà méjà gbèjà ọmọ méjà gbèjà gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé gbogbo àwọn ènìyàn ibi ní orílẹ̀-èdè wa tó ń pera wọn ní ènìyàn rere àṣẹ ọmọ àjò bú ọlọ́run gbogbo àwọn tó dàbí fáráò tó dàbí ẹrọ́dò tó ń hàn tí ayé wa tó ń fi kú wá ayé wa kiri tó ń fi kú wá ayé àwọn ọmọ wa tó ń fi kú wá ayé àwọn olólùfẹ́ wa kiri àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ó lọ àfàwọn ikú gbé wọn kí ọdún yìí tó parí nínú ọdún ìbẹ́ ṣe ṣèlérí pé ẹ ó rìn lórí àwọn ogun ìkànnì ẹ ó gbàgbà lọ́wọ́ àwọn ènìyàn búburú ọlọ́run lọ́wọ́ gbogbo àwọn ẹni bìnì tí wọ́n da orílẹ̀-èdè wa láwọn tó ń da àwọn ọmọ olódodo láàmú tó ń da àwọn èèyàn òdodo láàmú tó ń da orílẹ̀-èdè láàmú tó ń da èmi àtọmọ mi láàmú tán dáńtí bá ṣe láàmú ọdún yìí gọgọ gbẹ̀sán lára wọn láì láàánú ọlọ́run o rìn lórí ogun náà o túbọ̀ wọn sí ìwòwò ẹ jẹ́ aláàánú o tó bá ronúkúwàdà tí ò ní ṣe mọ́ láéláé dáríjì wọn o ṣùgbọ́n èyí tó bá kọ̀ tó bá kàn lágbára tó ń lo connection all their evil chain that tie the nation father break that evil chain in the name of jesus every evil chain that tie the nation oh lord destroy the chain father let that evil chain be destroyed in the name of Jesus Christ. Evil shame that they are using to tie my life, to tie me down, to tie my children down, to tie my progress and my ministry down. Father, let that evil shame be disconnected, be destroyed, be broken to pieces in the name of the Father, the Son, the Holy Spirit. You know I trust in you alone. I believe in you alone. Nothing else. Nobody. Except you, Daddy. You have been with me for long. I'm saying nothing but the truth. And you just show me little Baba. I can't say it all. I can't tell it all. You are God that saved me. They changed a lot of people's mind towards me. But despite that, I stood, I stand, I waited on you and those who stand and waited patiently on you will never be put to shame. Daddy me, we are waiting for you. Bless us, favor us, fight our battle. Set us free. Put smile on our faces. Set our land free. In the name of Jesus, let our country stand on the truth. Nothing but the truth. Nothing but the truth. Nothing but the truth. Nothing but the truth. Nothing but the truth. So shall it be. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí n máa sunkún. Ìwọ tó bá gba iṣẹ́ burúkú. Iṣẹ́ agbẹ̀wò bùfọ̀. Ìwọ tó máa ń sọ̀pọ̀tì ibi. Tẹ bá jókòó sí orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tẹ bá wà. Tẹ bá lè jẹ́ olùgbò bùfọ̀ ibi. Tó jẹ́ pé búburú lẹ fẹ́ máa sọ̀pọ̀tì láti lè pa òtítọ́ mọ́lẹ̀ láti lè kọlu òtítọ́ láti lè pa ojú òtítọ́ láti lè fọ ojú òtítọ́ ẹ̀yin òtítọ́ ìka ènìyàn bẹ́ẹ̀ mo gbàdúrà fún yín ibi tẹ́ ẹ bá wà kó di aginjù fún yín ibi tẹ́ ẹ bá wà kó di ìdààmú fún yín mo gbàdúrà fún ara mi náà ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tó bá ní kí orílẹ̀-èdè Canada kó dàbí aginjù fún èmi àtọmọ mi Adébùkọ́lá láti lè máa sọ pé wọ́n ní agbára irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ orílẹ̀-èdè tó bá wà jẹ́ kí orílẹ̀-èdè náà di aginjù fún wọn kó di ìnira fún wọn kó di ìpọ́njú fún wọn kó di ìṣòro fún wọn ṣùgbọ́n èmi súre fún orílẹ̀-èdè yìí ìbéèrè sọ pé tàbá ti gbàdúrà fún orílẹ̀-èdè Jerusalem wa àwa yóò náà yóò ṣe rere mò ń gbàdúrà fún gbogbo orílẹ̀-èdè èyí tí mo gbé àti ibi tí wọ́n ti bí mi pé àlàáfíà kó jọba níbẹ̀ nítorí pé ìfẹ́ ibẹ̀ ni mo ní tí mo fi ń ṣe àlàyé tí mo fi ń sọ àwọn nǹkan yìí ọlọ́run o torí mo fẹ́ kí other people tó wà ní mo fẹ́ kí other people tó wà nínú bondage náà kó jáde kúrò nínú ìgbèkùn torí mo fẹ́ orílẹ̀-èdè mi mo fẹ́ Jerusalem mi mo gbàdúrà mo ṣe rere mo ṣe dáadáa fún àwọn ènìyàn mo súre pé ire yóò jẹ́ tèmi àtàwọn ọmọ mi ara òní ni mí mi ò ní sun kúkú gbogbo àwọn tó wà nídìí ogun tó jà méyìí gbogbo wọn pátá àti odò ogun àti níwọ̀n ogun <laughs> yèrí kaba satayaba mo gbàdúrà fún gbogbo yín ogun tó jọjọ orí yín lọ kó gbé yín mì ogun kó gbé yín mì ogun kó gbé yín mì àwọn iṣẹ́ burúkú tẹ́ ti rán sí mi tẹ́ ti bẹ̀ sọ́mọ mi ó yá o iṣẹ́ náà padà lọ bá yín àrùn sí àti àṣàsí tí ẹ mo da a padà fún yín èmi gba agbára mo jẹ agbára mo mo mi jẹ agbára to máa ń dá ibi padà sóró níbi tó ń dá àwọn padà sóró ọlọ́fà tó máa ń dá búburú padà sóró àwọn tó bá ṣe tó máa ń dá ìmọ̀ ọ̀tárú tó máa ń dá ìdí ọ̀tárú mo gba agbára náà mo jẹ lónìí mo jẹ mo fún ọmọ mi jẹ mo fa fáwọn olólùfẹ́ mi agbára ẹ̀mí mọ́ ló Ni jẹ bẹ́ẹ̀ ní ọdún yìí oníbọ́lá dìde wàá tan ìmọ́lẹ̀ torí àkókò rẹ tó ó ti tó bẹ́ẹ̀ ni ògo ọlọ́run yóò farahàn lára rẹ̀ ẹnikẹ́ni tó bá ní kòkó ọlọ́run má fara wọn àbí tó bá lọ́ọ́ máa ṣí òkùnkùn bọ ayé mi àbí tó lọ́ọ́ máa gbórúkọ mi wọnú òkùnkùn níbi tí mi ò dé tán gbórúkọ mi wọ̀ tó jẹ́ bí òkùnkùn náà ẹni tó gbórúkọ mi káàkiri fún ikú ibi yìí ó yá ọlọ́run fàwọn ikú gbé ẹni ọgbọ́n ọ̀run dà ẹ fàwọn ikú gbé gbogbo ẹni bá gbórúkọ mi káàkiri fún ibi tó ń ṣe mí níbi tó ń bẹ àwọn èèyàn ibi tì mí tó ń pè pàdé ibi lórí ọ̀rọ̀ mi tó ń fọwọ́ sọ pẹ̀bí lórí mi olúwa fàwọn ikú gbé wọn bẹ́ẹ̀ ló máa ní kò ní padà thank you father because you answer prayer I worship you Lord because you are God I declare this place Holy Ghost arena now. I pray for peace. I pray for joy. For those who want me to be elevated, you'll be elevated. Those who want me to be blessed, you shall be blessed. I pray for my leader. I pray for my president. You shall not be wicked in the name of Jesus Christ. The spirit of God, the fear of God shall possess your heart. You shall love your nation. You shall love your people. You shall do things according to the will of God. The Almighty God will not depart away from me and you. In the mighty name of Jesus, we shall continue to fear the Lord Lord, we shall rise this year and shine because we don't want woe to be unto us. We shall see white and call it white. Whatever we say this year shall going to be truth. We stand nothing but the truth. We wait on the truth. We say the truth. Nothing but the truth. So shall it be. Thank you, Father, because you answer prayer. Those who are hating on me, those who have a connection to be hating on me, to be waging war against me, wage war against them. Ogun o, tó máa gbé wọn mì. Ogun o, tó máa jẹ wọ́n tán ogun o ogun o kò kọlù wọn bẹ́ẹ̀ lórí kò yí padà gbogbo àwọn èyí tó ti bẹ̀ láti dojúkọ mi tó ń jẹ láti ilẹ̀ ó yá gbogbo iná o iná ẹ̀mí mọ́ kó máa jó gbogbo wọn dànù gbogbo ẹ̀mí sójà àǹtì ó yá iná dà kó jó wọn dànù gbogbo àwọn ènìyàn bí sójà àǹtì tá bẹ̀ lọ́wẹ̀ tí wa tá bẹ̀ lọ́wẹ̀ tí ayé àwọn ọmọ wa ti owó wa àti ògo wa ó yá iná dà kó máa jó gbogbo wọn dànù lórúkọ Jésù èmi àtàwọn ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó wá sábẹ́ platform láti gbàdúrà tó gbàgbọ́ nínú òun mi lórúkọ Jésù Almighty will fight for you. The Lord Holy Ghost fire will destroy every soldier hand that working against your life, eating your glory in the mighty name of Jesus Christ. You are set free. I am set free in the mighty name of Jesus Christ. Ẹ lọ báyìí sínú ayé láti ṣe rere. Nínú ọdún yìí, màá ṣe rere. Ìdíwọ́ àti ìdènà iná ju ẹ̀ dànù. Bẹ́ẹ̀ lórí kò Mi ò ní gbọ́mọpọ̀ ẹ̀, mi ò ní gbọ́mọ Ire mi yóò máa lé ni, kò sì ní dí o. Ẹni kojú ìjà tì mí, ọkùnrin ni, obìnrin ni, <laughs> àdúrà òdì la fi ń ṣeṣẹ́ náà ni gbogbo yín pátá ọlọ́run dójú tì yín ọlọ́run kọ̀ yín bó ṣe kọ sọ́ọ̀lù bẹ́ẹ̀ ni ó máa rí kò sì ní padà láéláé jésù agbára wa àmín. ogun ènìyàn dúdú ogun ènìyàn dúdú ogun ènìyàn funfun ogun tí a wọṣọ dúdú ogun tí a wọṣọ funfun tí a fi gbé ti ayé mi gbogbo ogun náà pátá porogodo ogun náà iná jó dànù ọ̀run tú ogun náà ká ilé ogun tí a kọ́ tá a fi rin kọ́ lórúkọ Jésù ọ̀run wó o ilé ogun ilé ogun ti a kọ́ nítorí mi Ọlọ́run wó ilé ogun náà palẹ̀ ilé ogun ti a kọ́ nítorí àwọn ọmọ mi torí orílẹ̀-èdè wa ilé ogun náà ọ̀run wó o palẹ̀ gbogbo àwọn tó fẹ́ràn mi káàkiri àgbáyé mo gbàdúrà fún gbogbo yín ẹ ò ní jábọ́ gbogbo ọ̀tá yín Already, rẹ̀yìn you will feed your enemy those who talk you down those who hate you those who have say evil against you they will come and beg from you because inú wọn fẹ́ ọ̀rọ̀ yóò sọ ẹ̀dọ̀ bá níbẹ̀ the Lord will connect you the Lord will answer you the Lord will put smile on your face and on my face in Jesus name amen thank you Father for this moment we worship you Lord in Jesus powerful name I pray amen I hope you pray that prayer. Yes, we are going for now. It's not a joke. You know, you know, it's say you know, when the evil people talking, when they are doing their evil, wọ́n ti gbàgbé pé ìbéèrè sọ fún ọ ní ohun tá bá ti ṣe ní abẹ́ òrùlé yóò fara wọn ní orí òrùlé ok torí ẹ̀ tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run jẹ́ òṣàká tó bá fẹ́ jẹ́ òṣàká jẹ́ òṣòkò tó bá fẹ́ jẹ́ òṣòkò ó ti yé bẹ́yẹn so lónìí àwọn èèyàn máa sọ pé àwa Ìjẹ̀bú àwọn ọmọlẹ́rìn nìkan tó ń tàgbé pé Ìjẹ̀bú òrùn ọ̀dẹ̀ ni jẹ́ ń sọ fún ẹ Bọ́lá ò kì í ṣọ̀dẹ̀ I'm just being uh, I, I am too blessed for the power of God in me. I'm, I'm not a fool. Yeah. When people come to me again, tó wá ṣẹ̀ mí, màá tún ṣàánú fún to Tó bá tún mo kàn ń ni. Mo ti sọ fún ẹnìkan rí, mo ní, you know what, I know you are devilish, very devilish. Mo ní, but surely o olorun agbára Ọlọ́run rere nínú mi? Mo ní, I will use that to destroy your evil. Yeah mo ní that power of God in me that is good mo I will use it to destroy my goodness I will use it to destroy your evil your devilish spirits by doing good to you some people don't warrant your good but you do good to them it's not because they are good to you it's not because you want to be friend with them but you do you use that your goodness that is you show that good example to destroy and to expose their evil. You understand me? So that time here, yeah, wọ́n mọ̀ọ́mọ̀ lọ pé Ọ̀ṣínbàjò wá sí ara kejì ni they want to invite why they that they inviting pastor to ara kejì I don't know maybe they know each other tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣá yeah and I put his name and na Ọ̀ṣínbàjò that time I just write terrorist I don't know it's a mistake I don't want to write Ọ̀ṣínbàjò as a terrorist that time I tell you I don't want to but I just put it And because, let me tell you something. Let's forget, let's leave the story for another day. Because this video is already long. And that's it. It's long, very, very long. So, Isaiah chapter 5, verse 20. Let's read it. Isaiah 5. The ọjọ́ méje kaboti now is is more than seven days. Okay. The book of Isaiah. verse 20. Where's verse 20? You see? Verse 20 says, Woe to those who call evil good and good evil. This year, you must not twist. Yes, there's a uh, things I have to I today that somebody. Uh, woe to those who see call evil good and good evil, who puts darkness for light and light for darkness who put bitter for sweet and sweet for bitter. So you must not twist things, you must not change it, you must say it the way it is all. So because the system has to be, if you don't stand on the truth and uh, no matter what, you see the the nation, we are only complaining, we will only be a complainer, then we're going to be a solution. But when you stand on the truth, then everything about that thing will be truth and everything will be okay home is not building a day but we start somewhere and òtítọ́ tẹ̀ ló máa ń gbórílẹ̀ èdè so this year is part of the morning that God said I should be reading for people this year that woe to any man or woman that will see good and call it if we see evil and call it good see bad bitter and call it sweetness so don't twist things don't change things just say it the way it is okay if people now if you say the way it is you can they can ask for uh, forgiveness then you can forgive you decide to forgive you understand me but when you twist things just to for the people not to feel remorse and for people not to know that uh, to feel that what he's doing is good for them not to feel bad about what they have done it's a bad thing and it's causing you problem also causing the people you are protecting problem okay so ìyẹn bó ṣe jẹ́ lónìí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 Righteous until they are saved, myself, my people until we are saved Jesus' name. As much as surrounded Jerusalem, O God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, with joy, both now forevermore. Amen, amen, amen. Jesus' name, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. You go from Jesus. So, in the bush, lónìí, we see again. All right? We see again. We have many things to say because I want to also report some people I've done this now just so I encourage you ní tí mo ṣe yẹn náà ni pé I continue I never change my mind o e don say wey this story don happen o it's been happening for long so nobody says that Oshobola is a lie my forty year story I have it here alright so and if you ask me mo lè má máa sọ gùn bíi ti tẹ́lẹ̀ but I will tell you exactly mi ò ń ṣe ẹ̀rọ mi ni kò ṣe yìí téèyàn bá purọ́ ọ̀rẹ́ á ṣe yìí so bí olótìtọ́ ní gbogbo ìgbà jẹ́ olódodo ní gbogbo àkókò and walk before the Lord and be blameless be perfect be a light to the world don't be a darkness okay be a, a builder not a I mean caterpillar that destroy glory that swallow glory okay be okay èmi ò ń destroy èèyàn but anybody that want to destroy me I will destroy them. That's it. I will tell God to destroy them and I will speak out. And whatever I speak, whatever I say, if you repent, it may not be destroyed but if he doesn't repent he can destroy him yeah ìyẹn bó ṣe jẹ́ rise and shine Isaiah sixty verse one then your light has come my light has come nothing can stop it nothing can change it in Jesus name amen seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen You go finish. Jésù ìyẹn bó ṣe jẹ́ hmm, bye for now love you guys my sister Kenin how are you long time mm, it well.